الله الحمد لله مجيب الدعوات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بالدعاء والذكر وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من دعا ربه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته تجد ان تعتبر براسلون تيسي أجوك تاتين لكم أجوك تاتين لكم nínú oṣù jùmọ́dé wúlẹ̀ ìjírọ̀ fourteen fourteen fourteen fourteen tó ṣe déjọ ọjọ́ kejì nínú oṣù february ọdún mìládì two thousand and nineteen ní mọ́ṣáláṣí ńlá lóògbómọ̀ṣọ́ níbí òun náà lọ̀rọ̀ nípa àdúà. Adua, dájúdájú àdúà àyè tí ó wà nínú ẹ̀sìn Islam àyè tó pàtàkì púpọ̀ gbáà ni kí ni táǹpè ní àdúà ní èdè Lárúbáwá àdúà huwa nìdá ìpèpè ni wọ́n pè ní àdúà ṣùgbọ́n nínú ṣẹ̀ríyà nǹkan pè ládùá ọ̀nà ni pípé téèyàn pé ọlọ́ọ̀ láti ṣe dáadáa fún yàn àbí láti bá yàn ṣe aburú dànù nǹkan pè ládùá nù. nínú ṣẹ̀ríyà àdúrà tá a ṣe ìpèpè tá a ṣe láti tọrọ dáadáa láti ti àìdáadáa nù wọn máa ń pè ládùá ṣùgbọ́n èyí tá a wá ṣe láti ti àìdáadáa nù lásán ní àsìkò pọ́njú igbe gbàmígbàmí dáké kọlọ́n ọ̀là wa kọ́gbà wa lọ́wọ́ aburú lásìkò ṣòro eléyẹn wọ́n ń pè ní al-istighatha a rí i pé àdúà àti al-istighatha ìpèpè wà nínú àwọn méjèèjì ṣùgbọ́n àdúrà fẹ́ ó ju istighatha lọ àdúrà kárí gbogbo pípè tó pe ọlọ́run fún yòówù tó pè fún lásìkò yòówù tó pè é kò bá jẹ́ dáadáa ló ń tọrọ kò bá jẹ́ ìdá lọ fẹ́ kọ́ lọ́wọ́ bọ́bọ̀ ti dànù àdúrà náà ń pele yìí ṣùgbọ́n ètò ọ̀sẹ̀ nígbà pọ́njú tó kígbe gbàjarè lọ́sọ́dọ̀ ọlọ́run pé kọ́ gbà ọ̀kọ́ là ọ̀pọ̀ nínú pọ́njú yìí òní wọ́n ń pè ní al-istighatha igbe gbàmígbàmí àdúrà tẹ́rí yẹn ara àjọsìn ni o tọlọ́run ọba nìkan ńlọgbọ́dọ̀ jẹ a gbọ́dọ̀ gbé lọ bẹ́lùmíì a gbọ́dọ̀ pé ẹlòmíì gbogbo bó tilẹ̀ wù kó nítorí àwọn tóbi tó lójú wa àbí nínú èrò wa kò lẹ́tọ̀ọ́ sí ká máa pè é yàtọ̀ sí Allahu Rabbul Alamin ìdí ni pé gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá wọn ò lè dátú tẹ̀tẹ̀ fúnra wọn á ń bọ̀sibọ́sí pé wọ́n ó tù fẹ́ lómi. ìta ń fẹ́ kò sí lọ́wọ́ ẹlòmíì ọwọ́ ọlọ́run lọ́wọ́ tètè mi fẹ́ bá jẹ́ pọ́wọ́ ọlọ́run lọ́wọ́ tètè wọn náà fẹ́ bá jẹ́ pọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ìlọ́wọ́ adé tó fọ́ ọlọ́run ọba sílẹ̀ tó ní pé tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run lọ́ọ́ máa pè é. ìdí nì tó fi jẹ́ pé gbogbo ẹni abárí tí ń pè nǹkan mí ìyàtọ̀ sí Allah faqad ashraka ó ti nítorí pé àdúrà ara jọ́sìn wa gbé lọ bẹ́ẹ̀ lómi ìjọ yàtọ̀ sí Allah àti ṣẹbọ sọlọ nínú gbèsè ayé ọmọ èèyàn ọmọ èèyàn pataki. wọ́n sì jẹ́ni tí máa bá bàrà rẹ̀ púpọ̀ lábẹ́ gbogbo bó tilẹ̀ wù kó rí fóníkálukú lábẹ́ àbúradà yòówù kálukú bá gbéra rẹ̀ sí lórúkọ tó ń ṣe lẹ́sìn ẹ rí i pé oníkálukú náà ní nǹkan tí wọ́n ń ṣe ládùá àwọn mùsùlùmí wọ́n máa ń ṣàdùá àwọn kèfèrí lọ́lọ́kan ọ̀jọ̀kan wọn àwọn náà máa ń ṣàdùá oníkálukú gbà pé àdúrà ó ń bẹ ó sì pàtàkì ṣùgbọ́n ṣé àdúrà wa ni gbogbo wọn ń ṣe àbí àdúrà ń bẹ nu tí wọ́n ń ṣe ń tẹ̀ sí sàdúrà tó ń bẹ nu tí wọ́n ń ṣe kò sí tàbí ṣùgbọ́n ẹni wọ́n bá jẹ́ pé Allah ìní bá ń pè nínú pípè tí ń pè kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí àdúrà náà ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah ní pé kì bá jẹ́ mùsùlùmí kì bá jẹ́ kèfèrí ẹ̀bọ ní ṣe sọlọ a gbọ́dọ̀ kí esa nìyẹn àdúrà tẹ rí yẹn ó pàtàkì ara àjọsìn ni lọ́lọ́sìn sọ fún wa nínú Suratul Ghafir ayé ọgọ́ta wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin Olúwa Ẹlẹ́dàá yín ni ẹ máa pè mí tẹ́ ń bá ń sèǹtì ń pè mí màá máa dá yín lóhùn àdéhùn lálẹ́ léyìí láti ọ̀dọ̀ Ọlọ́run ọba tá à ń pè ó ní ẹ máa pè mí tẹ́ ń bá ń sẹ̀ǹtẹ́ ń pè mí màá máa da yín lóhùn eléyìí ló fi ni lọ́kàn balẹ̀ púpọ̀ jù pé àìsàdúà láìrí gbígbàdúà gbogbo ẹni ó bá ti sàdúà yóò rí gbígbàdúà náà ni. innal ladina yastakbiruna an ibadati dájú àwọn ẹni tó ń ṣègbéraga sátìjọ́sìn fẹ́mi ọlọ́run ìbẹ́ẹ̀dẹ́sì tọ́lọ́wọ́n bá ń sọ bí ọ̀nà làdúà tẹ̀lékọ́rọ̀ àdúà lọ́lọ́ ń sọ gbogbo àwọn tí ń ṣègbéraga sáti pè mí àwọn ẹni tó kọ̀ láti máa pè mí àwọn ẹni tí ètò ọ̀rọ̀ tí wọ́n fẹ́ lọ́dọ̀ mi àwọn alágbẹ̀rù gbarí tí wọ́n wò pé kí làwọn fẹ́ fàdúà ṣe sayadkhuluna jahannama dakhirin iná jahannama ni wọ́n wọ̀ wọ́n sì wọ̀ lẹ́nu yẹpẹrẹ kọlọ ma ti wa lọ ma ná akramakumullah lẹkùn ti sè kó gbogbo ẹni tó bá fẹ́ ká dùn àwọn ọgbà ọlọ́wọ́n bá tá a fẹ́ pè òun náà lọ́ba ti ń sàdéhùn fún wa níbí a sì máa kó dodo làdéhùn ọlọ́run àdéhùn ọlọ́run ọba kì í yẹ wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna 'an 'ibadati. سيدخلون جهنم داخرين من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم أنا بني الدعاء هو العبادة الدعاء غان غان غان غان جسم الإمام أحمد àtàwọn míì ni wọ́n gbé jáde gbọ̀nà kan tó gúnrégé eléyìí túmọ̀ sí ọlọ́run ọba ló sì máa ń gbàdúrà ọlọ́run ọba tí ó gbàdúrà yìí nìkan la gbọ́dọ̀ máa fi àdúrà wa pè á gbọ́dọ̀ dojú àdúrà wa pẹ̀ lómi ìtọ́ yàtọ̀ sí Allah á gbọ́dọ̀ pẹ̀ lómi ìtọ́ yàtọ̀ sí Allah nítorí tá a bá ti ṣe bẹ́ẹ̀ a ti ṣẹbọ sọ́lọ́run ọba ẹlẹ́dàá wa nìyẹn àdúrà tẹ́rí ó pàtàkì púpọ̀ nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá kọ̀ láti máa pe ọlọ́run téèyàn bá kọ̀ láti máa tọrọ ní ti ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sẹ̀ tọ́lọ́wọ́n bó fi sán òun náà ní pọ́lọ́wọ́n bó bínú sí nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ anabi ni man la yas'alillaha yaghdab alayhi gbogbo ẹni tó bá kọ̀ láti máa tọrọ ní ti máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọbọ bínú sí Ọlọ́run dákun kó má bínú sí wa. a rí i pé eléyìí jẹ́ àtòjíjẹ́ ìwà ọmọ èèyàn ọmọ èèyàn tó máa ń tọrọ nǹkan lọ́dọ̀ tiẹ̀ tí gbamagbama bá tún pọ̀ ìbínú lọ́mọ èèyàn máa bínú. ṣùgbọ́n lọ

yaghdabu alayhi gbogbo ẹni ọba kọ̀ láti máa pọ̀ lọ́n ọlọ́run ọba bínú sí i. الله يغضب إن تركت سؤاله وبني آدم حين يسأل يغضب ọlọ́run a máa bínú téèyàn bá kọ̀ láti máa tọrọ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n máa nẹ́bí adam ní ìgbà tí wọ́n bá tọrọ nǹkan lọ́dọ̀ tiẹ̀ bí bínú lòun máa bínú ǹjẹ́ àwa ta jẹ́ mùsùlùmí lọ́kùnrin wa àti lóbìnrin wa àwa tá à ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tá a jẹ́ ahlu sunnati wal jama'a àtàwọn ẹni tó tiẹ̀ takìtì pàkọ́ sí sunna nàbì tí wọ́n kọ́ jálẹ̀jálẹ̀ táwọn jẹ́ ahlu bid'ah wal furqa wal firqa àwọn ẹni tó jẹ́ kí wọ́n jẹ́ aládàádáalẹ̀ tí wọ́n pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn Ọlọ́run ǹjẹ́ agbá àdúrà gbọ́ bí ǹjẹ́ aká àdúrà kún bí ǹjẹ́ amọ̀rírì àdúrà bí nínú gbèsè ayé wa òsì tàbí ṣùgbọ́n pé tó máa bí wá léèrè irú béèrè báyìí nítorí kálukú ọ̀daràn náà ní pọ́ńkà àdúrà kún wọn á ní àdúrà ló ń gbà ìsagbára wọn ní báwo làwọn ò ṣe kàdúrà fún àwọn tó ṣe gbé àwọn máa ń jí lóru táwọn máa pè ọlọ́run ọba ẹlẹ́dàá wa táwọn máa rá bàbà níwájú ẹ̀ kó bá wọn gbọ́ bùkátà tó ṣe fojú rí àti etí ò ṣe fojú rí kó gbọ́ bùkátà wọn lórí ara wọn kó bá wọn gbọ́ bùkátà wọn lórí ọkọ lórí aya lórí ọmọ lórí ẹbí lórí ara lórí ìyèkan lórí ọ̀rẹ́ lórí iṣẹ́ ǹṣe wa àwọn kàdúrà fún gbogbo ògbà orí pàǹsì ń bẹ lọ́nà làwọn wà kódà ẹlòmíọ́ sọ nínú àwọn ahlul bidà ikú àwọn tiẹ̀ ti ya ọjọ́ kan sọ́tọ̀ ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó kí ọjọ́ ọjọ́ àdúrà ni ọjọ́ àsàlátù àwọn máa ń pàdé ń bẹ̀ yẹn àwọn sàdúrà tí wọ́n ti design fáwọn nítorí báwọn ti kàdó àkùnfì kódà kẹsì máa wọ nǹkan táwọn bá ń lọ síbi táwọn ti máa ń ṣe àdúrà lọ́sọ̀ọ̀sẹ̀ táwọn dá fúnra wọn àwọn tó máa wà ní uniform gẹ́gẹ́ bí ọmọ school eléyìí tó túmọ̀ sí fún àwọn kàdó àkùn tàbá gbéyàwó dáadáa á rí i pé ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀pọ̀ ẹ̀mọ́ yé àwọn ẹni tí wọ́n ń pera àwọn mùsùlùmí wọn kàdó àkùn kankan àfi bí ẹni ṣàwàdà àfi bí ẹni dọ̀wẹ̀kẹ́ àdúrà lọ́dọ̀ pọ̀lọpọ̀ ẹjẹ́ àdánwò àmọ́ bọ́yá òun náà lè gbà bẹ́ẹ̀ làdúrà rí lọ́dọ̀ pọ̀lọpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé kọ́pọ̀lọpọ̀ tó bẹ lọ́n ó ti lọ bẹ̀sù bẹ gbà kótó bẹ lọ́n ó ti sọ òògùn lóríṣiríṣi wọ́n lè sọ yìí pé dúró sídìí àdúrà jókòó síbi àdúrà kórí tó máa sí ọ kórí tí ó ṣẹlẹ̀ sí ọ àwọn táwọn ń ṣe àmúlò málà gan gbogbo nǹkan ò jọmjọm kátó wá pé wọ́n tó dúró sádùá junction ọ̀pọ̀lọpọ̀ àmìyẹ nínú àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí lónìí ẹ̀ríkà àdúrà tí ìṣòro bá tiẹ̀ dé sí wọn gángan wọn ò kàdúrà kún kankan wọn kún kankan tó ti forí jágbóògùn lọ kọ́dà ìlú mi ò tún máa sọ fún ọ pé ṣé ń bẹ́ẹ̀ náà àdúrà tí wọ́n mà ètò ìsèkìtò ọba ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀mà ṣẹ òun ní oògùn abẹnú gbọ̀ngbọ̀ sẹ́kìtò ń bá tà lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀mà jẹ́ ìdí inú tó ń fi dúró títà dúrà nìkan tó sì dáa bẹ́ẹ̀ ayé na Islam ń bọ̀ ní Islam wà ẹ̀yin ò rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí náà fi ra wọn ti wọ̀fà fún àwọn àfáà kan wọ́n fi ra wọn ti wọ̀fà fún àwọn ṣéwù ṣéwù kan lórúkọ wípé táwọn bá ti sẹ́sìn wọn débì kan wọ́n padà fi ismullahi al-a'zam kan tí ń bẹ lọ́dọ̀ wọn tàwọn lọ́rẹ̀ eléyìí tó ṣe wípé tíyẹn bá lò ó fún bùkátà yòówù ẹsẹ̀kẹsẹ̀ ni ó gbà ẹsẹ̀kẹsẹ̀ ni ó jẹ ẹ rí i pé irú eléyìí máa ń ṣẹlẹ̀ nù gbèsè ayé wa ẹnìkan lọ fi ra rẹ̀ sí wọ́fà fún ṣéwù tọ̀rí kọ̀ọ̀kan fún àfa kan tó fi ra rẹ̀ sí wọ́fà fún àfa kan òun náà wàá sọ fún pé tó o bá fi lè ṣe kídímà fún un tó o ti ṣe sìn òun fún iye ìgbà báyìí wọ́n padà yọ̀ǹda ó kàn fún ọ eléyìí tó ṣe pé àìfi pọ́lọ́ nǹkan mẹ́jẹ̀ ọmọ wa ṣiṣẹ́ ọmọ forí ṣe ọmọ fọrùn ṣe lórúkọ pé ńgbà tó o bá ṣe dé ibi tó lámì wọ́n padà yọ̀ǹda orúkọ yẹn fún ọ tí wọ́n máa fi pé ọlọ́run lẹ́ẹ̀kan náà tó sì wà lọ́dọ̀ wọn. tó kọ̀ọ̀kan bẹ lọ́dọ̀ àwọn tó jẹ́ tọ́lọ́ tó ṣe yí pé téèyàn bá fi pe ọlọ́run yọ jẹ́ náà ni téèyàn bá nà sí bùkátà kan yọ gbọ́ náà ni kò dájú pọ̀ wà lọ́dọ̀ wọn ọ̀dọ̀ àwọn ahlùsùnà ìlórúkọ yẹn wà ahlùsùnà ò sì ní mú ọ lẹ́rú ahlùsùnà kò ní sọ ọ́ di dèdèrìn kó di kó sí ọ láǹfààní torí ẹ̀ ọ̀dọ̀ ahlùsùnà lórúkọ yẹn wà. ó sì súnmọ́ kọjá pé gbogbo wa la mọ̀ wa lọ fira ti wọ̀fà àbùrọ̀ lọ fira rẹ sẹ́rú ẹ̀rí pé àwọn èèyàn gbàdúrà gbọ́ bíi kásá ipá ń wá sírí kan à wá kínní kan àṣírí àṣírí tẹ ọmọ gbà sírí kan lọ́dọ̀ bàbá ẹ wá rí sọ ọmọ sí kúbọ́kúbọ́ ọmọ àfi alábàáhùn ọrùn òní lè yọ síta dáadáa ọmọ ẹni tó ló ń ṣàdúrà ńkọ́ tó ṣàdúrà ṣàdúrà títí tí ń wò pé káàt kíní ìbá ìbọn ṣe ṣètò yìí ọ̀dájú pé yóò tètè jẹ ọ̀dájú pé yóò tètè dùn ó tún wá yọ̀ wò lápò wà ní olúgbòhùn mọtìmọtì ni kíní kan ṣe kíní kan tá a bá ṣe kíní kan kíní kan ṣe kíní kan bí mo ṣe ń wí bá kọ́ máa ṣe káàrọ̀ máa rọ̀ máa. ayé na lè sila torí mo gbé rọ́bà náà rọ́bà náà tó ń sè ọ̀pẹ̀ torí ẹ olúgbòhùn kí á lọ olúgbòhùn akaramakumọlá bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí o bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí o ẹwà ni tí ń ṣàdúà bí súnà ti ṣe mu wa bá alukur'an ti ṣe mu wa ó wá ṣàdúà yìí lọ fá ọlọ́run ọba wa ń dán kò tètè jẹ́ ọ́ rámì ìpàdùn àtìgbà. yóò bá máa mụ mú bá dá ara rẹ lẹ ló kó dá àwọn tí ní ká bẹ kó àgbà gbà ó tí ọba sọ pé iná líle horo ọ yà gbẹ̀yìn náà ti mà tẹ̀wọ́n ka yà sí ẹlẹ́sẹ̀ kan tẹ̀ ó kan líle ọ wà ka yà sí ọ ẹsẹ̀ kejì oṣù ẹsẹ̀ tó gbé òkè wọn ti gbọ́dọ̀ kalẹ̀ Ọlọ́run kọ kó tún jìyà fún so ńgbọ bá wá ṣe bá títí títí títí ó ti sọ fún ọ pé tọ nàfìlà tó tún kan lẹ́yìn eléyìí o òun náà ní wípé ọbọ òhò òhò ọmọlúwàbí ọmọ wa ka kẹne kasa ìfì ọmọ kasa ìfì kí ń sèfì lọ́mọ wa kà ọmọ kàlí ra lójú ra ọmọ aránkó wọ́n ti wọ́n ti lè kó ọmọ ká kíní kan jọ́wọ́ àrùn kàmáàlì ọmọ ká gbogbo ẹ̀ léra wọn oní àdúrà súnà òkè láti sọ́tò tó wọ́n ṣàdúrà bíbí àná kí ló yí padà ní ọ̀rọ̀ rẹ̀ ọmọ iye ìyá tó ti ṣe foundation rẹ̀ lẹ̀ fúnra rẹ̀ báyìí látàrí kọ́ńtàkùtà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnìkan wọ́n sọ fún yín pé sọ̀látùl fàátì sọ̀látùl fàátì tó ọmọ ká kò sí nínú súnà nàbì sallallahu alaihi wasallam tó ká máa ṣe sọ̀látùl fàátì wọn á ní à ń fura pé lílù fàátì tó ń bá ṣe ń bẹ̀rẹ̀ àdúrà àti ní parí rẹ̀ àdúrà yẹn gbà náà ni àní à irọ́ lásán ni eléyìí ọ̀tún máa ṣe gàgà lílù fàátì báwọn bídí àná tó ní ká dùn ọgbà ọba ni à ọ̀dà bó wa ni má ṣe má má ṣe àsọ̀látù tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam as-salatu al-ibrahimiyya bàbá àwọn míì tó tún wá lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam lọ́ba bẹ̀rẹ̀ lóòótọ́ lọ́ba máa ṣe àsọ̀láàtù irú ètò wá lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àdúrà bá di pé ńlọ tíkọ́tíkọ́ kọ̀ọ̀rá mi pé ń gbà má bi ti tẹ́lẹ̀ ṣé ìdíkọ̀ ẹ̀kú bò ń báyìí tó yọba tún padà sídi lílfàtì rẹ̀ jẹ́jẹ́ àwọn sọ fún kẹ́ ọ̀pẹ̀ mẹ́ lílfàtì ibi tá a sì rí wa nù ẹni pé wọn kàdó àkùn bí àṣírí bí àṣírí bí àṣírí ẹni wọn kà kù ní ìsìnjẹ́ nìkan bá wá tó bá ní nǹkan kan sí òun lẹ́yìn sọ fún yín pé tọ̀ àdúrà kan wà sáà nàbí nítorí ọba ti wí ọgbà náà Allahu Rabbi la sharika lah wíṣí bùkátà rẹ̀ ọgbà náà kò jù tí ò jù lọ ẹni kò jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògbọ́n náà ibẹ̀ lẹ́sìn tí ó ti máa yín mú. Allah Rabbi la sharika lahu <laughs> ládùúrú àwọn bùkátà ti ti tirẹ́là mẹ́ẹ̀ẹ́dógún ò lè kó yìí ṣe Allah Rabbi la sharika Allah Rabbi ọ̀dà Allah Rabbi o sẹ́fẹ̀ kókò ní gbà torí pé kò kúkú gbà gbọ́ ọ̀dà Allah Rabbi o aha àmọ́tẹ́ bá sọ pé Allah Rabbi ni nákàlí tá a fẹ́ lò ṣùgbọ́n àwọn kan tá a lò kún tá a lò kún tá a lò kún sóò lè rí i. wọn kàdúrà fún bí àṣírí tó lérí pé kí ni àmà wà á ìrùpọ̀ lérí ńlẹ̀ omi ń bẹ tó pé mẹ̀dúkùrì ló ti rẹ̀ wọ́n dé mẹ̀dúkùrì Boko Haram àní ń ọba àti pé ó kù sọ́wọ́ Boko Haram ẹ̀wẹ́ ó pé wọ́n lọ wá wọn kankan kankan kankan tó fi gàrí rọ́ọ̀ràn eléyìí làwọn máa kà fún wọn bí àṣírí bí àṣírí bí àṣírí bí àṣírí. ẹni tó ló ń ṣàdúrà fún ọ àbí wá nǹkan tí ń ṣe ọyàn àwọn ṣàdúrà fún ọ tonti ke nu islam bò lọ́wọ́ àpékẹ́ yìí ojúkò kalẹ̀ kẹ́ ní sẹ́ ń fún wa lẹ́ wọ́n wá dọ́dọ̀ rẹ̀ ọ̀hún ni kò nàárẹ̀ tìkí ní sọ pàtó sọ́tàn ọkàn gbé ọpọ́n kan jáde ní bá ń tẹ̀ ní bá ń tẹ̀ ní bá ń tẹ̀ ó sì láwọn wọ́n ti gbé ọwọ́ laboratory báyẹn àwọn fẹ́ wo ti ń dọ̀ọ̀la mu wọ́n wá wo ti ń dọ̀ọ̀la mu tán á nítọ̀ nítorí wọ́n á bẹ̀ ní sinmi pé bùkátà rẹ̀ yọ gbà nǹkan báyìí yọ gbà nǹkan báyìí ìgbà aṣọ méje ìgbà aṣọ méje tó kẹ́ẹ̀gì epo méje òrùkọ́ ń yé wa báàgì iyọ̀ méje méje méje méje lọ́ba dé tòsẹ́ ma pé ní ọmọ èèyàn lẹ́vù pàápàá yorùbá lẹ́vù wọ́n ní hmm, hmm. àfàn gbàdúrà tí ó ṣe bẹ́ẹ̀ alẹ́ nìkan wọ́n wá certificate of indigene ti state kan wọ́n á lọ bẹ́ẹ̀ nìkan táwọn rò yí pé ó lè bá àwọn sánà bí wọ́n ti ṣe rí gbà ẹ dákun kí ló lé nu eléyìí bọ́ bá mọ̀ yẹn pé hello salamu alaykum ẹ à ń fẹ́ sàtífíkẹ́tì ń díjì yín ni ọmọ wa kan bọ̀ yọ wá gbà bàṣíkẹ́ nọ́mbà lọ́ba ní kójókòó mẹ́rin nígbà tó jókòó wọ́n bá sì ń tẹ ọ̀pọ̀n yìí gbàdá tí a ní à à certificate of indigenship kí ló gbé yín lọ sọ́dọ̀ àyè ó wá ní mm, tó wà ń bẹ̀ ni pé ẹ ra pẹ́pẹ́yẹ méje funfun àti gan aṣọ méje funfun so obìnrin ọlọ́run á ní kó òun ṣe làákàyè ìyá ni ń wá ìwé fọmọ rẹ̀ bàbá abẹ́ ẹ̀gbọ́n tí mo béèrè àní ẹ̀ bá ní báwọn èèyàn tẹ́ ẹ mà sọ̀rọ̀ káfí rí dídín ṣe fún mi ah, mọ gbọ́ dáadáa kọ́ ọ̀dà kan mà àwọn ayé tí wọ́n di wa lọ́nà tá a fi ní ríwe ńgbà ńkọ́ àá ok àwọn ni wọ́n jẹ pẹ́pẹ́yẹ méje àwọn ni wọ́n gba ìgbà sọ méje subhanallah ẹ̀ríkẹ́ àti ẹ̀yìn àtàwọn náà ẹ̀ kàdúrà kù bí rọ àṣírí yẹ̀yẹ́ tẹ̀síntara yín jẹun gbàtẹ́yìn náà sì wí àṣírí ni ni agbárí ni. agbari ni rọni idu rọni ngba ma ni ko mu gbẹrẹ kọ papọ ma kini ko se kini kan asiri ni kò le yọ kò si ma lagbe ara rẹ tora siri ni kò le yọ kò le yọ gbẹgbẹ lọ nla ìgbẹ ama se bọta akarama kò mo lọ torí di eléyìí adu àtẹrí yẹn pàtàkì yìí nisanyi pèlè adua ìdí nu tọpọlọpọ nínú wa tó fi dẹ́pà ń bẹ lọ́n à ń bẹ lọ́n lódodo à ní rí gbígbàdúrà torí à ní gbàgbọ́. Ìbílísì ó lọ ga gbogbo lórí ibú kọ́lọ̀ mọ́jà wò sórí ibú lásìkò tí Ìbílísì sórí ibú àkọ́kọ́ tó jẹ́ pé ó ń horú lọ́wọ́ ni ọbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bá ti gbà qala rabbi anzirni ila yawmi yub'athun ó ní ìrọ̀lú ẹlẹ́dàá mi lọ́mi lára dídọ́ gbẹ̀ndàl qiyama qala fa innaka minal munzarin ọlọ́ni àlọ́la ọ̀nbẹ náà ẹni tá àlọ́la dídọ́ náà ẹ dákun ta ló yẹ kó má rí ebi ìbílísì ó lọ gbogbo lórí ibú sábàbí orí ibú rẹ ti tẹ̀tẹ̀ sẹ́lẹ̀ ni ó sì tún bẹ́ẹ̀ lọ ọlọ́run gbàdúrà rẹ̀ kí ló dé tọ́lọ́run fi gbàdúrà rẹ̀ àwọn olùmọ́ni torí pé ó pe ọlọ́run pẹ̀lú orúkọ tó ẹ pé èèyàn lè fi pọ́ ọlọ́run kọ́ má dàn kí á lọ lọ fìrà rẹ̀ jìyà tó lọ ṣe fìdímọ́ fún òpònú òpùrọ́ kan pé yóò fún ọ ní ismullahi al-azam kan ìbílísù gan dààmú kí ló mú wa mùsùlùmí má dààmú bóun ìbílísù ti pọ́ ọlọ́run bẹ́ẹ̀ rọ́bì tẹ́ bá pè ọlọ́run rọ́bánà àtinà fi dúnìá hasana wọ́n fi àkìrọ̀tì hasana tọwọ́kìnà àdàbẹ̀nà rọ́bánà látọ̀dẹ̀ kọlọ́bánà bàdé ìdhàdàìtànà wàhábìlánà mílẹ̀dùnkà ràḥmẹ́tẹ̀n إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد rọ́bẹ́nà. tẹ̀ ń bá ń pọ́lọ́ pẹ̀lú rọ́bànà rọ́bànà rọ́bànà àdúgbànà ṣùgbọ́n dìpẹ́ǹd lórí ìgbàgbọ́ yín kú ma nínú àdéfì alukódésì ọlọ́wọ́n bá ní ana inda dhanni abdi bí ibi ń tẹ́rù mi bá rò sí mi lẹ́ẹ̀ma bá mi tẹ́yìn bá rò sọ́lọ́ pé bẹ́ẹ̀ ṣe ń bẹ lọ́n yọ gbà wọ́lá yọ gbà náà tẹ́yìn bá ń rò pé tó àìmọye òjò tó ti rọ̀ sílẹ̀ ti mú akutẹ ń ṣàdúrà yìí náà ọjọ́ ti pẹ́ àkúkú mọ kò délé yìí ó kúkú bọ́ sí tiẹ̀ náà kò ní gbà ó kò ní gbà tẹ́yìn bá wá wọ ọkàn yín wò tẹ́yìn bá salábòsì ẹ̀rí pé ntí máa sábà bẹ lọ́kàn yín tẹ́yìn bá ń ṣàdúrà nípa ọkàn yín ọ̀ba lẹ̀ sí pé ọgbà tọkàn ọba ti balẹ̀ sí pé ọgbà kò ní gbà torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ̀ lè fi tipátipá gbà nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́jẹ̀ kọ́kàn yín ọba lẹ̀ sọ́lọ̀ pé ntí mo ń tọrọ yìí àkọ́kọ́ kò tí ẹ̀ sẹ́ni tó lè ṣe náà tẹ́lẹ̀ náà àfi ta ni allah kí ni mo fẹ́ máa dára mi láàmú sí òun náà ni màá máa pè lẹ́yìn náà nínú sunna anábì fi hàn wá ó ní ọlọ́run ọba fẹ́ pé tẹ̀ ń bá ń tọrọ nǹkan kẹ́ ẹ máa wí láwìí tún wí láwìí tún wí láwìí tún wí. ẹ máa tẹnu ma ẹ máa pààrẹ ẹnu lórí ẹ torí pé kò ní sú ọlọ ni ọ yà sú. sẹ́mi àwa láàrin ara wa tó bá béèrè nǹkan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tí bá dáhùn ni tẹ̀lé o àmọ́ náà ń fẹ́ pé kẹ́yìn bá ń tọrọ ẹ máa ma ẹ máa tẹnu ma ẹ máa tẹnu báwo lọ́kàn tiwa ṣe rí sáwọn àdúrà tàǹtì tọkàn wa balẹ̀ sípé yọ gbà tọkàn wa bá balẹ̀ sípé yọ gbà wàláhì yọ gbà náà torí akramakumullah àwọn ànábì Ọlọ́run wọn ò mú àdúrà ní jábútẹ o gbogbo wọn pátá ipò tó ga ni wọn fi àdúrà sí nítorí ńgbà tọ́lọ́run àwọn ànábì Ọlọ́run ságbà ńlá yìí ara ń tọ́lọ́run bá ní kán wá fi mọ̀ wá òun náà ní pé ọ̀nàwó làwọn ẹrú yìí wọ́n fi máa pe ọlọ́run ọba ẹlẹ́dàá wọn láti bá wọn gbọ́ àwọn bùkátà wọn nírọ̀rùn ara tẹ́ káwọn ànábì wa jẹ nù àwa ní ìsàn ní bùkátà tó pọ̀ ṣé ọba àlú ní ọba wa gbọ́ bùkátà wa ní àbíjòyè àwọn náà àtàwa tá a yàtọ̀ ní tá a yàtọ̀ torí pé àtọ́ba àtijòyè lọ́mọbi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ kò sẹ́nìkan nu wa tí ọ̀jẹ̀ pọ̀ ní bùkátà gbogbo wa pátá àwa lè wà láyé ká má ní kankan tí ń dà wá láàmú torí pé bí ṣe ń dùn lágbà kan ni wọn máa kan lágbà kejì a ní tá a lè lò sí àfi ká kọ lọ àwọn ànábì Ọlọ́run wọn ò fàdúrà ṣeré o baba ńlá wa Ádámù aleyhi sẹlẹm ó jẹ nínú èso tọ́lọ̀ ń sọ pé kò gbọdọ̀ jẹ nínú ẹ̀ òun àti ìyá ńlá wa wọ́n tara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá lé wọn kúrò nínú àlìjẹ́nà eléyìí jẹ́ nǹkan àbànújẹ́ ńlá eléyìí tó ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan àbànújẹ́ ńlá alákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ sọ́mi èèyàn lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti dà ẹ jáde kúrò nínú àlìjẹ́nà Ádámù aleyhi sẹlẹm ọmọ ní nǹkan àbànújẹ́ ọmọ aláìda Ádámù òjókòó tẹtẹrẹ o àtòun àti ìyàwó rẹ̀ àwọn méjèèjì ṣàdùà qala rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin àwọn méjèèjì sọ pé olúwa ẹlẹ́dàá wa àwa ti ṣàbòsí síra wa o a ṣàbòsí sẹ́mi ara wa tó o bá forí jìn wá kọ́ kẹ́ wa dájúdájú á jọ kan nínú àwọn ẹni òfò kọ́lọ̀ ń dákun mẹ́jà sófò mọ fẹ́ kẹ́ máa kíyèsí àdúrà àwọn ànábì ọlọ́yin ẹ̀mí lónìí ádámù awúgbó lóyìn ẹ̀ka ni ẹ kíyèsí àdúrà ti yẹn o ìgbàgbọ́ táwọn ànábì ọlọ́ni oníke táwọn bá pe ọlọ́run yóò gbọ́ náà yóò ti gbà ẹ̀ka ṣoṣo ládàmà sọ ọlọ́run ọba ti gbọ́ ọlọ́run ọba gbà. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم آدم لسكسة لسكسة تبلون به ńlọ rí ọ̀rọ̀ kan gbà látọ̀dọ̀ lọ eŋti ọ̀rọ̀ yìí kó sínú ni pé Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ti gba tútúbà rẹ̀ torí pé Ọlọ́run ọba ló lùgbàtúbà ẹrú tí sì tún kẹyàn ẹ̀ẹ̀kan ni baba ńlá wa wí àdúrà yẹn ọlọ́wọ́n bá sì gbọ́ ó sì gbà. bákan náà anabi nuh aleyhi salam àwọn èèyàn rẹ̀ tọ́lọ̀ ọ̀ràn sí lẹ́yìn gbogbo ìyànjú ọlọ́dún gbọ́ọ̀rọ̀ tọ́pọ̀ tó gòjì ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta tí fi ń pè wọ́n sí ẹsìn lọ́wọ́n ọba lónìí kan táwọn èèyàn yìí ti kọ̀ láti sin lọ́wọ́n ọba lónìkan eléyìí mú kí inú bí ànábì Nuh alayhi salam Nuh wá ṣépè fún wa Nuh ṣàdúrà pé ká burú ọ̀sẹ̀lẹ̀ sí wọn. ó ní la tadhar ala al-ardi min al-kafirina dayyara innaka in tadharhum. يضل عبادك ولا يلد إلا فاجرا كفارا وقال نوح ربي لا تذر ربي بين نوح نابلون رب في والله النبي آدم أتيان لاوا بول أنا تبلون قال ربنا أحا بات نوح عليه السلام tó náà fẹ́ ṣépè fáwọn èèyàn rẹ̀ kábúrò ṣẹlẹ̀ sí wọn ọlọ́ni wa qala Nuhu rabbi la tadhar ala al-ardi mina al-kafirina dayyara Nuhu ní rẹ̀ olúwa ẹlẹ́dàá mi má ṣe nìkan kù nínú àwọn káfìrí kọ́dà kó ṣe pé agbéléjókòó tí èè jáde wọ́ọ́lọ́ gbogbo wọn ní kò parun ọlọ́run ẹlẹ́dàá wa ó sì gbádùn àánú wọn ọlọ́run ọba là ọlọ àwọn ẹni tó gbàgbọ́ pẹ̀lú ẹ àwọn ẹni tó sá ìgbàgbọ́ gbogbo wọn lọ́nà wọn bá parun àdúrà pàtàkì anabi nuur kọ lọ sàtì wọn anabi nuur kọ bẹ àwọn àǹjànú lọ́wọ́ ẹ̀sìn wọn kọ bẹ àwọn ṣètọ́nì lọ́wọ́ ẹ̀sìn wọn kọ pé àwọn alálàálẹ̀ wọn kọ bẹ wọn lọ́wọ́ ẹ̀sìn wọn ṣùgbọ́n pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ṣe wípé ọmọ ntọ́pamọ́ ó sì mè é tọ́pamọ́ ju ìtọ́pamọ́ lọ ọba tó ṣe pé láì sí ìsọ ó ti máa ń dáwù láì sí ìrò ó ti máa ń dárò ànábì inú ha pè ọlọ́run ọba sì dá ló ọlọ́run pa àwọn èèyàn ẹrùn látàrí àdúrà bẹ́ẹ̀ni tí a bá wo ànábì Ibrahim aleyhi salam bàbá àwọn ànábì ọlọ́run àríkpá ànábì Ibrahim kò bímọ kò bímọ tó fi dàgbà tó fi dógbó ṣùgbọ́n kọ̀sọ̀rì tìǹù kọ̀sọ̀rì tìǹù rárá ọbẹ̀ lọ òní rabbi habli minas salihin ìrì olú ẹlẹ́dàá mi tẹ́mi náà lọ́mọ nínú àwọn ẹni rẹ̀ tẹ́mi náà lọ́mọ bí nínú àwọn ẹni rẹ̀ ọlọ́ni fa bashsharnahu bi ghulamin halim. àwa fún ní rò pé yóò bímọ ọmọ ń sòrò aláfaradà alámùmára anabi ismail aleyhi salam anabi ibrahim aleyhi salam kò ti torí pọ́ùn bímọ kọ́mọ wa lọ bẹ yeye odò kọ́mọ lọ bẹ yeye odò pé kó fóun lọ́mọ àbí kọ́mọ wa di ọ̀sùnmùí wa. àbí kọ́ máa lọ bí Ògún pé Ògún bí yìí àbí kọ́ lọ bóró oró fún mi a'udhu billah ọlọ́run ọba lọ́bẹ̀ rabbi habli minas salihin ọlọ́run fẹ́mi náà lọ́mọ̀ọ́ká bí nínú àwọn ẹni rẹ̀ ọlọ́run ọba ti dá lóun lẹ́ẹ̀kan náà lónìí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ yẹn iná lọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa gbàdán wo eléyìí náà bá tó ṣe pé wọn ò bí ma wọn ń wá ọma ọlọ́wọ́ ọbẹ̀ ò tí ì pé kí wọ́n gbọ́ kó à ń bọ̀sibọ́sí pé wọn ò tiẹ̀ bí ma àdánwò irú eléyìí bá mú yàn ṣé gbogbo èèyàn ní máa mọ ọlọ́run jálẹ̀ kí ẹ ṣe gbogbo èèyàn ní máa mọ ọlọ́run jálẹ̀ gbàtàdánwò yìí bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọn àní mà gbàdánwò lọ bẹ̀rẹ̀ títí ńgbà tí àwọn bá ń ṣọdún kan nílé ọkọ kò lóyún tó àwọn tọrọ taba nínú mọ̀lẹ́bí kìíní kejì ẹ máa wá wó màrà lórí tèrè nínú èèyàn mẹ́wàá bọ́yé èèyàn kan ńlẹ́rìí tí wọ́n sá máa tẹnu mọ́ pé ẹja gbà fọlọ́ ẹja máa bẹ lọ ẹja gbà fọlọ́ ẹja máa bẹ lọ ẹjọ́ kan wọ́n balẹ̀ pé ńgbà tí àsìkò tọ́lọ́ ń bá tó ọmọ wà náà èèyàn kan ní èèyàn mẹ́wàá ni àwọn èèyàn yòókù àwọn àmàràn tí wọ́n máa dá àwọn àmàràn jahannamiya ni tó lè jẹ́ kéèyàn tètè wọ náà rọrùn ẹrẹ lómi lọ́sọ̀ ẹnìkankan tírú ẹsẹlẹ sí ládùúgbò àwọn ọlọ bẹ nìkan ni pàtà lọ bá oníkan lọ wá ìgbín wá pàtà wá ìgbín dé àwọn ìgbín ni wọn sá lò wọn ṣe ìgbín yẹn fún àfà jíjẹ tí ń jẹ̀gbín ẹ bá jẹ̀gbín torí kó lè bímọ yóò fi ìgbín lọ́mọ ẹlòmíì ó lè fi hàn ah, tálábàáhùn làwọn ṣe kóra alábàáhùn bàbá kan bẹ ládùúgbò àwọn pẹkẹtà alábàáhùn ọ ọ lágbára ọpasẹkì ńgbà rẹ pọ èdè ògbẹ̀yìn lọ bí dẹ́sí gbẹ́ bọ́ lọ sórí ta èyí tó ti pé ọmọ pẹ̀yìn lọ sí di kíkẹ́ lọ bẹ́ẹ̀ nìkan aládùá ni àdúrà náà ni ó ṣe àdúrà kìíní tí ẹ̀yin ọmọ àdúrà ṣe subhanallah ẹwà nabi ibrahim alayhi salam ìyàtọ̀ tiwọn pẹ̀lú tiwa tún pọ̀ àkọ́kọ́ ni pé wọ́n nígbàgbọ́ pé àwọn ti tọrọ yọ ọ̀sẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì wọn ìkọ́ lọ́wọ́ ọba lójú àwọn ìkanjú síbò ti sàdúà tọrọ rẹ mọ́lọ̀ torí pé téèyàn bá ti sàdúà tọkàn yín bá ti balẹ̀ ṣe ń tẹ́ wí ọlọ́wọ́n ọba ti gbà á ṣùgbọ́n gbà wo ni ọ̀sẹ̀ ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ déjì fọlọ̀ ẹ wà lọ ṣe sùúrù ẹ kọ́ sùúrù kọ́rọ̀ yín ẹ fi yókù lẹ̀ fọlọ̀ bákan náà anabi wa Musa aleyhi salam. nígbà tí ọlọ́run ọba tó ṣe anabi musa ní anabi rẹ̀ nígbà tí ń darí bọ̀ láti ilẹ̀ madian bọ̀ wá sílẹ̀ misr tọ́lọ́run ọba dá dúró ní tóoru sínà níbẹ̀ yẹn ọlọ́run ẹlẹ́dàá wa ó ní kí ni tí wàá musa mú lọ́wọ́ ó ní pọ̀pá mi ni. òun ma fi já koríko fáwọn ẹran tó ń bá rìn títí tó bá rẹ̀ òun yín àwọn bùkátà mi wà tó tún ma fi pọ̀pá yìí gbọ́ ọlọ́ni sọ́ọ̀lẹ̀ ọ̀sọ́ọ̀lẹ̀ pọ̀pá dejò musa fẹ́ sá ọlọ́run lọ sá ọgbọ́dọ̀ mú tọba ti mu yóò tún padà sí rí rẹ bọnú èjìká rẹ rẹ bọnú abíyá rẹ rẹ abíyá rẹ yọjáde ọyọjáde lọba mọlẹ bí òrùn Ọlọ́run láwọn àpẹẹrẹ méjì níta fún ọ lọ gbé bá Fìràwọ̀ nítorí pé alágbẹrù gbarí ni Fìràwọ̀ Nabi Musa aleyhi salam ó wà bẹlọ qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli. واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا النبي موسى ترى جباله الله سيدالون قال قد أوتيت سؤلاك يا موسى ẹ̀kan náà lọ bẹ lọ́nbẹ gbogbo ń tọ́tọ̀rọ̀ lọ́lọ́ ṣùgbọ́n báwo ló ṣe bẹ lọ́n qala rabbi shrah li sadri onírè olú ẹlẹ́dàá mi sípayá àyà mi wa yassir li amri ti ọ̀rọ̀ mi ní rọrùn wahlul uqdatan min lisani kókó ti ń bẹ lórí ahọ́n mi tóbi jẹ́ pé tí mo máa ń sọ̀rọ̀ kéèyàn mo máa kí lòlò bá mi mú kúrò lórí ahọ́n mi yafqahu qawli táwọn èèyàn máa gbọ́ mi yé waj'al li min ahli Harun waj'al li waziran min ahli Haruna akhi bá mi yan amúgbálẹ́gbẹ̀ kan nínú àwọn mọ̀lẹ́bí mi tó nà ọjà nàbí pẹ̀lú mi anabi Harun alayhi salam àwọn àwọn àwọn àwọn àbéèrè ńláńlá ni Musa ń tọrọ lẹ́ẹ̀kan náà ńgbà tó tọrọ gbogbo ẹ̀ tán kí lọ́lọ́wọ́ bá qala qad utita lẹ́ẹ̀kẹ́ ya Musa ọlọ́run ní gbogbo ntí wa Musa tọrọ àti fún ọ. torí pé pọlọ pẹ̀lú orúkọ téèyàn ti pọlọ nǹkan má jẹ ó sì tún ní ìgbàgbọ́ pé yọ sẹ́ náà ó sì sẹ́. tàwa náà lára ẹ káwa náà kàdó àpò ká má kàn lọ́wọ́ ọba lójú. nínú hadithi tó fẹsẹ̀ rìn lẹ̀ anabi Musa aleyhi salam anabi musa alayhi salam ó ní ya rabbi allimni shay'an azukuruka wa adu'uka bih àdúrà pàtàkì débi pé àwọn anabi ọlọ́mọ á di ìdí ìgbẹ́ lọ pé kọ́ mi bí ṣe máa pè ọ́ anabi musa ni wọ́n lọ kọ́ mi ní nǹkan kan tí màá fi ṣe ìrántí rẹ tí sì máa fi tọrọ tí mo máa ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni ya musa qul la ilaha illallah wa musa sọ pé la ilaha illallah bẹ́ẹ̀ ọlọ́wọ́ sọ pé máa sọ ní gbagba kò sọ pé máa sọ nígbà ẹgbẹ̀rún máa sọ nígbà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún la sáti sọ pé la ilaha illallah gbogbo gbàtọ́ bá sọ la ilaha illallah ó ti ṣèrántí ọlọ́ gbogbo àti bá sọ la ilaha illallah ó ti tọrọ ntọ́nfẹ́ lọ́dọ̀ ọlọ́ anabi musa alayhi salam. oni kullu ibadika yaquluna hadha gbogbo àwọn ẹrú rẹ náà ni máa sọ ilaha ẹfẹ mi lè tó hm? torí pànàbì ni mi ọlọ́run ẹlẹ́dàá wa ọwọ́ àlàyé ọlá ti ń bẹ fún la ilaha eléyìí túmọ̀ sí pé àdúrà pàtàkì ó ju intanẹ́tì ọwọ́ ẹ̀rẹ̀ mú lọ bẹ́ẹ̀ ni ibrahim salam lásìkò wọ́n tí malayika Jibril yọ sí ń bẹ nínú òfurufú kótó dénú ná pé wọ ibrahim kí ló ń fẹ́ anabi ibrahim aleyhisselam ni lọ́dọ̀ rẹ̀ mi fẹ́ kankan ṣe sẹwọn pé tí imáni bá ń bẹ nù nísìnyí ọdàbí ẹni tí ọkọjú omi tó wà nù ẹtọ dànù nínú omi ó wá rí ìdá kan tọpọn burúkú idà ẹlẹ́nu méjì tó mú idà yẹn wá ń lo òkè ńlọlẹ ń lo òkè ńlọlẹ ìwọ ọkọ sì ṣẹ̀ṣẹ̀ dẹ̀yìn nù yín ṣe èyàn gbìyànjú lọ sí dìda àbí òní gbìyànjú èyàn gbìyànjú lọ ọlọ dìda mú tó ń ti pé yóò tún gé ọwọ́ rẹ̀ ike bóyá tó o dì í mú ó fi rọnà jáde nù omi ìyẹn ni kọ́ mi èèyàn tó bá wà nù sòro kódà ó lè wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ọ̀tá rẹ̀ àyàfẹ́ ńtọ́lọ́wọ́n bàbá ní kí má nílò ojú déédéé. anabi ibrahim aleyhi salam malaika jibril yọ sí sọ́ọ̀ fẹ́ràn lọ́wọ́ kankan ó ní lọ́dọ̀ rẹ̀ mi ì fẹ́ràn lọ́wọ́ kankan tọ́lẹ́dọ̀ ọlọ́ọ̀ ni wọn náà bí jẹ́ mi. àmọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ fa hasbi allahu wa فحسبي الله wa ní الله wàkìl ọlọ́ntòmí òun náà ló sì dáa jù lẹ́ni tá a fẹ́ yìí ọlọ́wọ́n bá ti sọ pé yánnárù kúni bardan wa salaman ala ibrahim ìwọ náà di ń tó tutù ní tutù tà láàfíà ibrahim alayhi salam nítorí àdúrà tó so anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tán sọ fún un náà pípé àwọn èèyàn ti lọ péjọ àwọn ẹni tí ẹjọ jagun tánìsì wọ́n tún ti kóra jọ pọ̀ wọ́n tún padà bọ̀ wá bá wa nábì torí ńgbà tí gbogbo wọn ti gbọ́ pé ó ti kú wọ́n tún padà bọ̀ pé àwọn fẹ́ẹ́ rí pé àwọn kọ náà ni ńgbà tán jagun ó fẹ́ tuntun anabi ọ̀dá wọn ló pẹ̀lú nǹkan kan ju pé asbunallahu wa ni'mal wakil alladhina qala lahumun nasu. إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل àdúà pàtàkì púpọ̀ ìdí ni t'Ọlọ́run Ọba Ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ kíkí ká máa ṣàdúà Ọlọ́run tá a sì fẹ́ pè ọba tó súnmọ́ wa ni ọba tó súnmọ́ wa ni nítorí pé àwọn sọhábà wọn bi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè njọka ife aqaribun rabbuna sanunaji am ba'idun sanunadi tolu ẹlẹ́dàá wa sẹ́ni tó súnmọ́ ni ká máa bá sọ̀rọ̀ jẹ́jẹ́ abẹ́ni tó dínà ní í ṣe ká máa pariwo pé sósúmọ́ wa ni ká máa pè jẹ́jẹ́ àbójìnà ni ká máa pariwo pé láyé àbá fi sọ̀kalẹ̀ pé wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. ọlọ́ni tí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi ṣé mo súnmọ́ ni àbí mo jìnnà dájúdájú mo súnmọ́ wọn mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí mọ́ ọ máa dáhùn àdúrà gbogbo ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí kẹ́yìn náà lè bá aláǹfààní pé kí n máa gbàdúrà yín tẹ́ ẹ bá ti pè mí ẹ jẹ́ pé tèmi náà ẹ sì gbà mí gbọ́ kẹ́ ẹ lè bá jẹ́ni tí wọ́n mànà. àwọn olùmọ́ni àyà yìí nítorí kọ́lọ́n fẹ́ ṣe àpèjúwe kó n ṣe súnmọ́ wa tó ó ní wa idha sa'alaka ibadi anni fa inni qarib táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi èmi jẹ́ni tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí dájúdájú mo jẹ́ni tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí ọlọ́wọ́n sọ wípé faqul inni qarib.

lẹ́ni tí ń pariwo anabi wa dáhùn ó ní irba'u ala anfusikum irba'u ala anfusikum fa innakum la tad'una asamma wala ghaiba innama tad'una sami'an basira ẹ ṣàánú orí ara yín pẹ̀lú ariwo tẹ́ ń pa yín gbogbo gbé tẹ́ ń ké yìí kì í sara rẹ o nítorí pé ọba tẹ̀ ń pè kìí ṣe ọba tá a pè tí kìí gbọ́ kìí sì ṣe ọba tá a kanlẹ̀kùn rẹ̀ nígbà kan tá a bá ọba tẹ̀ ń pè yẹn olùgbọ́ni olùdánilóhùn torí rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa súnmọ́ apẹ́kípẹ́kí ǹjẹ́ tá a bá fẹ́ ṣe àdúrà ṣé dandan ni ká lọ sínú mọ́ṣáláṣí kótó ti kó àtàdúrà tí wọn á jẹ kó àwọn jàlábíyẹ èsì kó à ń lọ sí tọ́lẹ̀ láti débìlà funfun ẹ̀wù funfun bàtà funfun àgbà mẹ́sàlásì lọ lórúkọ kó afẹ́ lọ sàdúà rárá o àdó kò bùkátà pé kò lọ sínú mẹ́sàlásì kò tó sàdúà àdúà ṣíṣe kò sì bùkátà pé kọjá ìgbà tá a bá sálámà nínú sọ́lẹ̀ nítorí pé ètí ìwádìí ìjìnlẹ̀ tún fi hàn wá ó náà ní kí gbogbo gbàtà bá fẹ́ tọrọ inú sọláàtì wa gangan gangan láàmà fàdó àwàdì kìí ṣe lẹ́yìn sí sálámà nítorí bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe àyè gbígbàdúrà yẹn gan inú sọláàtì ló wà àwọn àyè tí súnà ti tọ́ka sí pé gbígbàdúrà ti máa ń wáyé nínú sọlẹ́ òun náà ni ìgbà tí a bá forí kalẹ̀ torípa nàbí sallallahu alaihi wasallam níbẹ̀ bá forí kalẹ̀ ẹ̀ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nítorí pé àyè gbígbà àdúrà ni. fa amma as-sujud fa akthiru fihi min ad-du'a fa qamina an yustajaba lakum. tẹ́ bá forí kalẹ̀ ẹ máa ṣàdúrà nínú forí kalẹ̀ yín lọ́pọ̀lọpọ̀ torí pé àyè gbígbà àdúrà ni. bákan náà àdúrà Abubakar radiyallahu anhu onírè anabi sallallahu alaihi wasallam kọ́mi ládùú àkàtì máa máa ṣe nínú sọ́láàtì alimami Bukhari àtàwọn mi ló gbé jáde kọ́mi ládùú àkàtì máa máa ṣe nínú sọ́láàtì anabi ni kọ́ máa sọ pé allahumma inni zalamtu nafsi zulman katira wala yaghfiru dhunuba illa anta faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur rahim àwọn olùmọ̀sọ́jú àdúrà yìí yóò máa wá nínú tashahudu wa ṣáájú ká tó sálámà torí rẹ̀ àyè gbígbàdúrà nínú sọlẹ ní gbogbo gbàtà bá forí kalẹ̀ àti gbàtà máa ṣe tashahudu ti parí kó tó di pa sálámà àyè gbígbàdúrà àyè tó yẹ ká máa fa àwọn àdúrà wa sí ni gbogbo forí kalẹ̀ kéésì forí kalẹ̀ ti parí gbogbo forí kalẹ̀ nínú sọlẹ láyé àdúrà kéésì pé ìforí kalẹ̀ kan yàtọ̀ sí ìforí míì. torí ẹ a lè ṣe àdúrà wa ní gbogbo àyè tí ti jáyè tí òye ká ti porúkọ lọ ní gbogbo gbà iná lè ṣe àdúrà wa gbogbo kò yóò wù tá wa iná ti lè ṣe àdúrà torí ẹ à láti jẹ́ ife àmọ́ àwọn àdúrà eléyìí ti kó wá látọ̀dọ̀ alayhi ká sì mójútó nítorí pé àdúrà tá à ń ṣe gẹ́gẹ́ bí àdúrà ti ṣe pàtàkì tó sì bàbàrà tó nínú ẹ̀sìn Islam ètí ọ̀dà oná nìkọ́jẹ́ pé àwọn àdúrà tó tọ̀dọ̀ ànábì wa gangan gangan kò gbẹ̀yìn nínú àdúrà wa nítorí pé àwọn àdúrà yẹn èèyàn fi ń tọrọ àwọn oore tó ṣe pé kò yéèyàn wípé ó ti àkójọpọ̀ rẹ̀ èèyàn fi ń sádi ọlọ́run níbi àwọn aburú tó ṣe pé èèyàn lè má mà igbe àdúrà yẹn ọwọ́jà rẹ̀ débẹ̀ yàtọ̀ sí àdúrà táwa fi lárúbáwá wa kéékèèké tá a fi hun yàtọ̀ sádùá táwa fi yorùbá wa tá a fi gbé kalẹ̀ torí ẹ̀ tá a bá lè sojú kòkòrò láti jẹ́ pé nínú àwọn àdúrà wa tá à ń ṣe àwọn àdúrà tọ́tọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wa ńlọpọ̀jù ń bẹ á rí oore tọ́pọ̀ gbà láyé ń bí á sì tún rí dáadáa tọ́pọ̀ gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà látàrí pé àwọn gbólóhùn àdúrà tánàbì fi kọ́ wa òun là á máa ṣe kọ́ léyìí pàtàkì púpọ̀. lápèjúwe nínú àwọn àdúrà nàbì Muhammad sallallahu alayhi wa alihi sallam onáni allahumma aslih li diini alladhi huwa ismatu amri. وأصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر الإمام مسلم لو بذاتي اتكاو أوي تماري يوالله بامي تويس مسيو تسيكي èdè rẹ̀ náà la ta kókó ọ̀rọ̀ mi sí bá mi tún ilé ayé mi ṣe eléyìí tó ṣe é gbé inú rẹ̀ ni mo ti ń sẹ̀mí ọlọ́run bá mi tún ọ̀run mi ṣe ibi tó ṣe pé bẹ́ẹ̀ ni màá padà sí ọlọ́run ìsẹ̀mí mi jẹ́ kí n máa lékún nínú rẹ̀ nínú dáadáa ikú mi ṣé nísìmí fún mi níbi gbogbo aburú. nínú àwọn àdúrà tó tó wa ni bí yẹn máa ń serú àdúrà yìí yọ da fún yàn nínú ẹsìn yàn yọ da fún yàn láyé yàn kò ní bàjẹ́ fún yàn lọ́rùn yàn ikú kúmá yọ jẹ ìsinmi fún yàn nígbà tí yàn bá kú ni nínú àwọn àdúrà allahumma inni bika min zawali وفجاءة نقمتك وجميع سخطك الإمام مسلم لو تنقل جادي pé wọ́n lọ mọ́sáàdì rẹ o níbi kídẹ̀ra tó ṣe fún mi kó di ńtọ́ yẹ gẹ̀rẹ̀ tọ́yà mi má jẹ́ kídẹ̀ra tó ṣe fún mi ọ̀yà mi bákan náà àlàáfíà tó fún mi má jẹ́ kó fi mí sílẹ̀ bákan náà ìbínú ìbínú rẹ má jẹ́ kí ọ̀rá mi mú lójijì ìyàtọ̀ máa fi jẹyàn má jẹ́ ọ̀rá mi mú lójijì má jẹ́ ọtọ́ sí mi ọlọ́mọ sáàdì rẹ níbi gbogbo òbínú rẹ bákan náà nínú àdúrà nàbì sallallahu alaihi wa sallam اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا الإمام الترمذي ọlọgbẹ jáde ó sì fẹsẹ̀ rìn lẹ̀ láti pé àdúrà yìí àdúrà ńlá ló náà eléyìí tó túmọ̀ sí pé ìwọ lọ jáwa náà nípìn nínú bẹ̀rù wọ lọ ohun tó ṣe wípé ó fi dí gàgà láàrin wa àti àti máa dẹ́ṣẹ̀ jẹ́ ká nípìn nínú bẹ̀rù rẹ eŋti ó jẹ́ gàgà láàrin wa àti ìmáa dẹ́ṣẹ̀ ìwọ lọ́njẹ́ á tún nípìn. nínú títẹ̀lé tiẹ̀ ohun tó ṣe é pé ọ̀tara rẹ̀ mú wa wọ àlùjáná rẹ̀ tó bá di lọ́la àlùkéyàmù bí a tún nípìn nínú màmàdájú eléyìí tó ṣe pé ọ̀tara rẹ̀ sọ gbogbo àdánwò tí máa ń báyàn nílé ayé yìí tó fi sọ di nǹkan yẹpẹrẹ lójú wa ìwọ ọlọ́n fi gbígbọ́rọ̀ wa fi ṣe wa lọ́ṣọ̀ọ́ jáde gbádùn gbígbọ́rọ̀ wa pẹ́. yá jẹ gbádùn ríríran wa pẹ́ yá jẹ gbádùn gbogbo agbára tó fún wa pẹ́ lópin ìgbà tá à ń bá ń bẹ láyé mẹjẹ a máa bẹ láyé kí gbọrọ ti lọ káwọ tó lọ mẹjẹ kójú fi wá sílẹ̀ kó wọn wá relé kó fi wá lẹ̀ mẹjẹ kí gbogbo agbára wa kọ́ yà wá láì jẹ́ pa àtìkù ìwọ Ọlọ́run gbogbo àwọn agbára tó ṣe fún wa yẹn ṣe wọn lẹ́ni tí ó padà jogún wa ṣe wọn lẹ́ni tí ó padà jogún wa mẹjẹ kí wọn lọ mọ wa lọ. ìwọ lọ gbígbẹ̀san wa lórí ẹni tó ṣàbòsí fún wa ìwọ ni kó bá wa gbẹ̀san ìwọ ni kó bá wa gbẹ̀san lọ́dọ̀ gbogbo ẹni tó bá ṣàbòsí fún wa ìwọ lọ ràn wá sí lórí gbogbo ẹni tí ń dìtẹ̀ mọ́ wa ìwọ Ọlọ́run má jẹ́ kí àdánwò tiwa kó jẹ́ pé díẹ̀ sìn wa lọ wà ìwọ lọ má sì ti lé ayé ní nǹkan àkólé kan àwa tó ga jù ìwọ Ọlọ́run má sì ti lé ayé nípa àpò ìmá tiwa ìwọ Ọlọ́run ẹni tó ṣe pé kò ní láàánú wa má dẹ́sí wa ẹ dákun bóòlù ṣe lè gbé dèso tí wọ́n ṣèrú àdúrà báyìí kò lè ṣe é sí ẹni táwọn yẹn bá ń ṣàdúrà jákujáku tán tí bá ń to yorùbá rọ àti ríjà àríjẹ má àti ríran àríran má àti lérin àlérin má ọlọ́mọ ìsàdọ́ àmì àmì àmìnà àmìnà yorùbá lẹ́kọ̀ọ́ tó ń ti pé gbogbo ń ti sọ kò nítumọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn àdúrà tọ́tọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa ẹ jẹ́ káwọn náà gbìyànjú pàmòrò àwọn àdúrà yìí nínú àwọn àdúrà tọ́tọ́dọ̀ anabi wa onáà ní subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar eléyìí àwọn gbólóhùn mẹ́rin anabi sọ pé ní oore julẹ ayé àti gbogbo tí ń bẹnu lé ayé lọ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar ọba àtúnfẹ́ allahu akbar ọba àtúnfẹ́ allahu akbar wala ilaha illallah alhamdulillah subhanallah kò sí wàhálà mbẹ anabi sallallahu alayhi wa sallam sọ pé la yadurruka bi ayyihinna bada èyí tó bá wọ̀ fi bẹ̀rẹ̀ numẹ́rẹ̀ ni. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الإمام مسلم بن nínú àdúrà nabi muhammad sallallahu alayhi wa sallam allahumma inni a'udhu bika min al-'ajzi wal-kasal wal-jubni wal-harami wal-bukhl wa a'udhu bika min 'adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat al-imam muslim náà ló tún gbé jáde bí wọ́n lọ́mọ́sáàdì rẹ o níbi ọ̀lẹ́ má jẹ́ ń kọ́lẹ̀ ọlọ́mọ́sáàdì rẹ níbi òròjú má jẹ́ òròjú ó sẹ́mi mọ mọ wọlọ́n mọ́sáàdì rẹ níbi ojo mọ́sẹ̀mí lójo wọlọ́n mọ́sáàdì rẹ níbi gbígbó kalẹ̀ pẹ̀mbọ̀ téèyàn onílé ṣe nǹkan kan má ọlọ́mọ fi sàdánwò fún mi ọlọ́mọ rẹ níbi ahun má fi fún mi ìwọ ọlọ́mọ rẹ níbi mọ́sáàdì rẹ níbi fìtínà sẹ̀mí àti tìkú ẹ̀dá kò fi lọ tó kù òkú kan náà nínú àwọn àdúrà tó wá برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الإمام النسائي لقي ذلك بوالله إواني الحي أبابمي القيوم أبول دادرو برحمتك أستغيث ìkẹrẹ ni mo fi ń wo ìkẹrẹ ni mo fi ń tọrọ pé kó gbà mí ìkẹrẹ ni mo fi ń tọrọ pé kó gbà mí aslih li sha'ni kullah gbogbo ọ̀rọ̀ mi pátá ni kó bá mi tún ṣe wala takilni ila nafsi tarfata ayn má dá mi dára mi ló ti wọn ká tijú ká yájú. ṣùgbọ́n làá ti fẹ́ gbọ́ yorùbá tó tá ṣàdúrà bá lárúbáwá náà lọ gbọ́ tó ṣàdúrà ó tó bẹ́ẹ̀ irú ẹ̀ tó lọ́dọ̀ anabi sallallahu alaihi kàmáṣe. bákan náà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 وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلي جاءت واتبا بان لا واسعتي لا وا آدم عليه السلام كيف سواني سورة الأعراف اللهم إني أعوذ بك من قلب لا يخشع ومن دعاء لا يسمع ومن نفس لا تشبع ومن علم لا ينفع أعوذ بك من هؤلاء الأربع الإمام أبو عبد الله الحاكم لو بجادي أسف سعني لي إلي تمسك والله مصادر ونبي أقا نبي تيو نبي أقا má sọkàn mi lọ́kàn tí ò ní níbẹ̀rù rẹ̀ ọlọ́run mọ́sáàdì rẹ níbi àdúrà tó ṣe pé wọ́n ọlọ́run ò ní gbọ́ dípò kọ́ gbà ṣàdúrà mi ládùúrà tó ọmọ gbọ́ tó ọmọ gbà ọlọ́run mọ́sáàdì rẹ níbi ẹ̀mí tó ṣe pé kì í yó jẹun jẹun jẹun jẹun jẹun jẹun tí ò ní yó mọ́sẹ̀mí tèmi bẹ́ẹ̀ ọlọ́run mọ́sáàdì rẹ níbi màtí sàǹfààní o mọ́sẹ̀ màtẹ̀mí ní màtí ní sàǹfààní o ìwọ ọlọ́run mọ́sáàdì rẹ níbi àwọn kan mẹ́rin yìí inú àdúrà nàbì sallallahu alaihi wasallam اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة وأعوذ بك من أن أظلم أو أظلم كلا فقط أنا في أتسلاقها anabi sọlọlọ alisọlọ níbi oníwọlọ mọsáàdì rẹ níbi àìní mọsáàdì rẹ níbi òṣì mọsáàdì rẹ níbi kókéré májẹ kí n ti máa nì kókéré wọlọ mọsáàdì rẹ níbi àbùkù mọsẹmílẹ ní àbùkù واعوذ bí ká an او اظلم azulem mo ما sáàdì wọlọ má ما kí n sàbòsí ما má jẹ́ nìkan ra bòsí sẹsì má n má ra mi. اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. أي يا دعائي أيك وقواما نتركك nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam ẹnìkan ò ní bẹ́ẹ̀ lọ́n pẹ̀lú àdúrà yìí ó wá fi bùkátà rẹ̀ tẹ̀lé àfikọ́lọ́ ọba ọba gbọ́ àfikọ́lọ́ ọba gbọ́ allahumma inni as'aluka ya allah bi annaka alwahid alahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ẹ wá sí àdúrà tẹ bá fẹ́ tó ọjọ́ kọ́kọ́rọ́ kádùn ọgbà. الأفكار اللهم إني أسألك الطيبات وفعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تتوب علي وتغفر لي وترحمني وإذا أردت في خلقك فتنة فنجني منها غير مفتون اللهم أسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك أبو عبد الله الحاكم إنه قدادي وفي يعني كي والله gbogbo ntọ́ da ni mo ń tọrọ lọ́dọ̀ rẹ o mo sì tọrọ lọ́dọ̀ rẹ kó fún mi láwọn sẹ́ẹ̀rì sí mo sì tọrọ lọ́dọ̀ rẹ kó sẹ́mi lọ́kàn nínú ẹni tó pa àwọn wà pálapàla jù sẹ́mi lọ́kàn nínú ẹni tó nífẹ̀ẹ́ àwọn aláìní ọlọ́wọ́n bá forí jì mí bá mi kẹ́mi tó o bá gbèrò láti fìtínà àwọn ẹrú rẹ ìwọ ọlọ́run làmí níbẹ̀ o làmí níbẹ̀ má sẹ́mi ní kó o sì jẹ́ kí n nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ kó o sì jẹ́ kí n nífẹ̀ẹ́ gbogbo sẹ́ eléyìí tí ó mú mi súnmọ́ àti rífẹ̀ẹ́ ìwọ ọlọ́run ọba gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù àdúrà nàbì sallallahu alaihi wa sallam lẹ́yìn eléyìí hakikatan àwọn ẹ̀kọ́ kan bẹ eléyìí tó yẹ ká mójútó nínú àwọn àdúrà wa tá ń bá ń ṣe eléyìí tó mú káwọn àdúrà wa kọ́ máa gbà. alákọ̀ọ́kọ́ òun náà ní pé ká a ma tọrọ nta tà a si máa pe ẹlòmíì yàtọ̀ si Allah gbogbo nta tà ń tọrọ ọ̀dọ̀ ti ma tọrọ rẹ̀ ẹni tá a sì máa pè ó gbọ́dọ̀ jẹ́ ní nǹkan tó ṣe pé kò sẹ́ni tó lè ṣerú rẹ̀ fún yẹn àyàfi Allah gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kò ṣàdúrà ọ̀sẹ̀ bọ̀ sọlọ̀ ni gbogbo ẹni tí máa ń pè nǹkan mí tó yàtọ̀ sí Allah onítọ̀hún ti ṣẹ̀bọ̀ sọlọ̀ anabi gan sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ tọrọ ntànfẹ́ lọ́dọ̀ rẹ̀. ti gbọdọ pé yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ bá dán wò bẹ́ẹ̀ èèyàn da sánù èèyàn dọ̀sẹ̀ bọ̀ pé malaika kan bẹ́ẹ̀ à ń bọ̀sibọ́sí pé kíní kan rọ̀ wáhání kámẹ́sẹ̀ sì sọ èèyàn tó jẹ́ pé láàmà pè Allah gbogbo ẹni wọn bá ti ilé yìí wò ó ti sẹ́bọ̀ sọ́lọ̀. agbọ́dọ̀ máa ń ṣàkíyèsí nígbà tá à ń bá ń ṣàdúà àwọn gbólóhùn tá à ń lò láti ṣàdúà yẹn pàápàá jùlọ tí ọba ti dédè tá a gbọ́ tọ́ ẹ pé èdè míì ni wọ́n fi kọ́ bí èdè lárúbáwá ẹ jẹ́ ká béèrè tí màá tá a máa fi ṣàdúà yẹn kó tó di pa àmúra sí i kéèyàn má bàa jẹ́ ni tí ń ṣẹbọ sọ́lọ̀ lórúkọ pòǹpọ̀lọ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ orúkọ iná ni wọ́n gbé wọnú àdúà tó yẹ kékeré sọ orúkọ Ọlọ́run orúkọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ni ẹ sì mà pé tó máa ti ní yá kìnnìkan yá kìnnìkan yá kìnnìkan ẹ̀ ń pè nù kò sì tọ́ka pé nǹkan míì yàtọ̀ sí Allah ìrẹsì mi bá sọ pé yá Muhammadu èyẹ ti sẹ́bọ̀ sọ́lọ̀ pé wà Muhammad gbàmí làmí èyẹ ti sẹ́bọ̀ sọ́lọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ pé yá Jibril tí ń pè màláìka Jibril yá Mikail ń pè màláìka Mikail yá Israfil yá malakul maut yá malakal maut pé wọ́n màláìka kú ìyẹn ti sẹ́kọ̀ sọ́lọ̀ ọlọ́ọ̀nì kan láàmà torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n tó ń ṣe tọ́rí kọ̀ nǹkan ti ọ̀pọ̀ ó rí i pé nínú tọ́rí kọ̀ wọ́n sọ fún ẹ pé tí ìṣòro bá dé bọ tí kọjú bá dé bọ pé ṣéwù níbikíbi tó bá wà ṣéwù ọ wà dọ́ọ̀lù ẹsẹ̀ bọ́ sọ́lọ̀ ṣéwù o níwájú rẹ̀ sábò pé kò lè ṣe kankan fún ọ kátó pé lọ́nà jíjìn tí ò tiẹ̀ gbọ́ pẹ́ nìkan kù ẹnití wọn máa pe ya ahmed rufai ya muhammed albadawi ya abdulkadir zailani ya ahmed tijani a'udhu billah ọ̀n sẹ́bọ̀ sọ́lọ̀ nìyẹn ọlọ́wọ́n bá nìkan là á máa pèpè ya Allah ya Rahman ya Rahim ya Salam ya Samad Allahu Rabbul Alamin nìkan là á máa pè bẹ́ẹ̀ á gbọ́dọ̀ pé nǹkan mi gbọ́dọ̀ tó ṣe Allah torí pé ọlọ́wọ́n bá onìkan lọ́ba dá a képe àgbọ̀dọ̀ nǹkan mi lẹ́yìn rẹ̀ tá a bá fi lè dáwò àdọ̀sẹ̀ bọ́nu. nínú àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam anábì ni idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah. gbogbo wa tó bá tọrọ ọ̀dọ̀ ọlọ́ọ̀ni kò tún máa tọrọ tó ń bá ń sin wá ràn lọ́wọ́ ọ̀dọ̀ ta allahu rabbil alamin. a gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ ẹnìkan. a gbọ́dọ̀ wá ràn ẹnìkan ọ̀dọ̀ Ọlọ́run láti máa wà torí ẹ kákìsì Ọlọ́run nìkan ọlámàtọrọ lọ́dọ̀ rẹ̀ a sì ti ń jẹjẹ eléyìí náà lójoojúmọ́ nígbà mẹ́tàdínlógún nígbà tá à ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in nìkan làwọn nìkan láti máa wá kí táwọn à ń pè nǹkan mí yàtọ̀ sí Allah tíra àdúrà rẹ sáwù kí ló wà nù ẹ kọyẹ kó kọyẹ kó lè gbé pamọ́ tó bá nà ó láti rí ni lẹ́mọ̀ pé àṣírí tá à ń sọ látàárọ̀ náà àṣírí tán kà fún un wọn kẹsì fún bí àṣírí rọ sáwù tíra àdúrà rẹ káwù tó bá nà torí pé ńgbà míì orúkọ àlìjánu wọn mọ̀ pé o kì í sọ orúkọ Allahu Rabbul Alamin ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ pé ọlọ́run a gbọ́dọ̀ tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí ń fi ẹ̀tọ́ tẹ́nìkan ní lórí ọlọ́run ṣàtẹ̀gùn ẹ gbọ́dọ̀ pé ọlọ́run ẹ gbọ́dọ̀ bí ọlọ́run lẹ́ni tí ń fi ẹ̀tọ́ tẹ́nìkan ní lórí ọlọ́run ṣàtẹ̀gùn nítorí pé ọlọ́run ọba tó ga òun náà lọ́ba tó ṣe é pé ó máa ń ṣèdẹ̀rọ̀ afẹ́rú bọ́ba ṣe wù òun náà lọ́ba tó ṣe é pé ó máa ń fún àwọn ẹrú lọ́lá àtàjùlọ wù ọ̀wá gbọ́dọ̀ pé òun fi ẹ̀tọ́ tí lágbájá ní lórí ọlọ́run òun fi ń sàtẹ̀gùn ta lẹni náà tọ́ lẹ́tọ̀ lórí ọlọ́ kò sí àyàfi kọjá pé ó wu ọlọ́run láti jẹ́ kó lẹ́tọ̀ lórí òun bí àpèjúwe nítorí wá nínú hadithi Mu'adh ibn Jabal radiyallahu anhu tó ló ń kú kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam sanabi wa ni ya Mu'adh atadiri ma haqqu ala al-ibad wa ma haqqu al ala Allah ìrẹ́ Mu'adh. ǹjẹ́ ọma kí ni wọ ọlọ́run lórí àwọn ẹrú rẹ, kí sì ni wọ àwọn ẹrú lórí ọlọ tí muhammed dáhùn pé allahu wa rasuluhu a'lam àti anabi 'ala al-'ibad an ya'buduhu wa la yushriku ìwọ ọlọ́run lórí àwọn ẹrú oníkọ́ máa ń sin máa fi kankan sorogún pẹ̀lú rẹ̀ wa haqqul ẹ̀tọ́ àwọn aláyọ àdìbà mẹlẹ ayọ ṣèlérí bí kì í ṣe à òun náà ní kí kọ́ má fi ìyà jẹ ẹni tí ọba fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ kọ́ má fi ìyà jẹ ẹni tí ọba ti fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ ìyẹn ni pé ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún wa lórí ara rẹ̀ nu kìí ṣe pé àwa la lẹ́tọ̀ sí ṣùgbọ́n lọ́n ló ṣe lẹ́tọ̀ fún wa lórí rẹ̀ ìtumọ̀ ẹ̀tọ́ onígbé rí gbalẹ́rọ̀ ẹ lè wọ́ra yín lọ sílé ẹjọ́ ok <laughs> ẹ ọlọ́run tọ́lọ́run ọba wa fún ọ ní nǹkan kan ìta lọ́fẹ̀ẹ́jọ ọlọ́run kóòtù ló lẹ́wọ̀ ọlọ́run torí ẹ̀ wọ́n sọ yìí pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ kan lórí ọlọ́run àyàfẹ́tọ́ tó wu ọlọ́run láti fi tàyàn lọ́rẹ torí ẹ̀ kọ́ wá sí nínú ìlànà ìpínkọ́ ọmọ abẹ́lọ́run lẹ́ni tí wọ́n máa sọ yìí pé wọ́n ọlọ́run mò ń fi ẹ̀tọ́ lágbájá mò ń fi tọrọ nǹkan báyìí lọ́dọ̀ rẹ̀ kọ̀tọ́ bẹ́ẹ̀ náà ni nínú nǹkan tí ọ̀tọ̀ onáni kẹ́ ẹ máa fi ọlá ẹnìkan kẹ́ ẹ máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ ọlá ẹnìkan ọlá nǹkankan kẹ́ ẹ máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ nígbà tẹ́ bá fẹ́ tọrọ nínú nǹkan tí ọ̀tọ̀ ni nísìn ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe àwọn ànábì ọlọ́run lábì yìí gẹ́gẹ́ ti ṣe sọ nípa anabi musa aleyhi sẹlẹ̀m ó ní ya ayyuha alladhina amanu la takunu kalladhina adaw musa fabarra'ahu allahu mimma kọ́l wa kana 'inda allahi wajiha ọlọ́ni anabi musa abi yìí ní lọ́dọ̀ ọlọ́ ọlọ́wọ́ bá tó sọ nípa anabi ayisa aleyhi sẹlẹ̀m. ó ní wajihan fi dunya wal akhirah wa minal muqarrabin anabi Isa alayhi salam abiyin láyé abiyin lọ́run yóò sì máa bẹ́ẹ̀ nù àwọn ẹrú ọlọ́run tó súnmọ́ ọlọ́run pẹ́kipẹ́ki anabi wa kọ sallallahu alayhi wa sallam a iyì rẹ̀ tó tutù gbogbo kálukú lọ iyì rẹ̀ ó tutù gbogbo kálukú lọ torí pé òfin ti ń ni pé kò sí kan kò sí kan kò sí àjùlọ kan tọ́lọ̀ ń ṣe fànàbì kan àfi kó jẹ́ pé tọ́lọ̀ ń ṣe fànàbì sallallahu alaihi wasallam nínú irú rẹ̀ ọ̀gá jù torí ẹ̀ iyì ìdánábì sallallahu alaihi wasallam ó ju iyì gbogbo wọn lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí nínú ìlànà tẹ́ni tó bá fẹ́ ṣàdúà kọ́ máa sọ pé ọlá yìí tá a fún sí ọlọ́ ọlá ànábì sallallahu alaihi wa alihi wasallam kò sí nínú ìlànà kò sí nù lànà ẹni tó bá bẹ lọ́n bẹ́ẹ̀ àdádálẹ̀ lọ́nà tó gbàdúrà rẹ̀ gbà. ẹ̀yin sì ti mà nínú àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní man amila amalan laysa alayhi amruna fa huwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tó ti kọ́ takò àṣẹ wa àwa kọ́ sọ pé kó ṣe bó ti ṣe ṣéun á da irú rẹ̀ padà fún un á da káyà rẹ̀ padà fún un torí ẹ kò sínú lànà kò sínú ẹsẹ islam tọlọ fi rán anabi sallallahu alaihi wasallam tí ká máa tọrọ kọlá anabi ọlá kìnìkan ọlá kìnìkan àdáda lẹ. àwọn àdìsí tó sì wá lórí kí ẹ máa tọrọ pẹ̀lú yìí mi gbogbo ẹ pátá korongodo rẹ àdìsí kọ̀ǹdẹ́ni kò sí ìtọ́fẹsẹ̀ rìn lẹ́mẹ̀ bí àdìsí pé sallallahu bi jahi fa inna jahi 'inda Allahi 'azim ẹ máa fi yìí mi tọrọ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé yìí mi tóbi lọ́dọ̀ Ọlọ́run kọ́ńdà ẹni kò fẹsẹ̀ rìn lẹ̀ irọ́ lásán. eléyìí wá ní ọ̀pọ̀lọpọ̀ ohun rí má ó ní lálá gbàgádàn ọlá tọrọ sẹ́ tó fẹ́ sọ pé ànábì ọlọ́lá ni nǹkan ni kéèyàn máa bẹ́ni kí ọmọ kí ó sọ̀rọ̀ ẹ kàn máa basìkò jẹ́ lásán tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ kò sínú lànà ànábì sallallahu alaihi wa sallam tẹ́lẹ̀ báyìí wa ajẹ́pọ̀lá mọ́sálásí tá a wà nú ẹ̀ ọlá kójó ti rọ tipẹ́ ó sì fẹ́ máa rọ̀ láìpẹ́ yìí ọlá ọmọ tuntun tá a jókòó yìí ọlá ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí ọlá pé gbogbo wa à ń sẹ́lọ̀ à ń tọrọ àforíjì kálám fọ́ọ̀bì gbogbo onítùmá onítùmá kankan wọn kàn tọ́ra rẹ jẹ lásán tó bá fẹ́ fi nǹkan tàtẹ̀gùn síwájú ọlọ́run ní tíṣẹ̀rí àmúwájú ọjọ́ lójú ibi tí wàhálà ti bá àwọn èèyàn wa náà ni pé wọn ò mẹsìn Ọlọ́run bí àdádálẹ̀ àdádálẹ̀ ni wọ́n tẹ́bàtì nítorí pé ń tọ́ kọ́kọ́ kọ́ wọn lẹ́sìn aládàádálẹ̀ olódo ni orí bẹ́ẹ̀ làwọn náà wà lọ sẹ́mi pé tí èèyàn bá ti sìn náà àti dá padà sórí ọ̀nà ó máa ń ṣòro ọ̀dọ̀ àbí tí tírèènì bá já kúrò lórí track kọ́lọ̀ mẹ́jọ á bí tírèènì bá já lórí track àfa ó lè ti rìnrìn bíi mẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pé nǹkan kan tó bẹ́ẹ̀ náà làwọn èèyàn tó jẹ́ pé aládàádáálẹ̀ olódò lọ́kọ́kọ́ wọn lẹ́sìn so táwọn bá wá ń pariwo ní sọ ah, ẹ má dá ló ń ẹni tó ní ká fọlá tọrọ sọ̀rọ̀ ní sọ. ń gbọ́dọ̀ pé olódò làwọn wọn ò dá mà à ń bẹ lọ́n kọ́lọ́n ojú yé àwọn náà nítorí pé tí nǹkan ọba yé èèyàn bí ó máa wí náà nù níjọ́ tó bá yé òun náà wà máa ti torí pé ibi tí wọ́n ti ríran wọ́n ń sá fún wọ́n ń dìnnà sí ìríran ò ní múra rẹ̀ wá kíra rẹ̀ bọ́ lórí túláàsì torí pé tọ́ọ̀ máa ń sá fún ẹyin tó ń bẹ lágbárí rẹ̀ gbàgàdàgbàgàdà kò sí torchlight òkun ló ti kùn yìí òun sì ń rí torchlight ti sá tó ríran ò ní ríran wọ́n ní tójú ọba fọ bàbá ni bẹ́ẹ̀ ni tí màlẹ̀ bá wà àmọ́ tí ọba sì màlẹ̀ ẹyin tó wà lágbárí gbàgàdàgbàgàdà náà ó tún larí mọ́gìrì ó rò pé ìdìlẹ̀kùn lọ́nlọ́ni torí di eléyìí ẹni tó bá fẹ́ fi nǹkan sàtẹ̀gùn síwájú ọlọ́run ṣẹ̀rí àti là á àwọn ń tẹ́lẹ̀ fi sàtẹ̀gùn. alákọ̀ọ́kọ́ walillahi al-asma'ul husna fad'uhu biha. ẹ dákun ntọ́lọ̀ ni kì í ṣe kò sí ní jèmi lójú tó yẹ pé rádaràda ni ọ̀wá jọ mi lójú. ọlọ́run lémi ni mo ní àwọn orúkọ tó rẹwà jù àtàwọn àròyìn tó ga jù ẹ má fi pè mí. sẹ́fẹ̀yìn ó ní ti pẹ̀lú owó ṣebí nínú orúkọ ọlọ́run ní kíni Ar-Razzaq nínú orúkọ rẹ̀ ní Al-Wahhab nínú orúkọ rẹ̀ ní Al-Fattah ẹ máa bẹ̀ pẹ̀lú àwọn orúkọ tó ní ti pẹ̀lú ntẹ́yìn fẹ́ràn ẹ rí bá dùn àyàn ó ti gbà torí pé ọlọ́run ọba ló lo àwọn orúkọ tó rẹwà ó ní kí ẹ máa fi pè ọ́n nínú nǹkan tí lè fi ṣàtẹ̀kùn síwájú ọlọ́run òun náà ní sẹ́ẹ̀rí sẹ́yìn sí i tẹ̀sí láàrin sọ́lọ́n tí ò sì kárí mi bẹ́ẹ̀ ìwọ ọlọ́n wo nǹkan báyìí báyìí báyìí tí mo ṣe ń torí ìwọ ọlọ́n ṣe nǹkan báyìí fún mi pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run gbàdúrà yìí gẹ́gẹ́ bí àdìsí èèyàn mẹ́ta kánàbì fún wa rò pé wọ́n ń rìnrìn àjò wọ́n sá sínú kòtò tó wà lára àpáta ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn inú kòtò yìí ni wọ́n wà làpáta ti ló ti rébò wọn kò sọ́nà tí wọ́n lè gbà jáde àlàfo tó wà kọ́ gbẹ́ni tó tínrín jù nù wọn kọ́mẹ́sì tí ìsọ ẹni tó sanra wọ́n wá dàrú láàrin wọn kò sí ní tó lè fà wáyọ̀ ń bí o àfi kó ń kálukú wọ́n sọ tó ń bá mà kó ń ṣe nítorí tọ́lọ̀ kó fi pàtẹ́gùn síwájú ọlọ́ kálukú sọ sẹ́ẹ̀rí tó ṣe tọ́mọ̀ kó ń ṣe nítorí tọ́lọ̀ alákọ̀ọ́kọ́ wí tiẹ̀ bó ṣe wí ta ìwé àpáta sí díẹ̀ ẹnìkejì náà sọ sẹ́ tó ń mà kó ń ṣe láàrin òun sọ́lọ̀ ó fi bẹ́ lọ́n àpáta tún sí díẹ̀ àmọ́ kò lè gba ẹnìkan kan ńgbà tẹ́nìkan tó sọ tiẹ̀ náà àpáta tó sí lọ́nà tó ti pọ́gbà wọn wọ́n fi jáde torí àwọn ti sọ pé nínú sunna òun náà ní kí sẹ́ẹ̀rì sẹ́yìn ṣe láàrin yín sọlọ ẹ fi ṣàtẹ̀gùn síwájú ọlọ ọlọ́run ọba gbàdúrà yín nísìn ẹ̀yin fẹ́ràn anabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn tẹ̀lé lánàá ẹ̀yin sọ pé wọ́ọ́ lọ wo ìfẹ́ tí mo ní sànàbì sallallahu alaihi wasallam wo títẹ̀lé tí mò ń tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam sí nǹkan báyìí fún àdúrà yẹn gbà àwọn tó wáyé kó kúrọ̀ ni kò fẹ́ràn ànábì sẹ́mi kó lè sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ torí pé ànábì ni ẹgbàá ń bò ní wọ́n gbà kí là ànábì ni a ṣe kí ni wọ́n ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ lọ yá lẹ́nu gbà tó ṣe pé kọ́ sọ fẹ́ ni rí pé rántí mi nínú àdúrà rẹ̀ mo ní bùkátà kan ẹ fi mí sínú àdúrà yín gẹ́gẹ́ bá a ti ṣe rí ibà àwọn sàhábà wọ́n máa ń tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé kó ṣàdúrà anabi ti sọ fún Umar ibn al-Khattab radiyallahu anhu pẹ́nìkan jẹ́ Uwais al-Qarni ọlọ́run ọba fi gbígbàdúrà sí lẹ́nu tó o bá rí pé kó ṣàdúrà Umar ni mò ń wá ẹ̀rí tánàbì fi kú mò ń wá wọ́n sì lára Yaman mò ń wá ẹ̀rí tábùbákàr fi kú ìgbà tí Umar tó di khalifa ni Umar tó rí ìgbà tí Umar tó rí ó ní sàdúrà fún un torí mo gbọ́ pànàbì sọ báyìí báyìí báyìí báyìí báyìí torí ẹni rí talẹ́ni rí kìí ṣe babaláwo lẹ́ni rí o talẹ́ni rí kìí ṣe oníyàwó lẹ́ni rí o talẹ́ni rí kìí ṣe ọ̀daràn lẹ́ni rí o. ẹni rí yọjọ pé ń tẹ̀lé tọ́lọ́ ń sì tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa ara ń tẹ̀lé fi sàtẹ̀gùn nù jama. ta ẹ bàbá imam ẹran nù ni ó sì wí gbẹrẹ fún ọmọ àlọ́ ó ní kó nǹkan kalẹ̀ eléyìí àbá ń bẹ̀ ẹni tó lọ́ọ́ sanwó rẹ̀ ná ó túmọ̀ sí pé kìí ṣerú ẹni rí táwọn wà nù ẹni rí tó yẹ pé ìwọ náà ń ṣàdúrà àmọ́ tó náà bá bọ́ fi tiẹ̀ kún tiẹ̀ insha allah àdúrà yẹn ó tètè gbà àwọn nǹkan tá a lè fi ṣàtẹ̀gùn nù jẹ́ máa bákan náà nínú àdúrà wa sáà máa ń fẹ́ ká àdúrà wa máa gbà àgbọ̀dọ̀ sọ pé wọ́n lọ kọ́lé fún mi tó bá wù ọ́ wọlọ ramato fún mi tó bá wù ọ wọlọ bó bá wù ọ fún mi lálàáfíà bó bá ti wù ọ wọlọ ọmọ ẹ àwọn bèbè ńlá <laughs> èèyàn gbọ́dọ̀ dẹrú ẹwù bí ẹ bá dẹrú ẹwù èèyàn dẹsẹ nù aha a máa bẹ lọ níta wà ń fẹ́ ń gágágágá la tẹnuma àwa ni tọ́kọ́ tó bá wù ọ èèyàn tú láti ọlọ èèyàn ò sì lè fi tipátipá kéèyàn ò fi gbà kankan lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí ẹ̀ la nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abu huraira ó ní anabi sọ pé la yaqulanna ahadukum allahumma ighfirli in shi'ta allahumma arhamni in shi'ta liya'zim al-mas'ala fa innahu la mustakriha lahu anabi sallallahu alayhi wa sallam ẹnìkan ní ọgbọdọ máa tọrọ pé wọlọ kórìjì mi tó bá wọ kẹmi tó bá wọ. ṣùgbọ́n ń ṣe lọ́yẹ nípinnu ìwọ ọlọ́run forí jì mí ọlọ́run kẹ́ mi ọlọ́run forí jì mí ọlọ́run tipa mi nítorí pé nìkan ò lè fi tipátipá gbà kankan ti máa ń dá àǹfẹ́ lọ. a béèrè pọ́n ni nítorí pé ọlọ́run dá ń béèrè lọ́dọ̀ rẹ̀ ó ń lọ bọ́ ọlọ́rọ̀ ọba tí bẹ̀rù pé tó máa fún kálukú ti ẹ̀ nǹkan kó dínkù kí ni dínkù kò ọlọ́run sì ní tìtorí pọ̀ ti ṣe ti lágbájá ẹ àní àní provision tó tó ta tún lè fi ṣe ti tàmẹ́dò abẹ́dẹ́n kálukú náà ni ọgbà tiẹ̀ láì jẹ́ pé àti nǹkan kan kù nínú ti ń bẹ lọ́dọ̀ ọlọ eléyìí jẹba bákan náà nínú àwọn ẹ̀kọ́ ọlọ́run ní pé tá à ń bá ń ṣàdúrà a gbọ́dọ̀ máa gbóhùn sókè a gbọ́dọ̀ máa gbóhùn sókè ká máa pariwo alihamudulilayi mùsùlùmí làwa ṣùgbọ́n ibi tá à ń gbé àtàwọn tá à ń bá gbé ó lè lápá lára ẹlòmíì nítorí pé àwọn tá à ń bá gbé àwọn aláriwo ẹsìn tiwọn aláriwo ni wọn máa ṣe ọ̀pọ̀ àìmọye wa ní ìsìn wọn rọ orun fìtílẹ̀ sí má báyìí gbogbo àdúgbò ariwo yìí náà ní sáá kí lẹ́ ń ṣe ṣé káwọn má gbàdúrà mọ́ ni wọ́n ń gbàdúrà asi ma pé àdúà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí èdè lárúbáwá ni àdúà rẹ̀ mùsùlùmí yorùbá tó ń sọ pé àdúà ọ̀rọ̀ wọn ló ṣe déédéé òkè sí àdúrà àdúrà yìí ṣe gbólóhùn tó nítumọ̀ kiri yóò ni wọ́n fi rọ́ọ̀tì nítorí kó lè yàtọ̀ sí táwọn mùsùlùmí sọ wọn náà máa sọ pé ẹja ṣàdúrà ṣàdúrà báwo àgọ ọlọ́mọdé kí làwọn ń ṣe àdúà nínú àwọn gbólóhùn táwọn kiri yóò náà gbé wọnú ọ̀dọ̀ wọn nu tó jẹ́ pé wọn ò ní ọ́ríjìn fún àfèdè lárúbáwá gẹ́gẹ́ bíi wákàtí ni alùwọ́kì táwọn náà máa sọ pé ní wákàtí ọ̀wọ̀ yìí mo lẹ ti rí wákàtí léde yorùbá torí ẹ àdúà àdúà so àdúà wa táwọn máa ń ṣe jàmáà àbùkátà láti máa pariwo àbùkátà láti máa jẹsẹ̀ málẹ̀ wípé káàdù ọ̀ bá a gbà gbogbo òṣèṣe àwọn kiri yóò ní ẹ̀jẹ̀ máa ẹ̀ríkè tí wọ́n bá ní àwọn lọ́ọ́ ṣe kinní kan ìṣòro tí wọ́n máa ṣe yẹn wọ́n lè ti máa sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ pé ọ̀yẹ́ ẹbí kẹ́ gbàdúrà balùkọ́ bá ti dẹ̀bí gbà sí nǹkan dá lù wọ́n balùkọ́ bá pariwo gbọ̀gbọ̀gbọ̀ kiri kẹ́tọ̀ ló fún mi mọ́tò tó ń rà fún mi ọbẹ̀ tó ló ń sọ kiri kẹ́ gbẹ́gbẹ́ ẹ praise Lord subhanallah so àwọn mùsùlùmí mi náà ní ń tọ́ báyàn lọ́kàjẹ́ rádaràda yìí náà ti dọ́dọ̀ wọn torí ẹ àwọn kan ọlọ́pàá ni wọ́n ọ̀kan ni wọ́n wá ń sọ fún mi ó ní ṣé àwọn bíi sẹ́ráfù àǹkẹ́rẹ́bù tí wọ́n wà nù mùsùlùmí náà ni mo ní bó mẹ́ ń bọ̀ wọ́n gbà wọlé ó nítorí ládùúgbò àwọn àwọn mùsùlùmí kan kóra wọn jọ bẹ́ẹ̀ àwọn náà láwọn ń ṣàdúrà àwọn ń ṣe kinní kan lẹ́nìkan bá wó ṣubú bó ti wó ṣubú báyìí ní bá ń wúwo kúwe kákàkàkà pàpàpà sọ gbogbogbò pàpàpà àwọn kan máa ń ṣe interpretation pé ọsọ báyìí ó wí báyìí ọsọ báyìí ó wí báyìí ṣé gbogbo rádaràda náà ni ó wí báyìí ọsọ báyìí ó wí báyìí ó lóun sáwọn wò pé ah, wọn ò yàtọ̀ uniform. Ah, so nítorí di eléyìí ibi tí wọ́n gbé ni wọ́n ń ṣe nítorí pé àwọn ẹni tá ń bá gbé báwọn náà ṣe é ṣe wọ́n rò pé níta fi rérò ni làwọn náà ti gbé gbogbo gbékúgbé wọn gbé wọn ní Islam ìdí inú táyà nìkan tó dé láti ìlú kan bẹ́ẹ̀ yóò kó àwọn èèyàn tó lù yóò ní kó máa wá kó máa gbàgbé wa àwọn sàdó àmájú ni kí ni ìyàtọ̀ rẹ̀ àti tí ń sèso òru tí yàtọ̀ wà mẹ́ ẹ lọ wòran bí tó ti sèso òru ẹ bá kọ́ńdọ̀mù abẹ́ níbà ẹ kó pákẹ́tì àìníye àwọn èsì ń wọ̀ lúnà sáláwọ̀ fẹ́ sàdúà táwọn náà ní ẹ máa gbági wá kẹgbẹ́ nílọ torí bẹ̀ lẹ́sùn wọ́n bá kọ́ńdọ́ọ̀mù àbí wọ́n bá wọ́n bá kọ́ńdọ́ọ̀mù ń bẹ̀ náà tó máa ṣàdúrà débi kan lẹ́ni àdúgbò ẹ máa tẹ sẹ́mẹ́lẹ̀ torí kí akọ́lọ̀ wọn lè mọ̀ pé ń tẹ́fẹ́ ń ta yín la ẹ máa tẹ sẹ́mẹ́lẹ̀ ẹ máa tẹ sẹ́mẹ́lẹ̀ máa fò. la ilaha illa ọlọ́run má bíi àjẹ wa ìyá ń bẹ́ẹ̀ níbi bí àtọ́pọ̀ torí di eléyìí a bùkátà láti pariwo nítorí pàǹsàdùà tábà wọn mọ́ṣáláṣí ni ọ̀rọ̀ abakẹ́nìkan ni wọ́n ń pariwo kílẹ̀sì ẹ̀rọ ọlọ́ba ẹ̀rẹ̀ ọ̀hún yẹn sílẹ̀ torí pé ọba tá à ń pè kí sọba tá a pè tí ọ̀pọ̀ kì í sì sọba tá a dọ́dọ̀ rẹ̀ tá a bà ẹ̀rẹ̀ ọ̀hún yẹn sílẹ̀ àwọn ò kankan nínú ká gbọ́n tẹ̀ ń tọrọ lọ́dọ̀ lọ àbá láǹfààní kan bẹ́ẹ̀ àláǹfààní lọ ẹ mọ́ fọwọ́ ara yín dá yẹ̀yẹ́ yín lẹ̀ torí pé bí tẹ̀ máa ti ń pariwo ṣàdúrà ẹ mọ̀ pé lọ́rẹ̀ ọ̀rẹ́ pọ̀ àbí ọ̀rẹ́ ọ̀pọ̀ wọ́n fi ti kọ́ ǹsọ̀gbẹ́tọ̀ ìwọ lọ́n o ti tọ́dún mẹ́ta tí mo ti ń tọrọ mọ́tò lọ́dọ̀ rẹ o tí ì fún mi o sì ló fún mi o tí ì fún mi tó ẹnìkan ti fi ti kọ́ tó ọdún kan tó gùn ó di mẹ́rin ọdún kan tó gùn ó di márùn ìjà wa ṣe ìjà ṣẹlẹ̀ láàrin wa àti eléyìí wọ́n ní kéènì ọlọ́ǹgá tó ń pè látijọ́ ẹ̀kọ́ ní dán ọlọ́hùn ọ̀sọ̀rọ̀ mọ́tò gbọ́dọ̀ onígun kẹ̀kẹ́ ẹlẹ́mu tó kù àbùrọ̀ tó àṣírí ara rẹ̀ ó nídìí láti sọ àṣírí làdúrà láàrin ẹrú àti ọlọ́ ẹ̀yin ẹ̀wù bọ́lọ̀ ṣe ga tó sẹ́yìn máa ń tọ́yẹ pé ẹ̀yin gan alára ẹ̀ gbọ́ gbólóhùn tẹ̀ ń fi bẹ́ lọ́ọ̀yún sétí àmọ́ ẹ̀ mọ̀pá hàn yín ó mì ètè mì ẹ̀ ní tẹ̀yẹ méjì pọ̀ lọ́ngbọ̀ so ó ti tó àmọ́ ẹni tó fètè mété tọ́lọ̀ ti sàdúrà sàn ó ṣe nǹkan kan ó ń tanra rẹ jẹ ni o ó ń rẹ jẹ ẹ̀ ahọ́n rẹ gbọ́dọ̀ mì kórìkọ́ ń sọ̀rọ̀ ètè rẹ gbọ́dọ̀ mì káma kọ́ ń sọ̀rọ̀ bó fẹ́ kó ṣe bá àgbọ̀n tó ń wí àmọ́ gbogbo ẹ gbọ́dọ̀ mì ìlà tó ń pọ̀ ń bẹ́ lọ́n àbùkátà ká máa gbọ́n sókè ẹ̀yin ò rí i pé ìgbà tá a bá ti fọ̀ náà lẹ̀ àwa náà lákọ̀ọ́kọ́ jìyà rẹ̀ ẹ ra àwọn ẹni tí máa ń ṣàdúrà pariwo àwọn náà ni wọ́n máa sọ pé wọ́n lọ́ọ́ ràn mí lọ́wọ́ gbà mí o káyé má béèrè polówó rẹ̀ dáa. ẹ̀hẹ́ a ó béèrè polúwa rẹ̀ ń toro ti pariwo rẹ̀ titi titi kò fún ọ ní tó ń béèrè mùsùlùmí ò nídìí pé káyé ọmọ béèrè polúwa ń bọ́ lọ́ọ́ lọ béèrè kpọ́ lọ́ọ́ lọ sétorí pé kò kò ní gun mọ́tò náà wà ní ọ̀sọ́lọ̀ mọ́ tani ògùn mọ́tò nù wá ní bọ́ba dúró ń tà mẹ́wọ̀n mọ́tò gbé àbí gbé ọ <laughs> tòkí àtọkọlọ ọgbàdúrà rẹ ọlọgbàdúrà rẹ mànà so eléyìí túmọ̀ sí pé lẹ́yìn náà àwọn táwọn ń tọrọ ẹbí ọlọ́run lọ́mọ ọlọ́run lọ́mọ àwọ̀ ọmọ ọlọ́run ọ̀fà kọ́ lẹ̀ pọ̀ ní mọ́tò ìwọ sì fẹ́ ní mọ́tò tó láti ṣe ìwọ lọ fọ́ọ̀sì ọlọ́run láti ṣe tó lò níní o lè fọ́ọ̀sì ọlọ́run àmọ́ àdúrà tó ti ṣeun ọlọ́run ọba ó ṣe é ṣe kọ́jọ́ pé ó ti fi nǹkan míì dì fún ọ tí èsì ṣe dandan kó fún ọ tíkẹ́ẹ̀tì pé nta fi di fún ọ ni ó sì ṣe kó má fi nǹkan míì di fún ọ kó jẹ́ pé wọ́n sọ ládàá yẹn lẹ́dìí ọdẹjọ́ gbẹ̀ndà kìyàmà ẹ dákun ìwo lò fóònù mẹ́tẹ̀ẹ̀ta kò sófò mbẹ̀ gbogbo ẹni tó bá ti lè bẹ́ẹ̀ lọ nǹkan mọ̀ pàdó àtìgbà nínú kọ́ lọ́n fún wa ní nta béèrè àbí kó fi nǹkan míì rọ́pò rẹ̀ àbí kó bá wa sọ ládàá rẹ̀ díjọ́ gbẹ̀ndà kìyàmà kò sófò a gbọ́dọ̀ máa gbóhùn wa sókè nígbà tá à ń bá ń ṣàdúrà ọlọ́ni ud'u rabbakum tadarru'an wa khufya innahu la yuhibbul mu'tadin ẹ máa pe ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yín lẹ́ni tí ń rá bàbà tí sì ń pè ní jẹ́ẹ́jẹ́ ọlọ́run fẹ́ràn àwọn olùtayọ ẹnu àlà ẹ máa pè ní jẹ́ẹ́jẹ́ ọlọ́run fẹ́ràn àwọn olùtayọ ẹnu àlà àyàfi láwọn àyè tá a ti mọ̀ pé ànábì wa ó gbóhùn sókè. So láti máa gbọ́n sókè bí ìgbà tá a máa ń ṣe kútúbà kò bá jẹ́ ti júmọ̀ kò bá jẹ́ ti rí níparí rẹ̀ ara kútúbà ní ká ṣàdúrà mùsùlùmí lápapọ̀ á gbọ́n sókè sẹ́yìn sọ eléyìí anábì ṣàdúrà ń ó gbọ́n sókè so bákan náà bóyá ẹnìkan ó ṣe dáadáa sí ẹ fẹ́ ṣàdúrà láti fi hàn pé ẹ appreciate ní tó ṣe fún yín ọlọ́run sún alẹ́ sàn rèé jazakallahu khairan ẹnu náà lẹ́ẹ̀fi sọ kò sí wàhálà ń bẹ̀. tó àmọ́ pàmò àṣàdúà àmọ́ pariwo àmọ́ jẹsẹ̀ mọ́lẹ̀ eléyìí sì lànà àwọn mùsùlùmí kìí sì lànà àwọn mùsùlùmí tí ń tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn nǹkan tó fi ẹ̀ka mójútó nínú àdúrà wa òun náà ni tó bá kó ti pa àṣàlùwàlá ká tó tó bá sì tún rọ̀ wá lọ́rùn ká kọjú sí àlùkébílà nígbà tá a fẹ́ ṣàdúrà tá a bá wá ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà mẹ́ gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe sọ pé tá a bá fi lè tají tá a ti wà lórí ibùsùn wa láì ṣàlùwàlà láì ṣe kán kódà láì kọjú sí àlùkébílà lèyìn bá sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كي وقترون تما فلنيرا الله أبانا tẹ́lẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ gbígbàdúrà fún gbogbo bùkátà tí yẹn bá fẹ́ gbọ́ láyé tẹ́ bá ti tají ta ìtají bóyá bíbọ àṣírí lẹ ń wá ni bóyá ìmàlẹ ń wá ni bóyá ọmọ lẹ ń wá ni bóyá nǹkan kan ló di ma yín tẹ ìrọ́nà lọ ni tẹ bá ti tají tà ìtají báyìí lójú oorun lórí ibùsùn yín yẹn náà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in ẹ tọrọ ntẹ nfẹ ọ lẹ́ẹ̀kan náà pẹ̀lú gbọlọ àdó ọgbà. tó eléyìí bẹ́ẹ̀ ni bánabi ti ṣe wí náà tó ń ta ìsàlù ala tó ń ta ìkọjú sàlùkìbìlà tó eléyìí. bákan náà nínú àwọn nǹkan tá a tún lè mójútó sáájú àwọn òbí máa gbà ó náà ní gbọ́wọ́ wa méjèèjì sókè láwọn ààyè tá a gbọ́ pàànàbì kì í gbọ́wọ́ sókè ń bẹ́ẹ̀ torí àwọn àyè kan wà tó ti pa anabi muhammed sallallahu alayhi wa sallam kì í gbọ́wọ́ sókè ń bẹ̀ tí máa ń ṣàdúà gẹ́gẹ́ bí ìgbà tí máa ń ṣàdúà níbi kótóbà níbi kótóbà ìdì níbi kótóbà jumu'a anabi sallallahu alayhi wa kì í gbọ́wọ́ sókè tẹ́lẹ̀ ìbá yé wa adẹ́gbẹ́ àní gbé ọwọ́ wa sókè nígbà tá a máa ń ṣàdúà ní ọjọ́ jumu'a. ìmáàmù ní gbọ́wọ́ sókè ẹ̀yin jàmáà náà ní gbọ́wọ́ sókè ṣùgbọ́n yàtọ̀ sírú ààyè yẹn ibi tẹ́ ẹ̀ máa ti ṣàdúrà ọ̀tọ̀ súnà kíkẹ́ gbọ́wọ́ sókè yàtọ̀ sírú àwọn àyè sànàbí èsì gbọ́wọ́ sókè yẹn orí mímbàr náà lànàbí wà tọrọ pé kójú ọ̀rọ̀ òjò òtí rọ ti sànàbí ọba abẹ náà kójú ọ̀rọ̀ ànàbí ti gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè báyìí nítorí pé lọ́nà tí a fi ya yín gan tí ó fi hàn gbígbọ́ sókè tí ẹ yàtọ̀ sí ìgbà yòókù tó àmọ́ yàtọ̀ sí léyìí tẹ́ bá fẹ́ gbọ́ sókè bí àdúrà bẹ́ẹ̀ sì gbé sókè nù àwọn méjèèjì ọkànra wọn yọ wá wà ní dédé àyà yín báyìí bí yàn ṣe máa ń gbọ́ sókè sàdúrà nù tó tẹ́lẹ̀ bá wa gbogbo gbàtà bá fẹ́ sàdúrà tí ò bá ti jẹ́ àyè tánàbì kì í ti gbọ́wọ́ sókè ká gbọ́wọ́ sókè báyìí sábàbí tádùn àfi máa gbà ní. torí pé wọn nù hadith pànàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna rabbakum hayyun karim wa innahu la yastahi an yarfa'a ilayhi abduhu yadayhi thumma yarudduhuma sifra dájúdájú olúwa ẹlẹ́dàá yín ọba onítìjú ni o. Ọbọ ojú a máa ti ọlọ́run sókè tọrọ kankan lọ́dún kọ́ wa náà padà lófo yẹn ni pé tó bá bẹ lọ tó sókè báyìí kò ní dá padà lófo ọlọwọ bó ṣe ń fún yàn náà ni ara káàdù ọgbà mi. nínú àwọn nǹkan eléyìí tó O pé ntọrọ A tọrọ rẹ náà ni máa tọrọ rẹ nsọ tí ó sú wa A máa máa máa wí láwí tún wí torí yẹn láti tọrọ á ń bọ̀ síbọ̀ pé yóò bínú kó bínú kìí sèyàn Allahu Rabbul Alamin là ń tọrọ lọ́dọ̀ rẹ̀ òun fẹ́ pé ń bá ń tọrọ nǹkan máa máa wíwí láwùí tún wí gan àwọn adádúró tètè gbà ẹ wá gbọ́dọ̀ kánjú ẹ má sọ wípé láti dọ́tà ti ń bẹ lọ àdúrà yóò gbà o torí ẹ ká máa kọ́lọ̀ láì jẹ́ pé ajé ó sú wa láti máa pè é lápètúnpè eléyìí máa jẹ́ káàdùn ọgbà ó wá nínú hadith gba anabi sallallahu alayhi wa sallam ó sọ pé má ala al-ardi muslimun yad'u Allah bi da'watin illa ataahu Allah iyyaha aw sarafa anhu min as-su'i mithlaha Ànábì ní kò sí mùsùlùmí kan o tí ó pè Ọlọ́run tí ó tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ àfi kí Ọlọ́run bó fún ní nǹkan yẹn àbí kí Ọlọ́run bó tara àdúrà yẹn kó bá fi ti aburú tó ṣe déédéé ń tọ́ tọrọ dànù tí ó bá wá rí yìí tí ò rí yìí ọlọ́run da ládàá rẹ̀ dé yọ da dúró dé níjọ́ gbẹ̀ndà kìyàmá ládàá kó pọ̀lọ́ alimami Tirmidhi ọlọgbẹjáde eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó yẹ mójútó nínú táǹsì táǹsì ṣe bá ti ṣe sọ tó bá jẹ́ anábì púpọ̀ ká fáwọn àwọn àdúrà bídà àwọn àdúrà ṣírk ìṣẹ́bọsọ́lọ̀ kájínà sí. so adúpẹ́ àwọn tíra tún sọ nípa àwọn àdúrà tọ́wọ́ alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n pọ̀ gan tẹ́ bá lọ sínú sahih bukhari ẹ̀rí tíra tún sọ nípa àdúrà tọ́wọ́ alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tẹ́ bá lọ sínú sahih muslim ẹ̀rí tíra tún sọ nípa àdúrà tọ́wọ́ alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam níbẹ̀ bẹ́ẹ̀ ni Abu Dawud bẹ́ẹ̀ ni Nasa'i bẹ́ẹ̀ ni Ibn Majah bẹ́ẹ̀ ni Tirmidhi gbogbo àwọn tíra àdìsí yẹn kò sí ètí òsì kìtàbù du'a níbẹ̀ gbogbo wọn sọ nípa àdúà bákan náà a rí pa àwọn olùmọ̀mí wọn ti dá tíra àdúà yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí kìtàbù du'a lil Imam Tabarani kìtàbù du'a ó ṣe tó ti rahimahullah alwaabil sayyib ti alimam ibn alqayyim rahimahullah gbogbo àwọn tíra yìí wọ́n sọ fún wa nípa àdúrà rẹ̀ àwọn èèyàn ayé ìsìnkọ àìmọye ni làwọn tíra kan kọ lórí tìrìtìrìtìrìtìrìtì nípa àdúrà àwọn míì tí wọ́n gbìyànjú wọ́n tí wọ́n ṣe àwọn tíra kéékèèké kéékèèké fún wa tí wọ́n ti kó àwọn àdúrà jọ sínú rẹ̀ láwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam eléyìí tó yẹ kéèyàn máa ṣe gẹ́gẹ́ bí àwọn tíra amalul yawmi wal layla irú ìtàwọn afáàyè ìjọ náà ti kọ àwọn afáàyè sin náà tó kọ mí amalul yawmi wal layla gẹ́gẹ́ bí muslim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú àwọn tíra yẹn kéèyàn wá kan eléyìí téèyàn ọmọ kà tí ọmọ sàdúrà tó wá ń bẹ àwọn kan sì wà tá a gbọ́dọ̀ ṣọ́ra fún gẹ́gẹ́ tíra kan ń pè ní adu'a al adu'a al-mustajab onáwà kékeré báyìí so eléyìí ó yẹ ká ṣọ́ra fún nítorí pé ó ṣàlàyé àwọn àdúrà kan bẹ̀ tó ṣe pé bídíà ni ọ̀nà tó gbé àwọn àdúrà yẹn gbà lápèjúwe yóò sọ fún wa pé irú ọjọ́ òní yóò mú sábt àdúrà yóò mú sábt wà yóò sọ fún wa yóò mú ahad àdúrà tiẹ̀ wà yóò mú lisinain àdúrà tiẹ̀ wà asulata alarbiya alhamis aljumua gbogbo ọjọ́ kọ̀ọ̀kan lọ́la àdúrà tiẹ̀ so eléyìí àdádálẹ̀ ìpọ́jọ́ kan ládùú àti ẹ̀yàtọ̀ sítọ́jọ́ mi àdáadáa lẹ̀ nínú àwọn àdúrà yẹn gbà mí tó bá ṣe débi kan yóò sọ pé kẹ́ kọjú sí iwájú ẹ ṣe nǹkan yìí ẹ kọjú sẹ́yìn ẹ tún ṣe nǹkan yìí ẹ kọjú sí ọ̀tún yín ẹ ṣe nǹkan yìí ẹ sósì kí ẹ ṣe nǹkan yìí so bí ṣe eléyìí àdáadáa lẹ̀ pọ̀ nù ẹ̀ bóyá wọn náà ní rotira yẹn lè kọ́ sọ́ra àdùá al bẹ́ẹ̀ náà ni ẹ̀ẹ́ eléyìí tó ti kọ́ wà láwùjọ wa pọ̀ dùá alfawzi al-azim dùá alfawzi al-azim so ètò yẹ pé wọn làwọn rí kútúbà yàtí ń bẹ kútúbà ìdáwọ́ kà ń bẹ nkankan tó àdáda lẹ kún bẹ́ẹ̀ bá jẹ́ àwọn gbólóńtọ́ máa kòjọ́ máa jásí pọ̀ ṣẹbọ sọ́lọ̀ ọ̀pọ̀ ń bẹ jára torí ẹ̀kọ́ sọ̀rọ̀ fún àwọn tíra báyìí so irú Hisnul Muslim alhamdulillah ó wà lárọ̀ọ́wọ́tó kálukú so wọ́n sì túmọ̀ rẹ̀ sí gbogbo èdè àwa náà túmọ̀ rẹ̀ sédè Yorùbá so ọ wà ń bẹ kò sí wàhálà fún ẹ mú kọ́ ọmọ ká ó rí àwọn akíní sí ọ láyé wàá rí ń bẹ nu content wo etí bá ń sí ọ yọ ayọ́ká rẹ̀ ó rí nǹkan gbogbo tó àti tó rò gbogbo ẹ̀ lọ́ba ń bẹ adúpẹ́ fọlọ́ torí ẹ nígbà tí gbogbo ẹ ti jẹ́ rọrùn báwọn ẹ jẹ́ ká máa lo ntọ́wọ́ alátọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam sí gbogbo ntí máa ń ṣe wá àti gbogbo ntá máa ń fẹ́ àti gbogbo ntá àbá fẹ́

àwọn àkókò wọ̀nyí báyìí àwọn àkókò yìí kò sí àsìkò tọ́lọ̀ wọn bá kì í gbàdúrà kò sí àsìkò tọ́lọ̀ wọn bá kì gbàdúrà ṣùgbọ́n àwọn àkókò kan lọ́lá fún gbígbàdúrà ju àwọn àkókò kan lọ nínú àwọn àkókò yìí ọ̀nà ni sọ pé amrin hakim nínú òru yìí ti torí ẹ Laylatul Qadr kò sí fóorùn Laylatul Qadr kò sí fẹ́fẹ́ Laylatul Qadr kò sí fún ìjàmbá ara ẹni àbí ìjàmbá àwọn ẹrú Ọlọ́run táwa pàtẹ àdó àárọ̀ kan tá a tẹtẹ bù kalẹ̀ tá a máa tan ara wa jẹ kàlà Laylatul Qadr àwọn èèyàn máa ń dúró ṣe sọ̀láàtì ń bẹ̀ ni toríko Ànábì sọ pé man qama Laylatul Qadri imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹni nílẹ̀ Lailatul Qadr torí pọ́pọ́ ọlọ́run gbọ́ ló ti ṣe bẹ́ẹ̀ torí pọ́dọ̀ ọlọ́run ló ti fẹ́ gbẹ̀san rẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn torí ẹ̀ Lailatul Qadr yẹn ká tọrọ gbogbo dáa máa ń fẹ́ lórí àyè gbígbàdúrà ni nínú àwọn àyè gbígbàdúrà tuntun yẹn ká mójútó òun ni duburu salawatil maktuba ní ìparí gbogbo sọ̀làwátì tọ́jọ́ ni pé ńgbà tá a bá ṣe tẹ̀síọ́hùdù tán tá a tá di ọlọ́run níbi aburú àwọn nǹkan mẹ́rin yẹn allahumma inni ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال Ànábì wa ní nínú àdìsí tí Imam Muslim gbé jáde wá ṣe èyí tó bá wù ọ́ nínú àdúrà lẹ́yìn rẹ̀ kó tó sálámà gbogbo ntẹ bá fẹ́ tọrọ níṣẹ máa tọrọ rẹ̀ pàtẹ bá tọrọ tẹkẹ wá sálámà sọ àyè gbígbà àdúrà lélẹ̀ yẹn bákan náà ẹlẹ́kẹta nínú àwọn àyè gbígbà àdúrà tó yẹ ká lọ àǹfààní rẹ̀ òun náà ni sulusul akhiri minal layl nígbà tí máa ń kó ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn lóru ojoojúmọ́ ní ìsìn tá a bá sọ pé oòrùn ó ń wọ̀ ní nǹkan bíi aago mẹ́ kápẹ́ aago mẹ́fà àbọ̀ oòrùn ti wọ̀ alifájàrí sì ń yọ ní ní ìsìn wọ̀ kápẹ́ ní aago mẹ́fà ó kù ìṣẹ́jú àbí alifájàrí yọ láago mẹ́fà ó kù bí ìṣẹ́jú mẹ́tàlá òòrùn náà ń wọ̀ láago méje lápèjúwe ó kù wakati wákàtí mélòó ni káyipé kọ́tà tó six sí kọ́tà tó seven wakati mọ́kànlá wakati mọ́kànlá yẹn divided by three eleven divided by three three point what three hours uh-huh. minute mélòó ni naam káyipé three hours forty minutes ẹ three hours forty minutes times two yóò fún wa seven hours twenty minutes seven hours twenty minutes ẹ fi kún quarter to seven aago mélòó nù seven hours twenty minutes tẹ́ bá fi kún seven o'clock quarter to seven. aago méjì kọjá àṣẹjú mélòó àbá aago mẹ́ta kọjá àṣẹjú mélòó náà two two o oh five three o oh five tọ nírú àsìkò tá a wà ń bẹ̀ nù láti three oh five títí dìgbà sálfàjàrí ọyọ àyè gbígbàdúrà nù ìyẹn ni pé lásìkò tá a wà ní ìsìn bójú ọjọ́ ṣe rí ẹ dákun láti three sí six how many hours wákàtí mẹ́ta <laughs> ẹ wá dúró bùkátà téèyàn lè gbé wọ̀ àyè gbígbàdúrà àmásìkò yẹn la hawla wala quwwata illa billah. wọn náà bira rẹ léèrè ńbọ lọ wà lóru àná nírú àsìkò ó jí ọdán wò tọ́ kékeré sani kọ́ bá tún dán wò yọ káàbù aago mélòó ló lù wọn ni aago mẹ́ta àbọ̀ lọ́sẹ̀ lù àbọ̀ lọ́wọ́ mi sọ́ra àwọn àsìkò ọlọ́lá oorun máa ń ba tèèyàn ẹ̀ ẹ dákun bóun bùkátà àti fẹ́ pọ̀ tó ká ǹjẹ́ torásìkò yẹn ọlọ́run máa wa sọ̀kalẹ̀ ayé ta pè mí kí n dá lóhùn tọrọ nǹkan kan mi kí n fún ta tọrọ àforíjì kí n foríjì so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìta àbùkátà ń bẹ̀ dín oorun wa kù kátẹ pé njì aago márùn mo tó di aago márùn náà sí ìgbà ọyọ àbí kémi náà kí n lo àǹfààní yẹn torí dèyí pé inṣàlá á jí kálífàjà rí o tó yọ tá a bá ti dírú àsìkò yẹn gbogbo àdúrà wa gbogbo bùkátà wa ẹja fi síbẹ̀ kó tó di pé àlùfàjà rí yọ. bákan náà nínú àwọn àkókò tó lọ́ọ́ ń gbàdúrà ó náà ní ìrọ̀lẹ́ ọjọ́ kó tó di pòrùn wọ̀ lẹ́yìn sọ̀láàtì làásù kó tó di pòrùn wọ̀ torípa nàbí sallallahu alaihi wasallam ní àkókò kan bẹ́ẹ̀ lọ́jọ́ jùmọ̀ ẹrú kan ní sekòǹgẹ́ rẹ̀ lẹ́ni tí ń ṣe sọ̀lẹ́ kó sì máa tọrọ nǹkan kan lọ́dọ̀ àbíkọ́ lọ́wọ́ bó fún un ọ̀rọ̀ tó wá wá nípa àkókò náà pọ̀ gan ṣùgbọ́n ìtọ́ lágbára jù nínú àwọn ọ̀rọ̀ yìí òun náà ni pé nígbà tí ìmáàmù bá ti dé títí tí wọ́n fi parí sọ̀látul jùmọ̀ ọ̀rọ̀ kejì lẹ́yìn asr títí tó rùn fi wọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ lágbára jù lẹ́yìn asr lọ́jọ́ jùmọ̀ títí tó rùn fi wọ̀ ẹ máa tọrọ ní tẹ́lẹ̀ máa fẹ́ ń bùkátà ń bẹ̀. bákan náà àkókò míì tọ́lọ́ tó máa ń gbàdúrà ẹlẹ́kẹfà gbogbo gbàtà bá forí kalẹ̀ nù sọ̀láàtì ẹ máa tọrọ ntẹ máa fẹ́ lórí ayé àtàlùkìyàmù àmọ́ o a lè fi Yorùbá tọrọ o a fi Haúsá tọrọ o a lè fi Ìbò tọrọ o èdè Lárúbáwá la mà ti tọrọ àgbọ̀ Lárúbáwá kó láti á se àdó àwọn lẹ́yìn mà lédè Lárúbáwá bíi Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ẹ máa se. ṣé ìsèpẹ́ǹtì ń ká alukur'ani a ti gbọ́dọ̀ ká alukur'ani rúkú a gbọ́dọ̀ ká alukur'ani borí kalẹ̀ kì í sá alukur'ani lẹ́ǹkì ẹ̀yin ọ̀lẹ́mì pé kí lẹ́ ń ṣe àdúà. bákan náà nígbà tí wọ́n máa ń pèpè fún sọ́láàtì nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba kì í sáláì tí èèyàn bá ṣe láàrin ìgbà tí wọ́n máa pèpè fún sọ́láàtì ìgbà tí wọ́n sì pa ọmọ sọ àsìkò yẹn àsìkò tí a tún lè máa tọrọ ni sọ́mà ti pèpè fún sọ̀lá ti tàn kó tó di àsìkò tí wọ́n sì kọ́ ọmọ ẹ máa tọrọ ní tẹ́ máa fẹ́ lórí ayé àtàlùkìyàmù. bákan náà nínú àwọn àdúrà tí máa gbà ọ̀nà làdúrà tí ẹni tó sábò sísí tó bá ṣe tó bá sábò sísẹ́ nìkan tó bá ṣépè fún ọ yóò mú ọ náà ni. wàtàkì da'watal فإنه ليس بينها وبين الله حجاب Ànábì ní ṣọ́ra fi pé ẹni tó ṣàbòsí sí o gàgà kan òsì tí ó di lọ́nà títí dọ́dọ̀ lọ ká ṣọ́ra fábòsí. bákan náà nínú àwọn àdúrà tí ò ní sáláì gbà oná làdúrà tí bàbá bá ṣe fọ́ọ̀mà rẹ̀ àbí tí ìyá bá ṣe fọ́ọ̀mà rẹ̀ torí àdúrà ni ẹja máa ṣe fáwọn ọmọ wa ẹ má ṣe pé o tẹ́ ẹ bá ṣe pé yóò mú wa o nínú àdúrà tí ò ní sáláì gbà ọ náà ni àdúrà tẹni tí ń ṣe sùyàmù bá ṣe ànábì ni yọ gbà bákan náà àdúrà tẹni arìnrìn àjò bá ṣe ànábì ni yọ gbà nínú àdúrà tí tún máa ń gbà ọ náà ni àdúrà tí mùsùlùmí bá ṣe fọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí níbi tí kò sọmọ ẹ̀yà tó ń ṣàdúrà fún yẹn bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ̀ ló ti ń ṣe àdúrà yẹn gbà ìyẹn ni pé àdúrà tẹ́ máa ṣe lójú àwọn èèyàn ẹ ọlọ́njà ni gbogbo eléyìí ni ẹ wọn á ń ṣàdúrà pé ah, ọlọ́run dákun ṣàánú lágbájá ọlọ́run ti àdúrà yẹn máa ń gbà ọlọ́run ọba ti wá fi màlẹ́kà kan pẹ̀lú irú àdúrà yẹn bí wọ́n bá ti ṣe màlẹ́kà ọmọ sọ pé wàlẹ́kà mítìlò dàlẹ́ ìwọ náà rí irú rẹ̀ ètò dájú inú àdúrà nù ká máa ṣàdúrà fúnra wa lẹ́yìn ara wa níbi tí ò sẹ́ni tẹ́ ń ṣàdúrà yẹn bẹ́ẹ̀ bí wọ́n náà bá ti ṣe màlẹ́kà ọmọ sọ pé wọ́n náà rí irú rẹ̀ gbà bákan náà nínú àwọn àdúrà eléyìí tí máa ń gbà òun náà nígbà tí ogun bá ṣẹlẹ̀ jihad tí mùsùlùmí táwọn ọmọ ogun wọn kọlu àwọn ọmọ ogun àwọn kèfèrí tẹ́ bá ṣàdúrà ń bẹ àdúrà gbà bákan náà nínú àdúrà tí máa gbà òun náà làdúrà jọ àràfà àdúrà jọ àràfà torí pọ́lọ́ wọn bọ́ sọ̀kalẹ̀ lọ́sàn-án jọ àràfà wá sí sàmàlẹ́ ayé gbogbo ọjọ́ yòókù òru lọ́lọ́ máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé ní sísọ tó ṣe déédéé pẹ̀lú títóbi àti gbígbàngbọ́n ọlọ́ tá a máa báwo ló ti ṣe máa ń sọ̀kalẹ̀ tá a sì nídìí láti wádìí bó ṣe máa ń sọ̀kalẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ Àrafà ọ̀sán lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ so àdúrà kó máa ń gbà lọ́jọ́ yìí náà tọ́ ẹ jẹ́ ká wá sọ̀ra fáwọn nǹkan kan tí máa ń kọjú náà àdúrà tádùá ò fi gbà tọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn jẹ́ mùsùlùmí téèyàn bá jẹ́ mùsùlùmí adó àmọ́ gbà tẹ́ẹ̀ bá tilẹ̀ ṣe islam ma àti kó sínú àdánwò ńlá o àdánwò ńlá o ní tó ṣe yín yọ pọ̀ ọ̀pọ̀ kọjá àdúrà ò ní gbà má lọ nítorí pé ẹni tó bá ti lóun ṣe islam ma gbogbo sẹ̀rẹ̀ bàjẹ́ àwọn kèfèrí láyé ń bí àwọn náà ń bẹ lọ́n ẹ̀yin ọmọ pàdùn àtiwọn náà ń gbà tí wọ́n gbà sí dáadáa tí wọ́n gbà sádánwò lọ́rùn ni torí gbọ́dọ̀ wọn bá fi ń dẹ wọn ni ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí gbogbo àdúrà tẹ̀yìn ṣe ọgbà sí dáadáa ni ó dáadáa fún yín láyé yóò tún jẹ́ dáadáa lálùkìyàmù ṣebọ́ ga gbogbo àwọn kèfèrí náà ní Iblis ṣebọ́ náà bẹ́ẹ̀ lọ́n ọlọ́run sì gbàdúrà rẹ̀ àmọ́ àdúrà rẹ̀ ọgbà sí dáadáa ọgbà sádánwò ni ẹ wá dúró orí ibú tí ó fi ṣe látàrí pọ́lọ́ ọlọ́lá àdìjọ́ gbẹndàlùkìyàm ẹwà dúró ìdá tí ó peléke fún látàrí pọ́lọ́ ọlọ́lá àdìjọ́ gbẹndàlùkìyàm kí ló wá sí ọ ìwà mùsùlùmí tó fi wá lọ bá káfíìrì pé kọ́ bọ̀ ṣàdúà àdúà báwò ọ̀dájú pọ̀ gbádùn àwọn kẹsìrì gan máa ń bá àwọn mùsùlùmí ikú ẹ dákun bàbá ẹ ràn mí lọ́wọ́ kí ló sọ ológun kan já ayé o sẹ́wọ̀n kẹ́rù yorùbá táwọn máa sọ nù ogun oníjà ayé rẹ tó yẹra fún olóòsì mọ àpéjà bá sàdúrà ọlọ́run ọgbà náà ni àní bóòlù ti mọ ọlọ́run mọ àyín mùsùlùmí ọ̀dà kò sí wàhálà a ní àdúrà kan tó ẹgbẹ́ tá a bá ṣe fún ọ àdúrà rẹ ọgbà náà àmọ́ kọ́ndíṣàn rẹ kan ni ó ní kí ni kọ́ndíṣàn rẹ kọ́ndíṣàn rẹ nìkan gba Islam lọ́ba túlẹ̀ èkó burú máa lọ kí á ló mú wọ lọ bá káfíìrì pé kọ́ sàdúrà fún ọ dàbí ọkọ tó ní ìyàwó mi tẹ́ rí yìí ó máa ń lọlé ológun o ìyàwó ni ẹ bọ́ọ̀ máa ń lọlé ológun ṣé wò mú un lọlé pásítọ̀ subhanallah àti àti dání àti dèkọ́ọ̀bù wọn ọ̀kankan a'udhu billah kí ni mùsùlùmí wá dọ̀dọ̀ káfíìrì pé kọ́ máa ṣàdúrà fún àbùkátà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí èsì kádùn ọgbà onáà ní kọjá pé gbogbo ń téèyàn ṣèké ṣe nítorí tọ́lọ́ọ̀ ìyẹn ń ṣe torí kárí mi àti ìhànì káwọn èèyàn lè bá rí kọ́ lè bá gbósùbà fún mi kò sí nítorí tọ́lọ́ irú àwọn eléyẹn ọlọ́run ní gbàtẹ́ wọn ẹsìn mọ̀kọ́ ara tẹ́ ìjọsìn náà làdùà ẹni tí ó bá ti ní ikhlas àdúrà rẹ̀ ò ní gbà gbogbo àwọn kárí mi ayé gbogbo àwọn aláṣẹ hàn ọlọ́run bò ní gbàdúrà wọn nítorí ara ìjọsìn làdùà nínú títí máa ń jẹ́ kádùn ọgbà kí ìjọsìn ọgbà òun náà ní kéèyàn ó ṣe nítorí tọlọ bákan náà nínú tí máa tá a tún gbọ́dọ̀ ṣọ́ra fún tí èdè kájọ gbà tọba ti ń bẹ pẹ̀lú èèyàn oníkọjọ pé èèyàn tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam torí ìjọsìn làdúrà nínú májẹ̀mú tẹsán fi máa gbà yàtọ̀ sí ikhlas agbọ́dọ̀ rí mutaba agbọ́dọ̀ jẹ́ kó ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ọkọ ta nabi gbọ́dọ̀ àdúrà rẹ ti fẹ́ gbà ìdí nu tó fi jẹ́ pé gbogbo orú àwọn àfáà tí ò fẹ́ràn tànàbì tí ń takò tànàbì ẹ máa bá wọn sọ lékulẹ̀ jáńjọ́júmọ́ ni nítorí pé àwọn ti mọ̀ gbádùn àwọn ò lè gbà àfi káwọn máa jó gbogbo ẹ̀ pọ̀ àjókọ̀ lọ́rọ̀ tàwọn gbà ńgbà tó ti fi ọ̀nà tànàbì sọ̀nà kò sí tọ́sẹ̀ kùtù kò di babaláwo lọ so eléyìí jẹ́ sábàbí tó fi jẹ́ pé àwọn ò lè dúró tàdúà nítorí wọn ọ̀tẹ̀lẹ́tà nàbì sallallahu ìjọsìn kan ò sì ní jẹ́ gbígbà àyàfi kí májẹ̀mú méjì yọ wà lára rẹ̀ al-ikhlas wal-mutaba'ah kọjá pé òun ṣe ń tọrọ ọlọ́run òun sì ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ̀ra fún tá a máa fẹ́ ká àwọn ọmọ gbà olóyè ní ká sọ̀ra fún jíjẹ haram ọ̀pọ̀lọpọ̀ nísìn gbogbo owó tí wọ́n ná kìí ṣe owó tó tẹ̀ wọ́n lọ́wọ́ lọ́nà tó dáa owó haram ni bí owó ẹ̀gúnjẹ téèyàn ń gbà owó àbẹ̀tẹ́lẹ̀ abẹ́ni tí ń jíwó owó olówó tó ń jí kò bá di owó jọba kò bá di owó èèyàn lásán gbogbo eléyẹn kì í ọgbà gbogbo ẹni tó bá ti ń jẹ haram àdúrà gbà o torí anabi salallu alaihi wasallam sọ fún wa nípa ẹni tí máa ń rìnrìn àjò kó ti mu gbogbo ara rẹ̀ tí ọmọ wa gbọ́wọ́ tí ọmọ sọ pé ya Rabbi ya ومطعمه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له nítorí pé oúnjẹ tí ń jẹ haram ni aṣọ tí ń wọ̀ sọ́rùn haram ni oúnjẹ tí wọ́n fi tó náà dàgbà haram ni báwo la ṣe fẹ́ gbàdúrà rẹ̀ ọ̀kan nínú àwọn sàhábà onírà anábì bá mi bẹ́ lọ́n kọ́lọ̀ ó ti mí lẹ́ni tí wọ́n máa gbàdúrà rẹ̀ anábì ni atib mat'amaka takun mustajaba da'wa jẹ́ kí n tọ́ ọmọ jẹ sínú ọjọ́ halal ọ̀ọ́dẹni tọ́lọ̀ wọn bá ọmọ gbádùn àrẹ torí rẹ̀ nǹkan tá à ń jẹ sínú máa jẹ́ haram látàrí kó nǹkankan fúnra ara rẹ̀ wọ lọ́lọ́n ṣe gẹ́gẹ́ bí owó èlé gẹ́gẹ́ bí owó tá a jí gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ jẹ gẹ́gẹ́ bí ọtí mu gẹ́gẹ́ bí owó tá a pa ń di tẹ́tẹ́ gẹ́gẹ́ bí owó tá a pa nídìí yẹn wò gẹ́gẹ́ bí owó tá a pa ń di zina gẹ́gẹ́ bí owó tá a pa ń di atajà gẹ́gẹ́ bí owó tá a pa ń di ata kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí haramun bọ́ba akérò rẹ̀ lọ́n jẹ́ haramu ni àdúrà rẹ̀ ní gbà so ìgbà míì nǹkan sì máa ń jẹ́ haram látàrí pé ọ̀nà tó gbà dọ́dọ̀ wa ọ̀nà tó gbà dọ́dọ̀ wa gbájú ẹ̀ ni four one nine ni so náà yọ jẹ́ haram kò ní jádùn ọgbà. So, nínú ìgbésí ayé wa lónìí ọ̀pọ̀lọpọ̀ sáré káwọn orí halal bíi bí wọ́n ṣe ń du káwọn orí haram kọ́dà wọ́n tún máa fi ń ṣe yẹ̀yẹ́ ni sẹ́yìn máa sọ pé eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ àṣẹ́dì eléyìí ọ̀tọ̀ ni wọ́n sì wà dì sí níbi táyé lédè yìí. àwọn ti gbà pé inna Allahu ghafurur rahim ẹ máa mú gbogbo ẹ àmúlùmálà àti halal àti haram. ọ̀yẹ́ kórìí ẹni tí máa ń fẹ́ ká dùn wọ́n gbà kí sọ̀rọ̀ anabi ti sọnù hadi eléyìí imaamu bukhari tó gbé jáde àsìkò kan bọ̀ wá o tó yẹ pé àwọn èèyàn ò ní bìlà pẹ̀lú owó tó wà pò wọn sọ́nà tọ́tọ́ lọ́gbà débẹ̀ àbọ̀nà tí ọ̀tọ̀ ẹ̀rú ń bà wá kó má jẹ́ pé irú àsìkò náà la wáyé ọ̀pọ̀lọpọ̀ dààmú má káwọn sá ti rówó ni àtòwó olówó àtòwó wọn kọ́lọ́sá ma ti fi kan wá wọn àdúrà tó pọ̀lọpọ̀ ń sèlú ọ wá tẹsẹ̀ máa béèrè pé halal ni àbí haram àbí nǹkan tí ọ ọ máa jẹun so gbọ́pọ̀lọpọ̀ ti ṣe wà lọ ìdínú tábìlì èyí gbà ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí ìjádù ọgbà ọ̀nà ni al-ghafla kéèyàn fọnú fọ́ra ẹnu ló ń ṣàdúà ọkàn sí ń bẹ gbogbo ẹni tó bá gbé ẹnu rẹ̀ ní tọrọ ọkàn máa bá a lọ àdúrà yẹn ò ní gbà nítorí pé wánú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ud'u allaha wa antum muqinuna bil ijaba wa'lamu anna allaha la yastajibu du'aan min qalbi ghafilin lahin ẹ máa bẹ lọ lẹni tó ní àmàdájú kọlọ wọn gbà bó ti yẹ ká máa bẹ lọ ẹ bẹ lọ lẹni tó má àmàdájú kọlọ wọn gbà ẹ wá lọ àmàdájú kọlọ kì í gba gbogbo àdúrà tó bá tinú ọkàn afọnufọra jáde. tọkàn ọba ti sí àdúrà tó ń ṣe ẹnu ló kà ń ọkàn ọmọ tẹ̀lé Ọlọ́run nígbà ìyẹn ni pé ká má fẹnu lásán ọkàn wa náà gbọdọ wà pẹ̀lú dẹnu sọ ara ń tí máa jáde ọgbà ẹlẹ́kẹta nínú nǹkan jáde ọgbà tá a ijaba aw qati'ati rahim kama kanju kama kanju pé kadu ọgbà tí ọba tó àgbà àbá pàtì àbí kama gbàdúrà kọbàjẹ kásádùá kókó ẹbí ọjà kásádùá tó túmọ̀ sí pé abẹ́ dáràn pé ọlọ jẹrìí sí náà ṣe lónìí o bàbá ti kọjú òní ọmọ yọ sàmà lọ wọn ní tíráàbù lọtún láwọn àhóògùn lẹ sẹ́mi kí lẹ́yìn alẹ́ ìsìn ọ̀daràn ni àìwọ́ lọ bàbá ọdẹ tí ó sun àtúnfọ́fọ́n tẹ̀fọ́n bàbá ti débẹ̀ kápá kó ti nàkalẹ̀ gbalaja ni o ká fi wọ́n lẹ́kùn kọ́ má rúra o sẹ́mi kó àdúrà ọ̀daràn ni ẹ ẹ gbọ́dọ̀ ṣàdúà nítorí pẹ́fẹ́ sẹ́lọ̀ ẹ ti gbọ́dọ̀ ṣàdúà pẹ́fẹ́ jápọ̀ ẹ̀bí. anabi sallallahu alayhi wa sallam ó ní la yazalu yustajabu lil abdi ma lam yad'u aw qati'ati rahimin ma lam yasta'jil ó ní ọlọ́wọ́n bá kò ní yé gbàdúrà ẹrú lópin ìgbà tí ọba ti máa ṣàdúrà ẹ̀ṣẹ̀ tí ọjọ́ pé ti ń tọrọ ẹ̀ṣẹ̀ ni lópin ìgbà tí ọba ti máa tọrọ pé kókun ẹ̀bi ọjà lópin ìgbà tí èèyàn ọba ti kàdú kìí ṣẹ̀ṣẹ̀ ní tẹ̀ ń tọrọ ẹ̀ tọrọ kókun ẹ̀bi ọjà ẹ̀ ti kàdú àdúrà yẹn ọmọ gbà wọn á ní ìrẹ anabi sallallahu alayhi wa sallam báwo lèèyàn ṣe kájú tí máa ń ṣàdúà tí máa mú kádùá ọmọ gbà anabi ní kéèyàn máa sọ pé da'awtu falam ara yastajibu li mo ti bẹlọ̀n bẹlọ̀n èrè kọ́lọ̀ dá mi lọ fayatahadharu 'inda dhalik wa yada'u ad-du'a kéèyàn wá dẹni tó káàárẹ̀ gbà yẹn kọ́ pàdúrà ti pé ó tó bá tó bá wọn bá máa gbọ́ ọ ti ẹ̀kọ́ gbà tó sẹ́yìn bá ti bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ò nínú àwọn nǹkan tí èjì ká dùn àgbà ọ̀nà ni tarkul amr bil ma'ruf wan nahy 'anil munkar kájẹ́ ni tó so yìí pé apá fífòrò àwọn èèyàn láti ṣe dáadáa jì apá kíkọ ìbàjẹ́ fáwọn èèyàn jì pé ní tó bá wù kálukú kọ́ máa ṣe àdúrà ò ní gbà mọ́ torí tó bá kí láwùjọ wa ní kò sẹ́nì kankan gbogbo olúwa ti ń sọ pé ọlọ́run fẹ́ báyìí máa ṣe ọlọ́run ọ̀fẹ́ báyìí máa ṣe má ẹ ti kọ́ lẹ́tà tá a burú aburú òde táburú ń bá wa dé kò sọ́nà tá a fi dà dúró torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo olùdábàárẹ̀ ti ń pè ní lọ sí díẹ̀ sí ọlọ́run nítorí ọlọ́run fẹ́ ni ẹ ṣe ọlọ́run fẹ́ báyìí jìnnà sí eléyìí gan ààbò ńlá lọ́jẹ́ fún lò ààbò ńlá lọ́jẹ́ fún orílẹ̀ ààbò ńlá lọ́jẹ́ fún agbègbè yàtọ̀ sí kí ìlú ọwá wà kórílẹ̀-èdè ọwà kọ́mọ́sẹ́nìkan ti ń pè wá lọ sí di ọlọ́run fẹ́ báyìí ẹ máa ṣe kọ̀fẹ́ nǹkan báyìí ẹ jìnnà sí àbúrò sọ̀kalẹ̀ ẹ̀sìn máa gbẹ́ni tí ó bá ṣe bẹ́ẹ̀ náà à yọ gbà sọnù yọ gbà sọnù yọ pọ̀ òun ọ̀kan ní pọ̀ rí bẹ́ẹ̀ ó dé fìlà máa wù bẹ́ẹ̀ ẹni tẹnu bá ń hu kọ́ máa tẹnu bá ń hu kọ́ máa gbanu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí náà máa fẹnu ṣe wọ́n máa fẹnu wa rọ̀ ó ní ṣe bí ìgbà tó rí wọn nítorí pé òpònú ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé bóyá tó ń sin lọ́lọ́run fi ń dáàbò gbogbo agbègbè yìí ẹ̀sìn tó ń pè wọ́n títí wọn ò fẹ́ gbọ́n ẹ̀sìn tí wọn fẹ́ ṣeun bọ́yá lọ́lọ́run ti ń dáàbò bo gbogbo wọn tó ń ti pé wọn tẹ̀lé wọn tún gbà ńjọ wọn bá bọ́lọ̀ pàdé àmọ́ láyé ń bí òòrè rẹ ti ṣẹlẹ̀ pé látàrí pé wọn ń wíhun ọlọ́run bá ń gbé aburú jìnnà ẹ kàn máa pé àrélù àjálù ń ń bòmí ni sọ yìí ẹ máa pé ilẹ̀ rí èèyàn lẹ́sẹ̀ ń bòmí àmẹ́yìn bẹ́ẹ̀ ẹ kọ̀dámá obìnrin pé èèyàn ń kú nǹkan ọ̀sìn ń kú nǹkan ọ̀gbìn gbogbo ẹ̀ bàjẹ́ ọlọ́run ti ń sàánú ẹ̀ látàrí pé ẹnìkan sọ pé ẹ ṣe báyìí nítorí ọlọ́run ọba ń fẹ́ nu ẹ pa nǹkan báyìí tì ọlọ́run ọ̀fẹ́ ẹ̀yin ọ̀tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀ kàn gbanu náà ni o ọwọ́ pòun sọ̀hún ọlọ́run ọba fi ń dáàbò bò yín láyé mi nínú àdìsá anábì Muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ láti rí anábì ni walladhi nafsi biyadihi la ta'murunna bil ma'ruf ولا تنهون عن المنكر أو لا يشكن الله أن يبعث عليكم عقابا من عنده ثم لتدعنه فلا يستجيب لكم حديث حسن أنا بني mo fi ọlọ́wọ́n bá tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa kẹ́ ẹ sì máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àbí kẹ́ ẹ kọ̀ láti ṣe bẹ́ẹ̀ kó wá kú fẹ̀rẹ̀ tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá tọ́lọ̀ wọn ẹlẹ́dàá ó fi sọ ìyàkalẹ̀ lẹ́yìn lórí tí o bá sí pẹ̀nsẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ máa wá pé ọlọ́run ẹ máa bẹ lọ́run ẹ máa pé ẹ máa bẹ́ nígbà tí yàrá sọ̀kalẹ̀ ọlọ́run wa ní dáhùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ train àwọn ọmọ wa fún kéw kéw gidi kése kéw tí wọ́n fi di babaláwo kése kéw tí wọ́n fi máa ṣe yẹn wò kése kéw tí wọ́n fi máa gbá wọn tíra àbí kí ó tún kí ó tún wọn máa bá wọn wóra wọ àbí kí ó tún wọn máa tanra wọn jẹ kí ẹgbẹ́sẹ̀ jálàbí wá bá wọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú dictionary Islam kí ó gidi qala Allahu qala rasuluhu táàfin sílé ayé wa dáadáa tàbá kí ó yẹn kò pé ká má tún jẹ́ télọ̀ tàbá kí ó yẹn kò pé ká má tún jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ bricklayer tàbá kí ó yẹn kò pé ká má jẹ́ carpenter kò pé ká má jẹ́ mechanic kò pé káwa náà má tún jẹ́ pé ajẹ́ni tó kàwé àbí òye wa a máa mẹ̀sìn ọlọ́run ẹnìkan ò lè tú wa jẹ ìgbà tí wọ́n bá mẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ ìwọ jẹ́ medical doctor lọ́sítù yín tí ó yàtọ̀ wàá máa pàkíyèsí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ah nǹkan tẹ́ fẹ́ ṣe yọ ọlọ́run ọ̀fẹ́ o nítorọ̀wọ́n bá ń fẹ́ nì yọ jẹ́ pé lágbọ́n ọ̀dọ̀ rẹ protection ṣẹlẹ̀ ẹlòmíì jẹ́ engineer lágbọ́n abisẹ́ rẹ̀ àwọn ẹnìkan fẹ́ pọ̀ àmọ́ mathematics níbi tó ti yẹ kó pé saka ni wọ́n pọ̀ no ẹ onísẹ́nìkan rí wa ni bẹ́ẹ̀nìkan bá rí wa sọ́nà ò rí wa ni. ha ok àti ẹ àáfà wọn fẹ́ gbèsè kí o wọnú ẹnjìnírìn ni láti dùn ó ti wọ ọbẹ̀ tipẹ́ ha ẹ rí i pé yóò máa jẹ́ protection fún gbogbo àwùjọ wa so ìtumọ̀ pé tá a bá kí o kìí ṣe pé kí gbogbo ó jókòó ka mọ́ṣáláṣí rárárárá kọ́dà gan fi hàn bá ń jókòó tó mọ́ṣáláṣí àlè ni. sẹ́fẹ̀ẹ́ yìí náà rí Umar radiyallahu anhu nígbà tó rí pé àwọn èèyàn kan ó ti tájẹ́ tí wọ́n pé dojúmọ́ mọ́sálásí ni dojúmọ́ mọ́sálásí ni kí ló dé kí là ń jókòó ní mọ́sálásí. wọ́n ní ẹ pé à ń jókòó à ń ṣe zikiri zikiri báwo. ọyọ ẹja ti jarí sọmi ìrọjò gold kì í rọjò silver kódà lónìí a ti mọ̀ pé kì í tún rọjò búrẹ́dì sòwòmọ̀rì lé wọn jáde nìyẹn ni pé Islam ń fẹ́ káwa náà kọ́ nípa gbogbo ń tó bá wúlò àmẹ́sìn wa àgbọ̀dọ̀ fọwọ́ jábútẹ́ mu àgbọ̀dọ̀ kọ́ ń parẹ́ torí ẹ̀ táwọn ọmọ wa bá mọ̀ nípa ẹ̀sìn islam òdodo ibi tí kálukú bá bára rẹ̀ láyé yóò wúlò fún islam láwọn iléeṣẹ́ tẹ́ bá parí sọláàt ẹ̀yin tẹ́ mọ̀ nípa ẹ̀sìn islam ẹ sọ fáwọn ẹlẹgbẹ́ ẹ̀yin tẹ́ jọ sí sọláàt nísìnyí ikú ẹja kan ẹyá mi ṣẹ́jú márùn péré káfí rárá létí nípa ọ̀rọ̀ ọlọ́ ṣẹ́jú márùn márùn márùn ọlọ́ọ̀lọ́ mọ iye orí tẹ́ fi lè ẹ ti ra sọ̀rọ̀ ọlọ́run àdìsí kan lẹ́ka ẹ translate ẹ̀ fún wa ẹ sì mú àwọn àǹfààní jáde ńbẹ ọlọ́run jẹ́ àlè máa tẹ̀lé tọ́lọ́run wasalaamu alaykum ẹ rẹ lomi ọwọ́ ntẹ́yìn sọ ìní ọ̀tẹ̀lẹ̀ ní òfin alijanna. lìjẹ́nà lomi ọ̀rá yìí ń lọ kí ó kankan àmọ́ wọ ìtẹ́yìn mà tẹ́ ń sọ ìní ọ̀tẹ̀lẹ̀ tó fi wà lìjẹ́nà ni tí ni tí fòrò àwọn èèyàn láti dáadáa torí kálukú wa wọn bá bá ma anabi alayhi wa فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá rí wá àbàjẹ́ kan kó fọwọ́ rẹ̀ yí padà tí ó bá lágbára láti fọwọ́ yí padà kó fa hàn kọ̀ tí ó bá lágbára láti fa hàn kọ̀ kó fọkàn kọ̀ ànábì ní fífọkàn kọ̀ ńlọ́lẹ̀ jù nínú ìmánì àwa gbọ́dọ̀ pàdánù gbogbo ẹ̀ débi pé àtúnlẹ̀ fọkàn kọ̀ ọ́ sọ eléyìí pàtàkì ọlọ́run máa fi dáàbò bá àwùjọ ọlọ́run máa fi mú dáadáa wá àwùjọ débi pé tẹ̀ ń bá ń bẹ lọ́run àdúrà náà máa gbà àmọ́ nítorí ọba ti sẹ́lẹ̀yìn bí ìgbà táwọn èèyàn kọ lẹ́tà sábúrú ni o wọ́n wá bẹ lọ́n bẹ lọ́n gbà sábúrú bá sọ̀kalẹ̀ àdúrà ò ní gbà mọ́ abẹ́lọ́run ọba ẹlẹ́dàá wa kó fi gbígbà àdúrà kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ọlọ́run ọba kọ́mọ́ wa ti sí ọba kó àdúrà wa tá à ń ṣe eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wa ọlọ́run kó gbà àdúrà wa tá à ń ṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀run wa ọlọ́run ọba kó gbà ọlọ́run ọba kó jẹ́ kó dáa fún wa ọlọ́run ọba aburú àtàìdá ọlọ́run má jẹ́ ó sí wa láyé má jẹ́ ó sí wa lálùkìyàmà subhanaka wa bihamdik kí ni wọn máa ṣe kí ni ìdájọ́ kéèyàn yẹ àdúrà kan sọ́tọ̀ kí ni wọn máa ṣe gbogbo gbà. àkọ́kọ́ kò sí nínú ìṣe tiwa gẹ́gẹ́ bíi mùsùlùmí ká dá àdúrà kan yà sọ́tọ̀ fúnra wa pé ńlá máa ṣe wọ́n ti láma ṣe àwọn àdúrà ọ̀tọ̀ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí anabi wa sallallahu alaihi wasallam tọ́mánà tó fi wá mánà ti ṣe ní ká máa ṣe. sọ eléyìí nìkan tí mùsùlùmí ọ̀ máa ṣe. mọ̀ pé àdúrà kan pàtó náà ni wọ́n máa kà sí lójoojúmọ́ ní gbogbo gbà eléyìí kò dára tó nínú súnà nítorí ànábì fi máa wá pé ká máa ṣe ládùúgbà láyé ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà lọ ẹ̀ka mójútó àwọn tó bá yẹ pé nǹkan gbà lérò náà ní kí gbogbo gbà tí ẹni tá a wí ìbá fẹ́ tọrọ gbólóhùn ẹyọ kan tó máa fi ń tọrọ náà ní rabbana atina fid hasana wa fil akhirati hasanatan wa qina kò ládùá méjì tí máa ṣe jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́yìn kò sí wàhálà mi torí pé tọ́lọ́run bàbá gbọ́ bùkátà ti ń bẹ nínú àdúrà yìí fún wa gbogbo orí ayé àtàlùkìyàmà lèèyàn ti ní oníkọ́lọ́run fọ́n dáadáa láyé kó tún fọ́n dáadáa lálùkìyàmà kọ́là oníbi ìyá ná eléyìí náà ti tó eléyìí jẹba. wọ́n ní sáà máa ṣe gbólóhùn ìsàfọ̀ ìfẹ̀yìn fọ́lọ̀ ìsàfọ̀mọ́ fọ́lọ̀ subhanallah subhanallah subhanallah láì fọ̀nkàtì kó sì jẹ́ sunnah bẹ́ẹ̀ ni gbogbo gbólóhùn tẹ̀ máa ń wí nínú irú àwọn gbólóhùn báyìí tẹ́ẹ̀sì fi nọ́mbà kan sí i tó sì jẹ́ ọ̀kan nínú àwọn gbólóhùn táwọn ẹbí ní ká máa wérú ẹ̀ ẹ̀ sẹ́lọ̀n láàdá gidi lẹ́gbà bí kí wọ́n máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah. ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله lọ́nà tó ṣe fi ń parí gan yín ogún ò lè máyé tẹ́ wí nǹkan wí láwì tún wí láwì tún wí tó ládàá gidi lẹ́gbàá pàápàá jùlọ ẹni tí máa ń wí tọ́kàn rẹ̀ sì tún wá ń di ìtumọ̀ ní ti ń sọ kése pẹ́ẹ́nu kàn sọ lásán ṣùgbọ́n kan rẹ̀ náà tún wá ń di ìtumọ̀ ní ti ń sọ. tọ́ wọ́n ní àdúrà wo la lè máa ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ eléyìí tá a fi láǹfààní láti máa ha a bá ha a tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ a ti jìnnà tẹ́tẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ kìí jẹ́ ká ní mà kìí ha sórí nínú tó jàǹbá kẹ́kọ̀ọ́ bí ẹ̀ṣẹ̀ kò fẹ́ sí tíyẹn bá ń ha nǹkan tíyẹn bá ń wọ́wọ́ tí ń rìnrìn kùrìn tí ń ṣèṣe kùsè náà ní gbogbo tó ní ọgbà bí pátápátá tí ó dàbí ìgbà tí ó kódà ẹni tí ó hà nǹkan tẹ́ pé ó nǹkan ni tí bá máa wòwò kú wò tí gbọ́gbọ́ tí ń rìnrìn kùrìn tí tí ó padà gbàgbé torí ẹ̀ tàbá fẹ́ máa há nǹkan àbá fẹ́ gbàgbé màtá kọ́ ẹja jìnnà sẹ́sẹ̀ kámẹ́sẹ̀ sèfàr lọ́pọ̀lọpọ̀ wọ́n ní báwo láti máa ṣàdúrà fáwọn bàbá àtàwọn ìyá wa tán ti kú ọlọ́ni wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kí àwọn méjèèjì kí ẹ bá ṣètò tọ́jú mi nígbà kékeré mi tó bá ti sọ bẹ́ẹ̀ o ti ṣàdúrà fún wọn tó bá wá ń fún wọn lójoojúmọ́ nínú sọ́láàtì rẹ ṣáájú kó tó sálámà àbí nù forí kalẹ̀ rẹ alihamudulilayi irú àwọn òbí bẹ́ẹ̀ wọ́n sórí rẹ̀ ó kéré ju ẹ̀ márùn lójúmọ́ wọ́n ṣàdúrà fóbi rẹ̀ tá a lè fi wé ọmọ tó ṣe pé ó ti gbàgbé bàbá rẹ̀ ó ti gbàgbé ìyá rẹ̀ kò rántí wọn rárá mọ́ yàtọ̀ sí àwa lọ pàtẹ àdúrà kan kí bọ́yá ṣàdúrà jọ kẹjọ àdó ogójì ọjọ́ àbádó àjọ kẹta àbọ́lọ́dọọdún àdádálẹ̀ ni wọ́n igba aládàndí àdádálẹ̀ man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd wọ́n dá padà fún wa ní òní ládàkàkà tó gbà mbẹ́ wọ́n bá sùkò rẹ jẹ́ bákan náà sàrà wọ́n ìdágbà sí sàrà náà gbogbo ntẹ́ ẹni tó dáa tó dùn ẹ fi ṣe sàrà pẹ̀lú ẹ̀mí pé kọ́lọ̀ mú ládàá lọ bá bàbá àbíyá yín. táwọn ti síwájú yín kú ọlọ́wọ́n bọ́ gbà amakẹ́ máa dágbà sí sàrà àjọ kẹta sàrà àjọ kẹjọ sàrà ogójì ọjọ́ ládàmbẹ̀. láwọn àdúrà tá a sọ pánàbì sallallahu alaihi wasallam máa ń ṣe gbọ́ làwọn ò ti rí alhamdulilayi ẹnbẹ́nu tíra púpọ̀ irú rẹ̀ irú irú naam wọ́n ní sálíkà súrà kan káwá fi sàtẹ̀gùn síwájú ọlọ́run pé ọlọ́run wo súrà tí mo ké báyìí súrà tí mo ké yìí ṣe nǹkan báyìí fún mi bẹ́ẹ̀ ni nínú sẹ́ẹ̀rì ló náà wà ẹ lè ka súrà alukur'an kí wọ́n sọ pé kọ́lọ́run ọba wo súrà tẹ ka yẹn kó ṣe dáadáa báyìí fún yín kó gba ìdá báyìí jìnnà sí yín kó má jẹ́ kó ṣẹlẹ̀ kò sí nǹkan tó burú nù eléyìí. wọ́n ní sẹ́yìn lè máa tọrọ àforíjì pẹ̀lú àníyàn pọ̀ nfin tọrọ nǹkan lọdọ ọlọ kò sí tó burú bẹ́ẹ̀ àwọn olùmọ̀tì sọ pé àforíjì ti tọrọ yẹn lọlọ máa fi sílẹ̀kùn gbogbo orí fún yẹn àmọ́ ti tọrọ àforíjì kẹsẹ́ astaghfirullah lásán àbí astaghfirullah wa atubu ilayhi nígbà tẹ́ pẹ̀sẹ̀ tì pa ìdá pa wà tì kò nítumà kò nítumà torí pé ńgbà táwọn ẹbí إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا pé mo ní kí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá nítorí pé aláforíjì ni kò túmọ̀ sí pé kí wọ́n sọ pé astaghfirullah lásán ìyẹn ni kí ẹ pa igi àti ìpẹ́tẹ́ ń bọ̀ tì Allahu Rabbul Alamin nìkan ni kẹ́ ẹ máa sì tẹ́ ẹ bá ti bí ọlọ́run ọba òforíjì sọtẹ́ máa ṣe astaghfirullah ẹ sì rí i pé ẹ ti pa gbogbo ẹsẹ ti torí pé tẹ́ ẹ bá pa gbogbo ẹsẹ tì ẹ ń tan ara yín jẹ ni ẹ ti tọrọ àforíjì ẹ ti tọrọ àforíjì tó ẹni tí ti tọrọ àforíjì yóò jẹ sábàbí dáadáa fún ọ jẹ ni tó ṣe wípé bí ti ṣe ń tọrọ àforíjì náà ló ti pa gbogbo ẹsẹ àti wà pálapàla jì wọ́n ní sáwọn lè kó àwọn àfáàfá àjọ pé kí wọ́n á bá wọn kí alukurani tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn. alukur'ani tẹ ké ẹ̀sìn ni kásìkí alukur'ani ara ẹ̀sìn wa ni ṣùgbọ́n náà tẹ gbé gbà pé ẹ jẹ́ ká wá ké lápapọ̀ lájọ ké káfi gbọ́ bùkátà kan eléyàn bídà ni tí bídà bá ti wá kún ntọ́jú ọ̀nà wọ́n á pe ntọ́jú ọ̀nà yẹn ní àdádálẹ̀ látàrí ọ̀nà tẹ gbé gbà wọ́n ń pè ní bídà tún ìdọ̀ọ̀fìyà bídà tún ìdọ̀ọ̀fìyà. àdáda alẹ̀ ní látàrí ọ̀nà Tori gbé gbà torí de eléyìí wọ́n kí alukurani rẹ̀ wọ́n náà ká tiẹ̀ nígbà tó bá wà ọlọ́run wo tí mo ké alukurani ṣe nǹkan báyìí fún mi kì í ṣe dandan pé nígbà tó bá tó ké tán ọwọ́ wọn bá tó bá lè ké eléyìí tẹ pé yín lásán mọ̀ pé àwọn náà wọ́n wá ṣe bí pa iṣẹ́ owó tí wọ́n fẹ́ pa àdó àkínní àdó àkínní kíni àdó àkínní dérò ń sè so owó làwọn fẹ́ pa ń tiwọn ẹ̀sìn tí wọ́n bá sanwó rẹ̀ àwọn olùpàdé ọgbà bẹ́ẹ̀ bá sanwó rẹ̀ àwọn lè lò nídàkejì fún yín tó eléyìí àwọn ń wówó oúnjẹ ní Islam ò sì fara mọ́rù nǹkan báyìí tọ́ wọn làwọn gbọ́ nípa àdó àkàn àwọn fẹ́ ká sàlàyé fáwọn parí pé àdó àkàn ń pa pé àwọn máa fi kan Ọlọ́run ọba nípa láti ṣe nǹkan tí ọba fẹ́ ṣe ó dájú pé ẹni tó ń sọrú èdè ń ga kọ̀ lẹ́kọ̀ọ́ èdè àìlẹ́kọ̀ọ́ pátápátá gbà ní sọ́lọ̀ ẹlẹ́dàá ọ̀kan ta ní pa kọ̀ dájú pọ̀ ọgbàdùn kọ̀ dájú pọ̀ ọgbàdùn láàrin àwọn èèyàn kúrúǹtù síra wọn kò lójú ẹni tó lè kàn pa à èèyàn bẹ dókítà ọba bá sọ̀rọ̀ gan lọ́nà pé dandan àfi kó o ṣe tí mo wí ó sì àbùkù kà kó tó dákẹ́ so kátó wa kpọ́ lọ́n ẹlẹ́dàá wa lọ́lọ́ so ara àgbèrè àtàrífín àtàìmọ́lọ́ ńlọ bí gbogbo orú àwọn èdèkéde yìí fẹ́ ládùú àkànpá ah, ọmọ èèyàn ọmọ wọn rẹ̀ ọmọ èèyàn ọmọ wọn rẹ̀ mo rò pé mo ti sọ̀tàn kékeré kan fún yín rí nípa arú nǹkan yìí so arákùnrin kan wà tọ́jọ́ rẹ̀ wà kọ́ lọ́n wọn ti sàláìsì so. Eh, bàbá rẹ̀ jọba nílùú wọn arákùnrin yìí ó ti wá lọ sílẹ̀ lárúbáwá kan ó ti lọ́dún gbọrọ mbẹ ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn le ó ṣòro fún kọ́ lẹ́yìn ọdún wọn á dá padà sílé gbàtà dá padà sílé wọn wá ń sọ̀rọ̀ ẹnìkan wá rí láàfin bàbá wọn wá ń pé ah, ni bàbá wá ní à ah, ọwálé. látọ̀ yẹ kó ti lọ sọ́run ti pẹ́ ó sì kọ́ kí òyì títí kò yé kò yé àǹtẹ̀ bá wọ́n náà bí ó tún ṣe lọ Màdínà ni ọ̀dà ni ọ̀kan nínú àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ àfàbà ni àá kí ó yé ta ni yóò yé ntúlásì torí àṣàdúrà kàǹpá kàǹpá báwo so arákùnrin wa ìjọ tó náà kọ́kọ́ gbọ́ kàǹpá nù láyé tiẹ̀ náà kàǹpá báwo tálẹ́fẹ́ kàǹpá ọ̀yà ọlọ́ọ̀ni àkàn lọ́n pa kíkójú hmm. kọ́ ọmọ báàsì ó lò wọ́n mọ̀tẹ́ òhìdì ríńjọ́ ló mọ̀tẹ́ òhìdì òǹkọ́ padà sí lẹ́nu ẹ kàn ta nípa bàbá ònu ọba ni orí ìjókòó lọ́wọ́ mọ̀ fẹ́ kẹ́ kàn pa kíkó dìde. afáàní bá dákẹ́ bàbá rẹ̀ náà bá wọlé ẹ kàn kó dìde. oge ẹ lè kan èèyàn ń pa kó dìde ọlọ́run lẹ́wàá kan ń pa kókó tí báàgù orí tòun tó ti dọ̀tí kó wọ́n mọ̀ wò <laughs> subhanallah so oníbòun ti sọ́gun ẹ̀rú bàbá bòun wọn ò rò lè láyà tó bẹ́ẹ̀ so torí ẹ̀ akramakumullah ká mọ̀ ara wa ọlọ́run kọjá ń tẹ́lẹ̀ máa fi ṣàwàdà àwọn tí máa ń sisi ń wo oògùn ká orí wọn sábà pé iná lẹ́nu wọn ṣe máa jóbi ewé jóbélé ọmọ tí ń dọlọ ẹ gbọ́n tá a kánú àdéhùn tọrọ ntọ ọba fẹ́ lọ́dọ̀ Ọlọ́run sán má sọ pé tọba wù ọ ṣe fún mi tọba wù ọ má ṣe fún mi torí ẹnìkan ò sí tó lè tó lè kán lọ́wọ́ bá ń pa gbàǹkankan lọ́dọ̀ Ọlọ́run ọmọ tí ń dọlọ yìí ọlọ́run ọkọjá gbogbo bá a ṣe lérò tọ́lọ́ náà alẹ́ nìkan kàn pa aláwa tá a jẹ́ kúrúntù bá a ṣe jókòó yìí wàláhì àfi tó bá wu ọ̀pọ̀lọpọ̀ nù wa láti ṣe nǹkan kan àmọ́ pé nìkan kàn wọ́n gan pa èèyàn bíi rẹ wọn ò bí dáa kódà fún kó sọ́jà dé kódà fún kọ́lọ́pàá dé àwọn èèyàn lè jura wọn lọ kátó wa kọ́ lọ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ lòpọ̀ nù kan á sọ fún nǹkan pa ọ̀ mọ́ lọ́ọ̀ ọ̀dà kan mà lórí de eléyìí àìmọ̀ nípa atọ́lọ́n ní máa jẹ́ ní ó jóbi jóbélé téèyàn fi máa sọ̀sọ́kùsọ kọ́lọ̀ ń dákun kọ́ là wá torí ẹ̀ dákun kí ó gidi ní ẹjẹ́ káwọn máa yan kọ́ ọ táwọn máa bá kọ́ kí ó gidi ẹ̀ ní gbọ́ kí wọ́n sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọlọ nítorí ṣe kí ó lọ́dọ̀ àwọn Yorùbá yìí ni kí ọ̀pọ̀lọpọ̀ kí ó tọ̀rí kọ̀ ni wọ́n kọ́ tẹ́ bá kí ó títí wọ́n láwọn fẹ́ di mọ̀kádàmù tọba tún yá yóò tún di khalifa ńgbà ọba tún yá yóò tún lòun di gáúsù àbí bẹ́ẹ̀ kọ́ abẹ́yìn tún ní ẹbẹ́ ẹ̀ sá lọ dálẹ̀ ìdánwòdà náà gbogbo rádaràda yìí náà níbi tọ̀ríkọ̀ gbogbo sọ náà nítorí pé àwọn kò sí náà ní tọ̀ríkọ̀. ìyọ́n àmọ́ sọ̀sọ́kúsọ tọ́lọ̀ ń bẹ́ẹ̀ wọ́n kàn lọ́n pa ìwọ gẹ́gẹ́ bíi dání ìwọ tọ́lọ̀ wọn kà á kò báyìí tọ́jú pé ó ṣubú náà ó ṣubú ó ṣubú dànù tọ́ dẹnu lẹ̀ tẹnu ọmọ ẹ̀dá pé bàbá ti kú bàbá kú náà nù bàbá ti ń kàn lọ́n pa. ọ̀dà ti kéré ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní òtún lè ta àfi lọ́dọ̀ àti ọ̀bá máa ń pẹ̀ ẹ̀sìn ọlọ wàláì tẹ bá máa ń pẹ̀ ọlọ ẹ̀yin náà gbọ́dọ̀ máa yín mú pé kí ni àwọn òpónú yóò tẹ̀ mọ́ ara wọn àwọn dàdà ngọ́ọ́mì wọn mọ wọn ara wọn òní mọ́gbàtà sọ fún pálọ́mọ́ àwọn èèyàn mi ọmọ ọgbà ọfẹ kú àtẹ̀lẹ́ báwọn ológun lẹ́ ń bá sọ̀rọ̀ pé ọkà ọkù òun ṣé bàbá tiẹ̀ wá lè pọ́ ni tọ́jọ́ kú rẹ̀ ọba ti tò bàbá rẹ̀ ò lè pọ́ ká tó pò agbọ́dọ̀ sí ìmánì wa ti àtúrọ̀mọ̀kùnmọ̀lá ṣé bá ti ní ìmánì gbogbo rọ̀ǹgàn òní tà láwùjọ gbogbo rọyìn oníta láwùjọ eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ jàre kàn ń pa báwò. wọ́n ní táwọn máa ń ṣàdúrà àwọn máa ń ṣe èméjì ṣé ọgbà bí òní gbà kí làwọn lè ṣe ẹ lọ ẹ lọ wagbo dẹ́kun fún iyèméjì tí ń bẹ lọ́kàn yín nítorí pété ẹ bá gbà fọlọ ẹ ṣera yín ẹ wá dúró gbà ti ṣera yín bọ̀ ẹ ń ṣàdúrà yín pé ṣé ọgbà tí òní gbà ṣé ọgbà kò ní gbà náà o lè fi nǹkan báyìí gba nǹkan lọ́dọ̀ lọ wà á pọ̀ kan rẹ pọ̀ yọgbà yọgbà náà ọlọ́run bó sì ṣe fọ́ èyàn tẹ́lẹ̀ máa fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ èmi mọ̀ ń tọrọ nǹkan mọ̀ tó á ní ṣe yọ bọ́ sí sí òní bọ́ yọ bọ́ sí ni ọlọ́run ti ní ntọ́ ọba rò iná lọ gbà ìwọ máa rò pé yóò tètè yóò tètè náà ni ọ̀pọ̀ ẹ̀mọ́yé nǹkan láyé ni ló ṣòro ṣùgbọ́n gbàtẹ́ ti pọkàn yín pọ̀ ọlọ́run bá ti jẹ́ rí ṣe ọ̀pọ̀ ime nǹkan ní òṣòro ìgbà tẹ́ ẹ̀pọ̀kan yín pọ̀ ẹ̀ rí sínú torí ẹ̀ já wa pọ̀ pé yóò ṣèṣe yóò ṣèṣe náà ni ọlọ́run ni fún wa òun náà lọ sọ pé ẹ̀pọ̀kan pọ̀ ilé ìjẹba wọn lẹni tó ti gbọ́wọ́ báwo ló ṣe lè bọ́wọ́ yọ bọ náà ni ìgbà tí èsì túláàsì ọwọ́ ọ̀ràn bí Sontori nítorí di eléyẹ tó bá ti lọ gbọ́wọ́ pò ń ṣe tọ̀rí kọ̀ọ̀kan ọ̀pọ̀ dànù bóyá ń béèrè bó lòun ti bọ̀ torí ẹ̀rù ń bà níjọ́ tí ń gbọ́wọ́ wọ́n ti kà wọn kankan kalẹ̀ ẹ̀rù ọ̀bà wọ́n ní ẹni tó bá ti gbọ́wọ́ kò gbọ́dọ̀ yọ ọwọ́ mọ́ láéláé ṣéwù rẹ yóò sì jẹ́ ṣéwù rẹ láyé àti lọ́run ọ̀ gbọ́dọ̀ kọ́ ti ṣéwù kọ́dà ṣéwù ọ̀bá àti kú so gbogbo nǹkan yẹn ṣéwù ni ó sì mọ wà àlùjánnà ṣèwọ́ wa sọ pé gbogbo tí mo ní mo gbà mí gbà má báyìí ọwọ́ tèmi ń bẹ ní dáńfó gédégbé báyìí ń gbọ́wọ́ kan mo ti di mùsùlùmí mo ń tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ tó gbà tẹ́lẹ̀ ó ń bùkátà kọ́ máa sa àwọn kankan oníṣẹ́ ma wọ́n pè ọ́n záwíyà ò gbọ́dọ̀ lọ́ máa wọn láwọn ní kíní kan táwọn ń sè wọn gbọ́dọ̀ débẹ̀ máa àwọn lọ kùbùrà àwọn lọ sùbùrà òfò kan ọgbọ́dọ̀ débẹ̀ ẹni tó bá tó tó bá bí dakọ wa mú ẹ níjọ náà ni ó gbọ́ tà ní orí ẹ sọmọ kọ sọ gbà mo ti bọ ọdaràn ti pẹ ọmọ tí máa ṣe wọn ẹ̀yin ló ṣe tẹsẹ ma pé kálukú sí mi nu ah ọ ah mọ bí ìgbà tó ń gun lábẹ́rẹ́ ni <laughs> ẹ torí di ẹlẹ́yìn táwọn náà bá ti rí i pé o ti à ẹ̀hẹ́ ti léyìn lẹ́yìn ọmọ tó so tó lọ́ba bọ́ àmọ́ tó máa ń ṣe súkẹ́súkẹ́ ẹ̀ àlè àlè fọwọ́ kan sọ pé a kó ń bẹ̀ ó kó ń bẹ̀ náà ni ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní sáálé máa ṣàdúrà ká ní ọlá aláhàúlà abẹ́ ẹ̀ máa rú ẹ̀ <laughs> kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní Islam àwọn fẹ́ kẹ́ parí ẹ̀ ní ọlọ́lá haúlà ọlọ́lá kúwẹ́tẹ́ yóò bá lẹ́fù kò sí dídọ́ ọlọ́lá haúlà là haúlà wọ̀là kúwẹ́tẹ́ ìlà bìlà ọ̀làdùà àmọ́ ọlọ́lá haúlà kò sí dídẹ́ bẹ́ẹ̀ ara rọ̀ náà nù. anabi sallallahu alaihi wasallam ni ẹ kí n sọ fún yín nípa pẹpẹ alìjánà kan pẹpẹ ọ̀rọ̀ alìjánà kan wọ́n ní sọ fún wa là wọ̀là kúwẹ́tẹ́ ìlà bìlà. òun gangan fúnra rẹ̀ tó gbogbo òṣòro ayé kò sí ètò òlè fi borí máa wí máa wí máa wí máa wí ọlọ́wọ́ bá borí gbogbo ẹ̀. la hawla wala quwwata illa billah la hawla wala quwwata láì fi nọ́mbà sí. so eléyìí ó ń bẹ nù kátó lọ bá máa fi bá yẹn yanjú gbogbo òṣòro tó bá wà wájú yẹn àmọ́ la la hawla kò sí tọ́jọ́ bí àwọn Yorùbá wọn kàn máa ń tẹ̀ra àwọn kan jàmá elabila abẹ́ ẹ̀ gbọ́ so la hawla wala quwwata elabila gbólóhùn àdúrà ẹn tó bá ń ṣàdúrà kó gbé tọ la hawla wala quwwata elabila ó ti ṣàdúrà àmọ́ kí wàá ti gbé ẹnìkan lọ pé ẹ máa rí ṣe ẹ máa rí ná ẹ máa ríra ẹ máa rí ta ọ̀là la hawla máa wòran tẹ̀ mo rò yé wa ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin wọ́n ní ọlá kún fáyà kún gbogbo ẹ̀ yóò bá náà kò tó ńlá ọlá ọlá tẹ̀wé yẹn kọ́ ni wọ́n máa fi tọrọ wàá tọrọ sànni eléyìí jẹba wọ́n ní tí ìwé bá jẹ́ ìwé bídà tẹgbàdúrà tó wà ń bẹ àdúrà bídà ni àmọ́ àwọn orúkọ Ọlọ́run náà wà ń bẹ gbogbo ẹ ẹ̀yin wá ní kíni orúkọ Ọlọ́run tó wà ń bẹ òpè kọ máa ṣàdúrà bídà yẹn pa ìwé yìí ti pátápátá ìwé tó jẹ́ tó jẹ́ ti súnà pọ̀ láyé mo rò pé yé wa tómi gbóná bá ti dàpọ̀ má tutù pa gbogbo ẹ̀ èyí tó jẹ́ pọ́nbélé tó jẹ́ ti súnà wà àbùrọ̀ máa gbélé ìka torí tó bá sọ pé ọfẹ́ máa jọ eléyìí ló mú eléyìí ló ó padà ṣubú sínú ètò ọ̀dà ń jọ mi tẹ́lẹ̀ ìjẹba àwọn. wọ́n ní kí ló dé tó fi jọ́kẹ́ nínú Islam àwọn ò lè fèdè àwọn bàbá àwọn bíi Yorùbá káwọn máa fi ṣàdúà ta ló ní kó máa fi Yorùbá ṣàdúà tí yorùbá ṣàdúrà mọ̀nà àmọ́nu sọ̀lá àti ọ̀gbọ́dọ̀ dán o kí ló dé tó fi yorùbá náà ti sọ̀lá àti nàá pé ọlọ́run ló tóbi jù nàá tòótórí ẹ̀ sọ̀lá àti lélẹ́yìí èdè sọ̀lá àti ẹ̀yọ̀ kan náà ni àmọ́ tó bá fẹ́ ṣàdúrà yorùbá máa ṣe mọ̀nà ta ló ní kó má fi yorùbá ṣàdúrà láti máa sọ gbólóhùn ń sọ lẹ́nu kó má jẹ́ gbólóhùn ọ̀dà má nínú sọ̀lá ọgbọ́dọ̀ jẹ́ kí ni èdè lárúbáwá gbọ́yà tí òye ọ̀pọ̀lọpọ̀ ni pé bóò lẹ́sìn àwọn ọmọlẹ́yìn Paul àwọn fi Yorùbá ṣe abẹ́ẹ̀kọ́ ni wọ́n fi English ṣe wọ́n fi Haúsá ṣe nílẹ̀ Haúsá ń bẹ̀ wọ́n fi èdè Ìgbò ṣe nílẹ̀ ibo, kí ló dé káwa náà lè máa fi Yorùbá ká máa fi ṣe sọ̀láàt ká máa à Islam yìí ṣe rubbish sẹ́yìn mọ̀kọ́ àwọn tí wọ́n fi drama náà gbogbo nǹkan tí wọ́n ń ṣe gbogbo ẹ̀rọ lásán yìí náà àbọ̀lọ́sọ̀wé kankan lẹ̀ ní English. náà ọ̀sọ̀wé kankan lẹ́yìn yorùbá ebi samuel ajayi ọmọ krauda lọba wọn gbé sí yorùbá abẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ òun rí ti english ó gbé sí yorùbá sí english lọ́lọ́sọ̀ kalẹ̀ gan ni mo rò pé yé na islam yìí ṣeré kájọ yé wa islam yìí gbogbo bí kíbi tó bá lọ láyé ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe sọ láti ní làwọn náà ṣe kálukọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ china kò asalaamu aleykum bíi ti ẹ̀kọ́ tó bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ sì jọ ń bẹ̀rẹ̀ náà lẹ́jọ́ parí ó rí i pé ńgbà tó sálámà tó ju yín ṣe méjì pé a ah, ẹ̀ ṣe lárúbáwá àjọ sálámà ó tún wọlé yìí náà ìwọ́n náà ṣe lárúbáwá àjọ sálámà Allahu akbar. àyíwá yàtọ̀ sórin ní ìsìn òyìnbó bá ti England dé ó ló ti tọ́tù tó lè lọ́lẹ̀ abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ torí ọmọ wo tó ti wọ́n sì lága tó lè gbà yẹn five hundred ẹ lọ wo ẹ̀yin náà lọ Google rẹ̀ lónìí kẹ́ wo situation of churches in England wàláì nǹkan ìyàlẹ́nu wọ́n sì church lọ báyìí èèyàn méjì péré pẹ̀lú pastor wọ́n di mélòó mẹ́ta nígbà tí mọ́sálásí sì ń kún dẹ́nu ní England wàláì alhamdulilayi so káwá kó òyìnbó kan sẹ́wọ̀n káwọn òyìnbó tó kó ọmọlẹ́yìn pọ́ọ̀lù wọlé yìí nànú àwọn náà kó wọn nàìjà ọwọ́ adé láti England àwọn Anglicana church Anglicana wọn wá kó ọwọ́ awá sílẹ̀ ọwọ́ ló ń fẹ́ kọrin lọ́jọ́ Sunday ó lójú ṣọ́ọ̀ṣì tí ọ lọ káyipọ́ fẹ́ lọ sí òkè lérìn bẹ́ẹ̀ yóò bá wọn sì máa fi ṣe service sẹ́wọ̀n pé torí tẹ̀ wọ́n yí service wọn sí English kó lè bá a gbọ́ ní tí ókè ní ìsìn lárúbáwá kan wá wá ọwọ́ awa síbi èmi sì ń bá yín sọ̀rọ̀ lu yorùbá sẹ́ńtì torí rẹ̀ máa sọ lárúbáwá pé kí ni ni ọba yẹn tó gbọ́ lárúbá tó gbọ́ yorùbá máa túmọ̀ rẹ̀ fún ọ. mo rò pé yé wa à ń bọ̀ síbọ̀ sí pé àwọn àti sọ̀lá pé ọmọ amẹ́ríkà kan wá àwọn sọ pé Allah is the most eh, most king Allah mọ̀jẹ̀ Allahu akbar náà ni ọmọ jẹ láyìlá kí ló wá german sáà torí pé ọmọ England kan ọmọ Amẹ́ríkà kan òun gẹ́gẹ́ bíi ta òun bí Islam ṣe wa orí fún wa o wàláì tó bá gbá wa náà bá nàbí tó mọ gbogbo eléyìí orí ńlá Islam. o lè ṣàdúrà lédè yorùbá tó o bá ti sínú sọláàtì àwọn tó wá kí sọláàtì là ń ṣe èdè wo là ń fi ṣe sọláàtì èdè lárúbáwá àdúrà tí wọn bá wọnú sọláàtì náà gbọ́dọ̀ jẹ èdè lárúbáwá wọn la fẹ́ ṣe tẹsibíì tá a lè lo tẹsùbá pọtọkàlù lílo tẹsùbá yẹn ti ṣe tẹsibíì bídà àdádálẹ náà nídìí ọmọ ká wa báyìí láàmà ká ọmọka wa lámàka torípa anabi ni ọmọka yẹn mustantakọtun yawm alqiyam ọlọ́run ó di kó sọ̀rọ̀ jẹ́rìí fún wa níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam bẹ́ẹ̀ ni ó lò mí láti fi sọ̀nka wọ́n fẹ́ ka subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n orí àwọn ọmọka mi máa ma lò torí pé mú wa sọ̀rọ̀ jẹ́rìí gbè fún mi tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam sókè ti tẹ̀síbáà tẹ̀sùbá yìí ṣe symbol islam sẹ́mi kọ́ àwọn ará chọ́ọ̀tì náà ní tẹ̀sùbá tiwọn àwọn yahudi náà ní tẹ̀sùbá tiwọn àwọn hindu àwọn náà ní tẹ̀sùbá tiwọn tẹ̀sùbá yìí sàmì islam jẹ̀mọ́ àmì islam ní kẹ̀sìn lọ tọ́wá lọ di tẹ̀sùbá mọ́rùn mírọ̀ kìnnìmọ́tò rẹ̀ kí á lè lé ìrọ́ lásán ẹlòmíì tún ṣe níbi ó fi ṣe kókù sọ́wọ́ rẹ̀ bí ìgbà tó fẹ́ ja ìṣẹ́ ògbòrò ẹlòmíì tó ṣe ní kíní iyan ọrùn bíi olóyè kí la fẹ́ fi gbogbo eléyìí sọ alámì islam ní kíni kàtìlọ tẹ̀síwá àbáwò kí la fẹ́ fi ṣe àdádálẹ̀ wọn lọ́mọ kan ọgbà islam ọmọbìnrin ni àwọn bàbá rẹ̀ wọn ń gbìyànjú gbogbo ọ̀nà láti sọ di káfíra padà kódà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti fi tipátipá gbé lọ sí church <coughs> wọ́n sì fi àjẹ lóríṣiríṣi kí ni ta lè ṣe láti fi ràn lọ́wọ́ ẹ n tẹ́ lè ṣe láti fi ràn lọ́wọ́ pọ̀ gan nínú rẹ̀ ó náà nípa ló máa mùsùlùmí lágbọ́n bẹ́ẹ̀ dìde bó ṣe pẹ́ gba ọlọ́pàá lẹ́yìn ẹ lọ wọ́nà láti mú kúrò láàrin wọn because as far as Nigeria is concerned kò bá àjọ ọkùnrin kò bá àjọ obìnrin wọ́n ní téèyàn bá ti dàgbà tó bá ti pé eighteen years ó lè select ní tó bá wù ó lè ṣẹ̀sìn tó wù ó lè lọ́kọ tó wù ó lè fẹ́yàwó tó wù so báwo lẹ ti wá lè máa fi àjọmọ ọlọ́mọ tẹ́mu tún láti pé àfi kó di kèfèrí so under that umbrella wọn iná lẹ ti lọ fa ọmọ yẹn yọ ẹ wàá fún ní adequate protection under Islam àìmọyeru rẹ ti ṣẹlẹ̀ alhamdulillah tọ́lọ̀ ń padà fúnra àwọn ọmọ bẹ́ẹ̀ ní ṣẹ́gun àwọn bàbá yẹn akọ láyé akọ lọ́rùn nígbà tẹ́ ẹ̀ ti kọ́ tẹ́lẹ̀ ńkọ́ gbàtẹ́ sí kọ̀tẹ́lẹ̀ nǹkan sọ ọmọ yẹn lọ́kọ bọ́ba pẹ́ tọ́ba yá àwọn bàbá náà ni ó tún padà rọ̀ sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwa là ní dákẹ́ tába ma ipe nǹkan yẹn ṣẹlẹ̀ lóòótọ́ ẹ fi tó àwọn èèyàn létí àwọn ẹni tó ti gbìyànjú irú rẹ̀ tí wọ́n gba irú àwọn tó gba ìsìláàmù bẹ́ẹ̀ lágbàtàn wọ́n sì tún bẹ tẹ́kí tába fi tó wọn létí wọ́n gbìyànjú tiwọn náà wọ́n á rọ́mọ yẹn wọ́n á rí mú kúrò láàrin wọn inṣáàlá wọ́n ní kí ni ìdájọ́ ìmáàmù tó ń dúró láyè tó ga ju tàwọn máàmù lọ kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà àyè ìmáàmù àti ti àwa tá a wà lẹ́yìn rẹ̀ yọjọ́ dọ́gba ìsìláàmù gbà gbígbé àwa tá a tò sẹ́yìn ìmáàmù alẹ́ wà láyè tó ga nígbà tí ìmáàmù wà ní ìsàlẹ̀ bí ká ìmáàmù wà nísàlẹ̀ ibi tá a wà ní àwa sì tò sí lẹ́yìn lókè ń kò burú lábẹ́ òfin ọlọ́ lópin ìgbà tó bá ti pàwọ́ gan alára àwà láyè tó ga ti sílẹ̀ máàmù lọ pẹ̀lú ẹ̀mí ìgbéraga tó bá ti pẹ́ mi ìgbéraga la ní tá a fi ṣe bẹ́ẹ̀ sọ láti wá bàjẹ́ àmọ́ gbogbo ìtàlẹ́ ti kún ibi táyé kù sí lókè àwa tó bẹ́ẹ̀ òkè kínní òkè kejì òkè kẹta òkè kẹrin títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kèé ṣe ìgbéraga àmọ́ torí ibi táyé kù sínú àṣẹ lọ àmọ́ imam kò gbọ́dọ̀ fìgbà kankan ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ torí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo fuqaha ò sọ ò kìí ṣe pé fíkìú dáàrí inú tíra wa ni o tẹ́ bá lọ wo muqaddimatul izziyya ṣe ń bẹ lọ́dọ̀ kálukú yìí wọ́n sọ pé àwọn kórìíra kí ààyè imam kọ́ ga ju ti máàmù lọ tí ọba ti wá ga alágàjù tí òtún ṣíbra ń lọ ṣíbr oná ní ti ń bẹ láàrin ìka àtàǹpàkò yìí sí tọmọdérin yìí tí wọ́n bá sọ wọ́n báyìí yàní bá tẹlẹwọ́ tẹ bá ya ọwọ́ báyìí ni wọ́n ń pè ń ṣèbà pété ọba ti ga jù báyìí lọ akórira rẹ̀ wọ́n wá ní tó bá ti ga jù bẹ́ẹ̀ lọ ńkọ́ sọ̀láàtù ìmáàmù àtàwọn tó wà lẹ́yìn rẹ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn màlìkíyà yìí kan náà tẹ̀ ń kàtìrà ẹ sì rí i pé lukọ̀ kan ipò tẹ bá tó mọ́sálásí kọ̀ọ̀kan sí ń lò bẹ́ẹ̀ láyé lè má mú ọ̀gà tẹ bá wo mọ́sídùl jámíù tìlú àyè baba ìmáàmù yìí yóò ga ju mọ́sálásí mi lọ àyè lè máàmù ti mọ́sálásí mi kò ní ga tó ti mọ́sálásí tán bá pè ń tìlù àbùrọ̀mọ́ wọn fà kó bá fúnra ibi tí ràfíkì tẹ̀ ń kà tẹ̀ ti lẹ́ẹ̀ mà nípa bẹ́ẹ̀ ṣèṣe sọ láti nánu ibẹ̀ náà wọ́n ti sọ pé táyé yín bá ti ga alága jù ó ti kó bá sọ láti yín àti ti gbogbo ẹ̀ tó wà lẹ́yìn gbogbo sọ láti yín bàjẹ́ tá ńlá dànù. tọ́ba wa mọ bí wọ́n ṣe wí náà wọ́n tún láwọn kórìíra rẹ̀ kọ́tọ́ nǹkan kórìíra àbúrò máa rọ́ọ̀lù gbogbo ẹ̀kọ́ jọ dọ́gba torí gbogbo ní tí ó bí gbéraga ìjọra ẹni lójú tí lè má mọ máa òkúta ni wọ́n bí dánú yín tó lè dúró rubí yóò bí gbéraga náà ni torí pé tí wọ́n bá ti wà láyè tó ga wọ́n máa wo àwọn èèyàn yòókù pé kí ni wọ́n já má àti di lè má mú wàrà kíni bẹ́ẹ̀ kíni bàbàrà kíni bàbàrà ìtẹríbọ̀ òní sí yóò sì kó bá sọ láti yìí torí ẹni Ammar ibn Yasir àti Hudayfa ibn al-Yaman pàjọ wà nígbà tí wọ́n ní kí Ammar kó ṣe imam Ammar wa dúró láì tọ́ga nígbà tí jama wà ní àyè tí ọ̀gá tó tiẹ̀ bẹ́ẹ̀ ni Hudayfa ibn yaman lọ́ba bùsọ̀ látẹ̀yìn lọ́ba fà sọ̀kalẹ̀ amaru náà jankpata ó sọ̀rọ̀ àtẹ̀lé títí ó fi fà sọ̀kalẹ̀ gbàtà wọn parí sọláàtì ó ní sọ́ọ̀mù mọ̀pá náà fi kọ̀ fún wa láti dúró láyè tó ga ju tàwọn tó tò lẹ́yìn wa lọ ni ó ní sẹ́wọ̀n náà ò rí pé bó o ṣe fà mí ni mo tẹ̀lé ọ ni mo rò pé yé wa <laughs> ìyẹn ni pé báyọ̀ gbàgbé tẹ́lẹ̀ ó ní rí pé bó o ṣe fà mí lèmi náà tẹ̀lé ọ̀ ń jankpata ayiwa torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwantiwan tó kù wá kù ni pé káfagídí àti fẹnu lẹ̀ agídí pọ̀ láwùjọ yorùbá wa yìí àti fẹnu tọfẹ sọ pé ntáǹsì ọdá ni ntáǹsì ń ṣe látijọ́ yìí àní kódà ẹ bá ti máa ṣe látijọ́ yìí kódà njẹ ọdá kódà náà ni kí lè fẹ́ máa gbérọ lárugẹ sí ẹfọ kí ní kíkálukú sinmi darí ẹfọ kí gbogbo ọlẹ́bùn ká sì dúpẹ́ fọlọ́run bí tí wọ́n bá ti lágídí ẹ̀kan náà wọ́n máa fọ̀ ẹ̀ka náà wọ́n máa fọ̀ so alhamdulilah nílùú kan bẹ́ẹ̀ nígbà tí wọ́n fẹ́ ti sọ̀láàt wọ́n ní kí n ṣe lè máa mo ní sọ ẹ̀sùnmẹ́yìn sáfù alákọ̀ọ́kọ́ kó súnmẹ́yìn kó súnmẹ́yìn so sáfù alákọ̀ọ́kọ́ lèmi á dúró a ẹ̀ tó láyè máàmù ni ọ̀gá ni ọ̀gá ọ̀gá lọ́la. <laughs> nígbà tá a sálámà ẹ ẹ ṣe tó ń bẹ ń ẹ tó ń kan mu ni ẹ ṣe sùúrù islam ọgbà káyì lè má mọ ọgá ju tàwọn máa mú lọ wọn bá wojú imam ọ̀rẹ́ wa sini imam àtijọ́ wa ni Sudan wọn wá wojú imam imam ni ah njẹ wí náà ni èmi wá um, ni lónìí ní kò gbọ́dọ̀ dọla wọn bẹ̀rẹ̀ sí fọ kọlá yẹn bá fọ táìsì táàtún torí gbogbo táìsì wọn ṣe sínú mọ́ṣáláṣí táìsì táwọn àfi débi àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí yọwó yóò tó pálí mélòó yóò tó kíní kálukú bá ń yọwó à wọ́n sanwó táìsì yẹn lẹ́ẹ̀kan náà wàláhì bí wọ́n ṣe mú gbogbo ẹ̀ wá lẹ́fù nù mọ́ṣáláṣí yẹn sì tóbi gan. sọ alhamdulilayi kí ni tọ́ nọ téèyàn bá ti mọ̀ pé nǹkan téèyàn ṣe ọ̀dà kéèyàn padà sí ti tọ́ da àpọ́nlé ni ìmọ̀ pọ́nyàn lé gidigidi ni yàtọ̀ sí kéèyàn pé à nígbà nífẹ̀ẹ́ sọfẹ sọ pé táwọn bàbá wa ń ṣe ọ̀dà ni táwọn bàbá yín ṣe ọ̀dà àti sọ èsì pé sọfẹ sọ torí pé sìn bàbá yín wọ́n ti mú wa ẹ̀sìn ń bọ́ lọ́wọ́ qala Allahu qala rasuluhu ọlọ́run sọ ànábì sọ ni. àwọn àlùwọ̀ wà lápọ̀nlé wọn jẹ́ ní gbéga wọn ju ọlọ́run tí wọn bá ti ṣègbéraga sọlọ tí wọn ṣègbéraga sá nàbì sallallahu alaihi wa sallam pé tí wọn bá ti sọ fún wọn pé nǹkan yóò bá tọlọ mu kọ bàtà nàbì mu wọn máa pàtì ní wàláyé ọlọ́run pọ̀nyìn lé láyé yọ pọ̀nyìn lé lálùkìyàmù mọ̀njọ́ tó bá jẹ́ pé fẹ́ẹ́nu tí yín lẹ́yìn ń gùn ẹ̀ǹkan tanra yín jẹ lórí òdo èèyàn tẹ́ yọ fà tẹ́tẹ́ di láyé yọ tẹ́ yọ fà tẹ́tẹ́ di tó bá ti jọ gbé ní àlùkìyàmù torí àrọ gbogbo mọ́tíláṣí o táyì lè má mú wọn ga tuntun máa mú lọ lónìí ni kò gbọ́dọ̀ dọ́là kárípa àsekínni àtúnṣe kéde wọn lọ́yọ̀ akéèti o ẹ ṣàlàyé ẹ ṣàlàyé ẹ ṣàlàyé tẹ́bà tí wàá ṣàlàyé inṣàlá bẹ́ẹ̀ náà ni mọ́tíláṣí kan lù kàn so wọ́n ní kí n ṣe lè má mú pàṣùbà musa ni ah no àyè yí ga ẹ súnmẹ́yìn wọ́n súnmẹ́yìn àwọn wá rò pé bóyá mo rò pé wọ́n sóògùn síbẹ̀ ni kí ẹni ọmọ gan mọ́ mi ń dì í sẹ́wọ̀n pé yorùbá lẹ́bù àwọn ọmọ pé ẹni ọ̀gán máa ń dì òní ẹni kíní gan so àlàyé yìí tako súnà wàllá ìjọ làwọn náà fọ ìjọ làwọn náà fọ sórí ẹ tiwa náà láti fọ́ tiwa tá fọ gbogbo ayé lè má mú ga ti àwọn máàmù lọ ọlọ́run ràn wá lọ́wọ́. wọ́n ní sáà máa ń ṣe sọ láti tọ́jú ọ̀ràn yẹn sáà lè ṣàdúrà ń bẹ̀ dáadáa gbogbo sọ láti la lè ṣàdúrà ní forí kalẹ̀ àmàlédè Lárúbáwá kọ̀bá wa jẹ́ náfìlà náà èdè Lárúbáwá náà ni. wọ́n ní sẹ́ àwọn lè fọlá àwọn tọrọ fẹ́yàn púpọ̀ àwọn lábáwò àlọ́lá ànábì gan òní fi tọrọ ká tó kọ́lá jẹ wọ́n lọ́lá ni táńdọ̀ ọmọ ẹ̀hẹ́n so ọlá ànábì tó dájú gan àwọn èfi tọrọ ká tó á pé wọ wọ́n ní sáwọn lè lọ sàdúrà fẹ́ni lọ sí hajj ilé rẹ̀ àdádálẹ̀ lásán náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ hajj ni gbogbo ọ̀nà oúnjẹ náà ni wọ́n fi ń wó oúnjẹ náà ni àmẹ́yìn náà ẹ̀yin ló kù sí lọ tó rẹ́ńtì ń tàn yín jẹ òun gbọ́n ẹ̀yin tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ̀ mẹ́jẹ ẹ̀gbọ́ ẹ̀yin náà ní sẹ́ bá lọ hajj tẹ́ sàdúrà bó lẹ́sẹ̀ fíìl sẹ́ni <coughs> máa wò pé bọ́yá èèyàn lè má dé ìrọ̀lásì àsìkò tá a fẹ́ travel lọ Cambodia tá a pa àwọn àfáàní nàám àsìkò tẹ fẹ́ lọ England tẹ pa àwọn àfáàní ẹ lọ sí Australia tẹ pa àwọn àfáàní mọ́kàtí ajé ọ̀nà oúnjẹ yìí náà ni ọ̀nà oúnjẹ wọn ni ìdá òrìfẹ sábàbù bàtàlẹ̀ làjẹ ńgbà bá ti máa ń tọ́fà àbúrò máa ń ṣe yánu kò ní kò sí ní sáfẹ́ fi ṣe o tún títà ìdí wọn tún kóra wọn dé ọlọ́mọdé kálukó jókòó jẹ àwọn àfáàní ńgbà táwọn bá lọ mọ́kàtá lọ́rọ̀ sàdó àfáàní wọn là ti ah, a ti sàdúrà ti sàdúrà ti sàdúrà ń gbà wọn tún dé a ti sàdúrà ti sàdúrà ti ok ẹ̀yin kọ́ ẹ̀yin ọmọ àdúrà ti kọrọ pé àdúrà wò lànà bìnní kẹsì ńgbà yìí bá dé nù ọkọ àdúrà wò àdúrà wò lànà bìnní kẹsì ńgbà yìí bá tún darí délé àdúrà tẹ ṣe ńgbà tẹ dé nù ọkọ náà lẹsùn ṣe ẹ kàn ṣàfikún lórí ẹ lọba tán téèyàn bá gbẹ́sìn yìí wọn ò ní rí yàn tún jẹ iná ló fà á ló fi jẹ́ pé ẹni tí máa ń tó àwọn èèyàn jẹ kì í fẹ́ kó tí kókó bá ti gbọ́n mẹ́ran lọ́wọ́ nǹkan sẹ́ran sòkò ní wu ẹran kí koríko ṣe kí ni kọgbọ́n ọ̀jẹ̀bà ó tó bá ń darí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó fẹ̀sìn wa yé wa kó ràn wá lọ́wọ́ láti máa ṣe ń tọ́ da ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó tún gbogbo wa ṣe níbi tá a kù sí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.